kálukú wáyé wa náà jà láyé ẹ̀yin àgbààgbà ẹ má jọjà yìí tú o. òkùnkùn ṣubú lẹ̀ o fìtílà tó ń tan ìmọ́lẹ̀ o ayé ti gbé pamọ́ ẹ má jẹ́ ká ṣàyè rẹ̀ ẹ jẹ́ ká wo bí tá a ti bọ̀ o jayé ọba. olùgbọ́n tiẹ̀ ó ṣayé rẹ̀ ìran rẹ̀ sáṣẹ́ tiẹ̀ wọ̀n hùwà irẹ́ ọ̀rọ̀gún ilé la ṣe tiẹ̀ wọ̀n báyé jẹ́ o àìgbá bí àgbá gbégbá ọ ló báyé jẹ́ tó ní ọ. a ò lè fa fọ́jú jọba ojú ojúnú lè jò ń lò ẹ̀yin àgbààgbà ẹ má máa fọwọ́ lẹ́ràn o lórí ọ̀rọ̀ yìí o kó má má dá bàmọ̀ pa wáyé sí ìlú wo gbọ́dọ̀ bàjẹ́ o. kálukú wáyé wa náà jà ayé ẹ̀yin àgbààgbà ẹ má jọjà yìí tú o. òkùnkùn ṣubú lẹ̀ o fìtílà tó ń tọ́ ìmọ́lẹ̀ o ayé ti gbẹ pamọ́ ẹ má jẹ́ ká bóò ní iṣẹ́ tọ̀dọ̀ yín o wọ́ èmi ò mọ tí èmi ò mọ tó ṣẹlẹ̀ sí mi o ìpè wọn sàsí mi ní bẹ́ẹ̀ rí i pé mo ti lọ mo ti bọ̀ kí ló dé àwọn kò jágàn. ẹ wá àmọ̀ràn bí ni ọ̀yọ́ lẹ̀ ń ṣe o ṣé ẹ rẹ́jà lọ́wọ́ mi ni tẹ̀sí wa ń béèrè pé kí ló dé wọn ò mọ̀ bóyá kẹjà lódò ni mu wọn wọn ò mẹ́ni mo ṣe o wọn ò mẹ́ni mo ṣe lẹ́ni o. ẹ pẹ̀lẹ́ jàre ẹ mọ̀ ṣe ti ń lọ. Ah. Ah, mo rò kó rí ẹ bu o ah. orí yín burú ni sà ẹ tẹ ṣe kìtìpì bíi búrẹ́dì tó ti gan. ṣàṣẹyìn ti tẹ́lẹ̀ ni. ẹ ṣí eré ni bí ìbàdàn yín lòun kọ kí lẹ ṣe. kò dá lórí ṣàṣẹyìn tẹ́lẹ̀ ni. tẹ́ ẹ bá wá ṣẹ̀mí ńkọ́ àjàlá ta ń nà ẹ̀yin kọ́ lẹ̀ bá yé ìjà yé jẹ́ ẹ̀yin kọ́ lẹ̀ jẹ́ kí ìjà yé ó gbọ́ràn síbi lẹ́nu ó ní kókó jọ̀ọ́jọ̀ọ́ èmi nìkan nìkan ṣo ni mo já wà nínú omi látàárọ̀ láti fẹ̀rẹ̀ látàgo márùn àárọ̀ òun ti jí wípé kí n lè rẹ̀ jàpá dídí àsìkò tí mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ẹyọ kan ṣe ṣe bóun rèé ẹ ṣe bójú ló mọ tó ló. bọ́bá wa jẹ́ pé jayé tẹ̀lé ni ṣe bó ṣe ń ṣe kó jẹ́ pé tèmi bá ń gba tí n bá rẹ̀ ja jayé lè gbọ̀nà kejì kó rẹ̀ jàpá àmọ́ gbà tí wo rí nǹkan pẹja yóò jókòó sílé yóò mọ retí wípé kémi ò pẹja lódò kémi wá fẹja ọmọ kún kí n wá fẹja tèmi bá pa wàhálà tèmi kí n fi bọ òun. ẹ má bínú sá gbogbo ẹlẹ́dàá yín tó a máa ń bá sọ̀rọ̀ tí kò tiẹ̀ máa ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé in fact wàhálà ti pọ̀jù fẹ́yìn nìkan. ẹ mo ti rí ọlá pẹ́ ń bá sọ̀rọ̀ náà ni mo rí ṣé bó lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta fi jọ débi àbí ah, yóò tó yín tì. ààrẹ náà ní ṣé kò sọ fún yín tẹ́lẹ̀ ni kò sọ fún mi pé ó rí òun burú. wípé àbúrò yín ó tẹ̀lé ọ̀rẹ́ wa lọ sí ìlú kejì lọ ṣe ọdún látàárọ̀. wọn ò gbọ́. àbúrò yín ó ti tẹ̀lé fọlárìn lọ sí ìlú wọn lọ sọdún. wèrè wo ló jẹ́ fọlárìn. ọ̀rẹ́ wa kẹta. jayé tẹ̀lé èèyàn lọ bì. ṣé o ti tán ṣé mi sọ fún ẹ tẹ́lẹ̀ pé kò lè sọ fún ẹ mọ́. jayé kúrò nínú ìlú ìlà jayé kúrò nínú ìlú ìlà ìsọfún mi. Ah, hmm. kí mi sọ ẹ̀gbọ́n ẹ ah àwọn tó nílẹ̀ yìí ń gbọ́ àwọn tó ní ayé yìí ń gbọ́ kò sí bó ṣe lè wù kó rí bí ìjà ayé ṣe lọ́hùn kò ní padà. bọ̀dá lórí ẹ ń ṣe pé ìfọ̀bà búrò yín ni. ó ṣe é ṣe gan kó jẹ́ kó kú ẹ̀ ni wọ́n gbé wálé. ẹ ṣe pé ah, àwọn ìyá yín. ẹni bá tún sọ pé ọmọ ìyá mi ayé ò bàjẹ́ ni. Ah, ẹni bá tún ní mò ń ṣe pé wọ́n gbé sí ni. ẹ̀yin olórí burúkú. tí èrè jayé lè láyàláyà kó sì fi mí lẹ̀ kó lóun lọ bìkan láìṣe kó sọ fún mi ọ̀dà o bá pàdánù jayé nínú ẹbí wa a ò mọ̀ pé nǹkan kan sọnù o ò ní wálé o ò ní wálé fúnra ara rẹ báyìí ló rìn sẹ́nu mọ́tò ó sì kú sí wọ́n pa ọ́ dànù ni mọ́tò mọ́tò pa ọ́ dànù ẹni tí ò bá ti wúlò táyé rẹ̀ bá bàjẹ́ kó lọ bí ó bá fẹ́ lọ. ọ̀nà ò bá wa ṣe o ikú ló yọwọ́jú ọ̀sẹ̀ láàrin àwo o agbo ṣùgbọ́ fọwọ́ òkun lélẹ̀ o orí adé o agbọ́lágbadé agbọ́dẹ̀dẹ̀ gbayì oṣó wọn kì í jọ ṣe àjẹ́ wọn kì í jọ bọ̀ àkàlàmàgbò nínú àdúgbò kó gbé ọlọ́tà mi tó o bá dẹ̀ ń kó sọ̀hún rẹ o tó o bá dẹ̀ ń kó sọ̀hún rẹ. àṣẹ. nítorí mo kọ́ mo kọ́ fà mo kọ́ lu mo mo gbégi dúdú mo tún ya gada níwájú alágúdá asálùrá asálùrá ọ̀dọ̀fín òtòlò ọ̀dọ̀fín òtòlò ajípọ̀jọ́ kúdà ajípọ̀jọ́ kúdà àwọn mẹ́tàtà lọ́nà àwọn ará ìsìnkí lẹ́rù ìrítáyé ní àwọn ohun àwọn yóò gbọ́dọ̀ mú wá èpè tó fẹ́ sàlù wá wọn gbọ́dọ̀ bà wá tó rómi ṣó kì í dúró nú àgbọ̀n kábíyèsí aláṣẹ kejì òòṣà tó bá dọ̀hùn kó dòun re o nítorí òpáwó nípawó ìwà rẹ̀fọ̀ nípo nídènà lẹ́ẹ̀fẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ onípo nígbóyẹmẹtu awó ọwọ́ rẹ̀ dà àdìmú agbó àdìmú agbó àdìmú atọ́ àdìmú atọ́ eríndìmú eríyàso eríndìmú eríyàso ẹ̀fọ́ dìmú ẹ̀fọ́ yọ̀gbọ̀n àgbámù rẹ̀ dìmú sebó yọ̀ olórí sáásá tó kábíyèsí tó bá dán kó sọ̀hún rẹ o. àṣẹ. tó bá dán kó sọ̀hún rẹ o. àṣẹ. tó bá dán kó sọ̀hún rẹ o. ọkọ̀ wa padà. tó bá ń gbọ́ ìgò sùn ìlú ìbàdàn. Fọlárin Fọlárin Fọlárin. lébi táyé wà rírà ẹ̀. ṣé bẹ́ẹ̀ tí nìkan tí mò ń sọ. tó bẹ́ẹ̀ sọ kọ́kọ́ ló jẹ́. Ah, ah. àwọn tó fi fẹ́ lówó ló pariwo yẹn. abẹ́rẹ́ rí nǹkan. níbi tí ayé ṣe bẹ̀rẹ̀ mi báyìí. ayé ayé yìí méjèèjì dẹ̀ máa bàjẹ́ ni one ẹ kọ́kọ́ fi mí sílẹ̀ ńlẹ́ náà ẹ wá jùlọ ló ṣì mí. ṣé nǹkan tí mo ní kí n wá ṣe lílé. ọlọ ẹ dẹ̀ mọ̀ bí ìlú wa eri tẹ̀lé mọ̀ pé ìlú yìí ó kan gógó tẹ́lẹ̀ mo pé. ẹ lọ ṣe kí n mọ̀ sí náà torí kí wọ́n máa ń yàn lọ nítorí ọlọ́run ẹ ẹ dẹ̀ tí wọ́n mú nǹkan tí mo rí wá sí mi kọ́ lè léyẹ kó ṣe dáa. bá mi gbóhùn bá mi gbóhùn bá mi gbóhùn ifá yìí ṣe ń bá gbáwọn méjèèjì ifá yìí ṣe àjẹkẹ́ mi eh, dàgbára máa gbọ́n. Eh, nísù ẹ eh, torí ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí torí ọlọ́run. jayé ṣe. Ah, ọba lọ́la o hmm. ó sì dá lójú pé egbò lérí tó ń ṣe fánu léwu tí wọ́n fi ń dùn ọ́ mu sẹ. kò lè parọ́ kẹ̀. <laughs> ṣe é rí ẹ̀gbọ́n lọ́n gbọ́ ah. ẹ̀dá tí ò bá sì ti gba elédùn àgbọ̀ kò lè gba àyàn gbọ́ ẹ dúró ná ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀rọ̀ mélòó lẹ rò pé mo fẹ́ sọ tí mo fẹ́ máa parọ́ ẹ wò ẹ ṣe rí wọ́n máa ń sọ kinní pé adájọ́ mọ̀ọ́sẹ̀ asọ̀rọ̀ mọ́ yẹ̀ tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá sọnù ó yẹ ká wá wọn rí ni ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí mo fẹ́ parọ́. sẹ́ẹ̀rì èmi fi ń dá yín lójú pé ẹni tó bá fẹ́ mú àga kó má ga ẹni tó bá fẹ́ mú bẹ́ẹ̀dì kó mú bẹ́ẹ̀dì ẹni tó bá sì fẹ́ fowó di ilé gangan mú kó di gbogbo ẹ̀ mú. ó dà bó ti sọ ọ́n má dàgbé yàn ọ̀yọ́ ọlọ́kànjú àtẹ́lẹ́mì tí ọlọ́run ti bò mí lé tèmi ti gbà ni o máa kúrò nílé mọ̀lẹ́bí tí mò ń gbé tẹ́lẹ̀ máa kúkú wá jogún léyìí. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì ẹ̀jọ́ Sadiku, ẹ fi gbogbo ara yín balẹ̀ ẹ kàn fún mi bí oṣù méjì sẹ́mi ẹgbẹ́ oṣù méjì náà bá ti ṣètò ọba tán tí ọba bá ti wọ̀ pè bí tí n bá ti jáde padà ẹ wò màá tún kó yín kó ń bì í tún kó yín lọ sínú ààfin màá wá fún yín ní àpátímẹ́ǹtì àpátímẹ́ǹtì tó léwu. àwọn àbíkọ́ tọ́ àdébí bá jọba bóòlù ẹ̀yin ṣe fẹ́ ọba. ìgò ọba dára o ìgò ọba. kalaba mo tiẹ̀ ti débẹ̀ mo ti débẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́. o ti débẹ̀. ilu wo nù. inú mi inú mi ń ni. o ti mọ̀yè borí máa pa borí bá pẹ̀lẹ́ yóò máa dire o. ẹ gbọ́ ẹ lukosi kí ni tó ṣẹlẹ̀ tá a fi rí ọ̀dọ́ láàfin nígbà tó jẹ́ pọ́mọ̀ pé a bá àwọn ọmọ ọba sọ̀rọ̀ lónìí. ó yà mí lẹ́nu mo ń wó sọ fún mi bí mi ò ṣe rí mi ló ń ṣe yà mí lẹ́nu ó ń yà mí lẹ́nu gan ni. ìrúyè ẹkọ làkọ lẹkọ gbogbo alamọpẹ kọ ọkọlà ìjókòó wa ojú mẹ́rin lọ nínú ààfin ẹ bá mẹ́ta la ti wà lórí ìjókòó ẹ jẹ́ àmọ́ àbí ètò lọ ó ṣeé ṣe kó tún bá wa lẹ́nu ẹ̀. wọ́n sì rí sọ n tí ìyálóde sọ wọ́n rí sọ àmọ́ mo nígbàgbọ́ pé ká tó bá ètò ìdébì kan ó yẹ kó bá wa lẹ́nu ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. mo kí ẹ̀yin ọmọ bá wọn. ẹ̀rọ wa bó lóye. ẹ̀yin máa kó dàgbà. mo kí i kú oríire hmm. wípé bàbá yìí fi ọkùnrin lẹ̀ sáyé lọ. bí hmm. ò jẹ́ bẹ́ẹ̀ ìdílé kejì lágbóyè náà lọ pé kí wọ́n fún wa lọ́mọ oyè míì tí ó jẹ ọba àánú wa yìí àmọ́ ńgbà tẹ́yìn ọkùnrin tẹ́ tó báyìí bíi méjì ti wà lọ́wọ́ bàbá yín àfi kí ẹ̀yin ni kẹ́ ẹ mú ọmọ oyè tí ó gorí àpèrè bàbá yín wá bẹ́ẹ̀ ti ṣe wá wà yìí ẹ gbọ́dọ̀ ti ṣe àṣàrò láàrin ara yín ta lẹ fẹ́ fà kalẹ̀ tí ó gorí àpèrè bàbá yín torí pé ìjókòó yìí kò gbọ́dọ̀ ṣòkùn fún lọ títí o abẹ́ ẹ̀kọ́. wọ́n á ti bára wọn sọ àwọn oníṣòwò. ẹ jágbọ́ o ẹ ṣeun ẹ̀yin olóye oh. àgbà yín ò dalẹ̀ ẹ pẹ́ fún wa ọ̀pá ètò pọ̀lọ̀pọ̀lọ̀ tẹ́ fi ń tukọ̀ ètò ìlú yìí ọlọ́run níjẹ́ ó kàn mọ́ yín lọ <laughs> tó tó bí òwe ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ lẹ́pòwe ẹni tí ọmọ èké bá ṣubú yóò wò wájú ẹni bá gbàlagbà bá ṣubú yóò wẹ̀yìn ṣùgbọ́n ẹ tún wá bọ̀ ẹni bọ́lọ́pọlọ pípé èèyàn bá ṣubú kò ní wo wájú kò ní wẹ̀yìn yóò mọ wo ohun tí ó gbé òun kúrò níbi tóun ti ń bọ̀ àti ti ń gbé òun lọ ibi tóun lọ. bàbá kí bàbá mi ó tó filẹ̀ ṣaṣọ bora bí aṣọ náà wọ́n ti máa sọ yìí pé wẹ́rẹ́ táwọn bá ti lọ tán pé ṣé mo mọ̀ ẹ́ pé mi ni ipò ìtọ́sí. wọ́n ti jẹ́ ó yé mi èmi àtàbúrò mi ìwọ̀n rò pé a gbọ́dọ̀ mọ̀ ṣe fàmí ń fà á lórí ọ̀rọ̀ ọba tí ń bẹ yìí ọlọ́pọlọ pípé èèyàn lèmi rò pé ó yẹ ká fi sórí àpèrè àwọn bàbá wa ẹ̀yin olóyè mi ń ò lè kọ́ yín sẹ́yìn ẹ mọ tó tọ́ àti tó yẹ. ọ̀rọ̀ ti parí nù àbí bò ó ní ojútó. ṣé kò sí. tí. ṣé kò rẹ̀. àbí ibò. ṣé ẹ ti rò bí mi. kí ni yín tún ti padà o. ara mi yà. kí ni yín tó máa fẹ́ sí yín ní orí ó tún ti padà. fíjọ́ máa sí yẹn ìyẹn ẹ̀ mú rí o ẹ pàápàá ẹ̀ mú rí. oore wo ló ṣe fún mi. Ah, ah. ní adúrú nǹkan tí ìyá mi ṣe fún yín ah. àti kékeré báyìí ni ẹwà tí ìyá yín ti kú dànù ìyá mi ni ó gbé yín tó tọ́ yín tó tọ́ yín dàgbà bí bẹ́ẹ̀ ṣe dì yín ẹ wá dàgbà tán ó wá ń sọ̀rọ̀ ọba bí ọba tiẹ̀ sẹ́ni tó sọ fún pé kẹ̀mẹ́ pé èmi ni ọba tọ́ sí ṣé nǹkan tẹ́lẹ̀ fi sọ ẹ̀sùn oore tí ìyá mi ṣe fún yín nìyẹn ṣé tí ìwé ni ta sọ ni ẹ̀gbọ́n mi ẹ kàwé ẹni kà á gbogbo nǹkan ni ọgbà fi ká sí mi. kókóró gba lẹ́nu ẹ o lè sọ gbogbo ẹ fàtàfàtà. ìwọ ìjà ló ti sọ gbogbo eléyìí níwájú àwọn wo ó wà bàjẹ́ o níwájú ìlú bàbá olóyè abẹ́ wà gbà. ẹ wo olùkọ́sí ọ̀rọ̀ ti sọra rẹ̀ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní ká mọ̀ padà sí ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe náà làwọn padà sí báyìí o torí pé bó bá rí lójú abilẹ̀ léèrè ìdálùkẹ́ ní ṣe lù. bẹ́ẹ̀ ni bó bá ti wá rí bí wọ́n ti jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí á pè Ifá ni á gbé fásọ́lẹ̀ ẹni Ifá bá mú láàrin wọn òní òjọba ó sì gbọ́dọ̀ síkù sínú láàrin wọn. èmi náà bàbá olóyè ẹ ṣe gan ẹ ṣe gan ẹ pẹ́ fún wa mímọ̀ yìí pé kò sí bá ṣe ṣe bolo tí ò ní rún gbẹ mo sì mọ̀ pé ọmọ ọba kan gbọ́dọ̀ mọ jagun bí ẹrú toró mi mọ̀ pé ọmọ ọba ni mí ìwà àbúrò mi tó sọ ìtàn tó fi tàn ẹ̀ tó forí ẹ̀ balẹ̀ ìwọ náà rí sọ ṣùgbọ́n màá fi mú ẹ̀ dán ni. ẹ̀yin o ẹ má gbé ẹ má gbé wọ́n ẹ má gbé wọ́n adúlíkáyàtà yìí ẹ má gbé wọ́n. ọba lọ́la ṣé kò sí o kàn ń wò látìgbà tí o ti dé ni o ò sọ nǹkan kan. òwúrọ̀ lè mọ ọba lọ́la ẹ kí ni kí ni nǹkan tó bá bọ̀ láàfin kí ló ṣẹlẹ̀ láàfin èmi rò pé kó ti dé yìí kó sì sọ fún wa pé à ìjọba yìí láwùúyè o akásìmọ̀ gbaraji ìwúyè rẹ. ẹ wo ẹ̀yin èèyàn mi ṣe fẹ́ gbòòtò ọ̀rọ̀ ẹ sì fẹ́ gbọ́ èyí tí ì ṣe òdodo lẹ́nu ìpàdé tí wọ́n pè wá sí láàfin àwọn olóyè àtàwọn ọmọ ọba kò yà yín lẹ́nu pé nígbà tí ń débẹ̀ àbúrò mi Adékọ́lá ni mo bá ń pàdé ọ. àkìlọ̀ wa dùn mí o mo wá kí ọ oríire ni. tó bá jẹ́ pé ó wá kí mi kú oríire lásán ó wá bá mi ṣe àjọyọ̀ ni ìbá sanmọ́ náà ìbá dùn àbúrò mi Adékọ́lá ó lórí láyà òun gangan fúnra rẹ̀ ní bá mi dùpọ̀ ọba. ọba lọ́la àbíjẹ́kọ́lá ya wèrè ni. ó yà o tí ò bá ṣe wípé kò dáa kéèyàn máa bú orí adé èwo ni ìwà pálapàla tí Dékọ́lá fẹ́ máa bẹ ìwò yẹn ṣé Dékọ́lá ti wá gbàgbé pé ìwọ ni ẹ̀gbọ́n òun ni ìbẹ̀rẹ̀ ogun leléyìí o ìbẹ̀rẹ̀ ogun ni o ìgbìmọ̀ tẹ̀rẹ̀ àwọn nǹkan tó lè já okun ẹbí dànù rẹ. ẹgbẹ́ mi tẹ̀síwájú ọ̀rọ̀ làkàjọ òwe káàtì pé ọmọdé ṣe ṣe bí ọmọdé ṣáwọn olóyè náà tó wá ń bí ọmọ èké ni báwọn náà ṣe fi ẹ̀gbọ́n lè tọ́pá tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ àtàwọn adíbálà nǹkan tí wọ́n fẹ́ jẹ ni wọ́n wá ẹ wo ẹ mọ̀jà fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ pọ̀lọ̀pọ̀lọ̀ ibì kan náà ni wọ́n jọ sùn tí wọ́n kọrí sí. mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé àwọn olóyè pàápàá fẹ́ máa dààmú ara wọn ni nígbà tí kò rẹ̀ ifá tífá náà tẹ̀jú mọtí yó ṣé fáwọn máa fi ìwọ ẹ̀gbọ́n sílẹ̀ á wá máa lọ mú àbúrò ni. náà tán rẹ jẹ ṣé livington lẹgbẹ bá torí pé wọn tán wípé eh, owó fa ní kinní kan rè ó dà tójú fa tó bá wá papà tó lọ lè sú tó jẹ́ pé wá fi ẹ̀gbọ́n lé ọlọ́mọ àbúrò kí lẹ́ fẹ́ ṣe sí. agbẹ́dọ̀ ah, àmọ́ o nǹkan kan sọ fún mi ọkùnrin mi ń sọ̀rọ̀ pé o ti rí kátà máa gbà fúra báyìí o ó yẹ ká gbà fúra o torí pé mọ̀ pé Adékọ́lá àbúrò rẹ̀ òun náà ní dúró yóò ti máa tọ́jú lé oníṣègùn babaláwo káàkiri o ìwọ kó sì wá sọsọ lọ́pọ̀ pé ẹni tó bá jẹ́ pé ọ̀gbẹ́ òjò bẹ́ẹ̀ bá lọ́wọ́ rẹ̀ kó láwù kò sí tó burú bẹ́ẹ̀ o. bíi ti bó ẹjẹ́ oyè ni ọ̀rọ̀ yín lónìí ọba lọ́la ohun tí òjò ń gbìyànjú láti sọ ni wípé ẹni bá yára lògùn gbé o ẹni tí ọ̀rọ̀ yìí bá sì já mọ́ lọ́wọ́ òun ló yege o. ẹni bá yára òun lògùn gbé o wípé ẹni tí ọ̀rọ̀ yìí bá já mọ́ lọ́wọ́ lọ ní o. Ah, ah. Adékọlá èwo ló wá ń rò báyìí ṣé ló rọ̀rọ̀ tó bá dé láti ààfin ló jọ máa ronú bí eléyìí ah wo èmi ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n ò fẹ́ ẹ dénú kò yẹ ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí orogún òwò ni tí ò fẹ́ kọ́mọlàkejì ẹ̀ tayọ àmọ́ gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o lè gbégbà ni kò gbégbà o láti fi dórí ipò yẹn bí bẹ́ẹ̀ kọ́ wàhálà àǹtí mi ti ń ṣe yẹ ó já sásán nìyẹn o ṣó ti gbọ́. àǹtí mi. mò àfi kí n jọba o. bẹ́ẹ̀ ni òun gbọ́dọ̀ jẹ́ ẹni. àfi kí n jọba gbogbo ọ̀nà tí n bá mọ̀ pátá òun ni máa tọ̀ ẹ wò tí n bá jọba ntí mi kò sẹ́ni tó máa jọba ọba ò ní kan èèyàn kankan. mo fara mọ́ bẹ́ẹ̀ o àbí kí n jọba o. kálukú wáyé wa nọjà ẹ̀yin àgbààgbà ẹ má jọjà yìí o. àǹtí mi àbí kí n jọba o òkùnkùn ṣubú lẹ̀ o fìtílà tó ń tan ìmọ́lẹ̀ o ayé ti bẹ papọ̀ ẹ má jẹ́ ká ṣàyè rẹ̀ ẹ jẹ́ ká wo bìtá ti bọ̀. Ah, ó ga o ah, ó lágbára o ṣé àsìkò ilé kíkú pa bàbá àfọbàjẹ́ ọ̀rọ̀ ikú lélẹ́yìí ah. kò sẹ́ni tí Mm. bàbá Afọbajẹ ti dàgbà mm. àdúrà wa ni pé ẹni tó bá máa kú nínú ìlú wa yìí kó ṣáà máa dàgbà kó darúgbó kó tó kú àmín o àdúrà wa ni ọlọ́dẹ máa ṣọ́ bí tiwa náà kó máa ṣọ́ wa ní ṣọ́ wa ní. fátóògùn ìrònú ò tọ́ sí ẹ̀ ìwọ tó yẹ kó o máa dúpẹ́ bó bàbá tiẹ̀ dàgbà kan tó kú wọ́n tún wá fọmọ tó dákẹ́ kan jú bíi tiẹ̀ lẹ̀ sáyé kan tó lọ ìwọ náà tán tó wà nílẹ̀ yìí àbí. ikú mà lágbára o. Ah, ah. ikú pa gbẹgbẹni tí ò dáró ikú pa àlùkò bẹni tí ò dóṣù ikú wá pa bàbá àfọbàjẹ bẹni tí ò gbọ́rù kankan ikú mà lágbára o ṣé àsìkò lè yẹ kí ikú mú ọ lọ ni àsìkò tó jẹ́ wípé gbogbo ìlú gan nílò wọn. ọ̀rọ̀ kù lágbára o ṣùgbọ́n láti ṣọkan àti ní o láti ṣe ọkùn akin fún ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ yìí. àmọ́ kọ́ orin yẹn ó pa. olóyè. kọ́ orin yẹn ó pa. ọlọ́mọ ṣàforíjì fún ọ. ó máa jẹ́ àyàn láyàjú kí náà. Ọ̀pá àtẹ̀mọ́ra. Ẹnu adákẹ́ mọ̀ lọ́rọ̀ pé o. Ó lágbára. Ogún ọdún sísìn kò sẹ́ni tó rogún sí ẹ̀. Adéṣà ni. Àwọn àlọ́gbọ́n kẹ́kẹ́ àbíta ló gbọ́ pé ọlọ́run ló ń bẹ́ẹ̀ tó kọ́kọ́ mọ́ Adéṣà ni. Lẹ́yìn náà ni gbọ́, níṣe ni mò ń sáré bọ̀, bí àṣà ló jọ lójú mi. Pẹ̀lú wo? Ọlọ́run forí jì wọ́n, ó gbà sí wọn rẹ̀ wàá ní sẹ́ni àkúfà fún ìdílé yín ní sẹ́ni àkúfà fáwọn àjòyè ìlú èyí tí lákòóbá láàrin aráàlú ẹ̀kọ́ tó wá máa wọ yín o ẹ̀kọ́ àdótì o ẹ̀kọ́ àdótì o ẹ̀ǹdẹ́ bá kàmọ̀lẹ́bí o ẹ̀ǹdẹ́ bá kàmọ̀lẹ́bí o bá kúrò ní o. ṣé kò tí ì gbọ́ pé àfọ̀bàjẹ́ ti kú báyìí. ee àdùkẹ́ gbede ta ló pa ah. kí ló pa wọn ikú wọn ikú ni ikú dúró eh. ṣé bí ikú ṣe ń pààyàn náà nìyẹn ni bọ́n tó pa bàbá gògògògò tó pa afọ́bá jẹ́ níṣẹ́ ni afọ́bá ń ṣe báyìí ó ṣe báyìí ló bá ṣe báyìí mo ṣe báyìí ọ̀rọ̀ ah! wà mú pé ó ò lè mú kù wá mú pé sọ́ọ̀fì ṣí ẹ ní gbogbo àdúgbò ìlú ti mọ̀ ẹ́ wà á máa mú kiri ni bó ṣe ń débi ló máa máa débi kí ni ìṣòro ẹ ọlọ́run ní jẹ́ kó sọ̀rọ̀ sọ o. Ah. Eh? Ah, mo ti wá jẹ̀bi o. ó jẹ̀bi iṣẹ́ tó ti rẹ̀ èmi ni mo jẹ̀bi tí mo wá fọ̀rọ̀ lẹ. Hmm, ìgbà ó ṣì ní bàbá afọbajẹ àná ṣìkú tó jẹ́ bàbá ẹ̀ tóun náà tún wá kú ta ló ṣe. ẹ̀ẹ́n o mọ ìbéèrè tó bí mi ìbéèrè tó bí mi wò ó jẹ́ kí n lọ ọ̀dọ̀ àwọn ìyá Kóredé tí wọ́n ti tọ́jú àwọn ìyá Kóredé mo wá lọ bèrè lọ́wọ́ wọn bó ṣe bó ṣe jẹ́ ikú tó ṣẹlẹ̀ ikú tó pa wọn màmá padà wá ṣàlàyé ṣé bí mi tí ì lọ ara mi ò lè balẹ̀ ó mọ̀. má tí ì lọ ah, ó mà ṣe o afọbajẹ ikú kíkú tóun kò lè pa afọbajẹ bó jẹ́ yàn ló pa kó má kú mọ́ bó jẹ́ iṣẹ́ owó ẹ̀ náà ló pa ó kù ó kọ ẹlẹ́ẹ̀dá yìí àmọ́ ọ̀rẹ́ mi o tún ti ń lọ bòmí o tún fẹ́ lọ mú mi mo kó pé. ó ń gbé mi lọ́kọ̀ ó ń gbé mi lọ́kọ̀ mo ní ọ̀dọ̀ yá kọ́ rẹ jẹ́. ó ní ọjọ́ tó máa kọ́ ẹ torí gèlè mọ̀ òṣì. Jai jai. Hmm? ọjẹngbẹ jẹngbẹ. ọpẹ méjì. àwọn òkú bọyọ kan lọkàn jẹ. wọn bà mí lọkàn jẹ rí. ọjẹngbẹ jẹngbẹ. ọjẹnero jẹnẹ gúgú. one èmi ló ń ké sí. jẹ́dá ẹ̀ ló wo màá jayé tí màá fi kú ni. Eh. orúkọ ló rù. tí bá jayé wọ náítì tí bá sọkú ẹ̀rọ mi. a máa rú ẹ. <laughs> jayé èyí abusalami abusalami èyí ọ̀pọ̀ èyí eh. eh, ọ̀pọ̀ èyí. sisi mi sisi mi. Oh, ọmọ ẹlẹ i'm talking to you <laughs> jọ sise má bínú mo ṣe dé dúró mo máa tẹ lórí àmọ́ ọkọ tí mo kàn fẹ́ kò mọ̀ ni pé àlejò ni mí nílùú yìí fọlárìn ló ní ṣíṣe àti sàlám sàlám tí èmi jayé tí mo tẹ̀lé wọn wá àwọn ọmọ wa wùpẹ́ gbàdá ti dé abúlé ìyá àti ẹ̀rọ ní kọ̀ọ̀kan tẹ́pẹ́ bóyá oyè kemu bí mo ṣe wá rí wọn wá ní pé kí n béèrè pé kí ni orúkọ tọ̀dọ̀ ẹ náà bóyá àjọṣepọ̀ wa lè jọṣe kiri ó lè. jọmọ́rọ́. okay my own name is Elizabeth. Eh? Eh? ìyẹn mi gbé jayé fẹ́ jayé Elizabeth olówó tí jayé bá ti wá jayé Elizabeth èmi fúnra mi Abu Salami eh. èmi náà wá jayé olóńgbò. <laughs> wa ṣé ìyá wèrè. ọ̀hún ìyá fábílì wa. ṣé kò dẹ̀ ṣe yín. nǹkan ò ṣe wá rí. Ah, ah ṣé wọn kọ́ ni ọmọ bàbá alùpùpù tọ́kadà pa sí ìlọjọ ah, ikú akọni ikú akọni wòbí hmm? ẹni sùn tí ó jí àtẹ̀tí mọ́tò pa. ẹ kí ló pa ikú náà ni ikú ló pa bàbá akíntọ́lá o bàbá akíntọ́lá ló lọ sàlámì wà ó bẹ́ẹ̀ ni abu sàlámì ọkùnrin ogun. ní ààyè ègè John Elizabeth tó bá ti bínú kò lè mọ bí àṣetó nínú ìlú yìí pé à ń jayé káàkiri ṣé àyè wà ká lè fi jọ wà papọ̀ bó tiẹ̀ jẹ́ bí alẹ́ bó tiẹ̀ jẹ́ alẹ́ bí òjá alẹ́ mọ́ bójú ọ̀la ká lè jọ jayé papọ̀ bó jẹ́ gẹ́gẹ́ bí orúkọ mi owó ń sọ làákò wá wà bá wà nà. anyways since the cousin mi ti mọ bí tẹ́ ń gbé ọmọ rẹ̀ á rọ̀lẹ́. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú bẹ́ẹ̀ ṣe rí mi yìí hmm. tẹ́ẹ̀ bá lè fojú di mí hmm gbogbo owó bọ̀dá lọ́rí ọwọ́ mi ló wà o. owó ń bẹ. owó bọ̀dá lọ́rí ọwọ́ mi ló wà o. ṣé ẹlẹ́rọ̀ ọ̀gbẹ́ ni a lọ ní àbí kàlọ́ fọ́yín náà. Ah, ah, ah, ikú yóò ṣe dáadáa o ikú yóò dá lásìkò yìí o ó dín ní afọbajẹ ìlú lásìkò tá a ń gbìyànjú pé ká wọ ọba tá a fi sórí àpè kó wá jẹ́ pé afọbajẹ tí ó ṣètò gbogbo ẹ̀ náà ló tó wá fò ló kú lójijì nǹkan wá o nǹkan wá o kí láti ṣe sí báyìí. Eh! Eh! àrùn òdòjọ́ àrùn òdòṣù ṣé béèyàn ṣe ń kúnnú rẹ̀. béèyàn ti kúnnú o. àfi ká yá gbélé ayé ká ṣe rere o. Hmm. Ah, àṣepa eh? ẹ wò á ń jọba àjọba yẹn ẹ jẹ́ ká gbèsè gbẹ̀kan náà. Ah, kí la fẹ́ ṣe méjìlá bẹ́ẹ̀ nu. àtúnṣe sí ọ̀rọ̀ àfọ̀bàjẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wẹ́ni tó máa gorí oyè àfọbàjẹ ṣé mo kó rí àpèrè o gbọ́dọ̀ gbófò kọjọ tó pẹ́. ìyálòde ẹ kú làákàyè ẹ kú ẹ̀tọ́ ìlú ah. bó ti yẹ kó rí náà ń lẹ sọ́hún àfọbàjẹ ti kú láìsí ìsáfọbàjẹ àlèfọbàjẹ nínú ìlú bí ó ti ṣe wá rí èmi ò rò pé n tá àtúmọ̀ ọgbà bíi ẹni gbàgbọ́ ọtí ni ìdí ni pé wọ́n ní bí náà bá kú àfẹ́rúbojú oge bá kú àfọmọlọ́pọ̀ àfọbàjẹ́ tó kù yìí ó sà lọ́mọ. ọkùnrin sì lọ́mọ rẹ̀ ń bọ̀ sí ìtìrí bẹ́ẹ̀ èmi ò rẹ pé ó ní nǹkan kan tá a tún mọ wá káàkiri mọ́ jù pé ká sọ fún àwọn ọ̀sọ̀ǹgbẹ afọbajẹ tó kù kí wọ́n yan ọmọ afọbajẹ tó kù kí wọ́n yàn sórí àpèrè bàbá rẹ̀ bá a bá ti ṣèyún ní kẹ́kẹ́ àtijọba àlùwà yóò yá. Hmm, àṣìpa tó bá ti wá yà kan náà kò gbọdọ̀ tún pẹ́ mọ́ ẹ jẹ́ àṣẹ ní kánmọ́kánmọ́ ká lè tètè ṣe tó yẹ ká ṣe lásìkò. bí ó ṣe wá rí báwọn àwa náà lájọ rìnrìn rẹ ẹ̀yin ò lọ rè rí ọ̀tún torí ọ̀rọ̀ èmi àti èéfi bẹ́ẹ̀ bára wọn dọ́gba ẹ jẹ́ kémi ó lọ rí lúkòsì ẹ tó tẹ́ rí yun bí n bá yanjú bàbá yìí ìmọ̀ ń sá padà n ò fẹ́ lọ rọ́ọ̀tún rárá. àṣepa ẹ jẹ́ àṣì báyìí ẹ jẹ́ àfi egun òtòlò ká fi tó gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yin ò ṣe ṣe ààyè ibẹ̀ wọn ẹrọ tún kẹ ẹrọ sí. bí tí mo ń sọ̀rọ̀ ń ò fi taratara gba ọ̀rọ̀ rẹ̀ kì í bá mi nú mu. àtúnṣe ìlú ni ah, ẹ̀yẹn ṣe. ẹ fi ohun obìnrin ẹ fi bá wọn ṣe ẹ fi bá ṣe ẹ̀yin ò mọ bẹ́ẹ̀ ṣe mú wálẹ̀ bí ìbá ṣe pé káyé mọ́ bàjẹ́ ń gbà mí ìbọ̀bá sọ mi ló sì dàbí ẹni pé kí n dà ń gbàdúgbò àmọ́ ah, mo lè ní n ó kó lọ di pé yọ oògùn lápò kó mọ̀ lọ́nà àgbàlagbà lóògùn àfi kí ìrora máa wò jẹ́jẹ́ ẹ̀yin ẹ wá lọ fi ọ̀rọ̀ obìnrin tútù ẹ lọ fi bá sọ̀rọ̀ ṣe é rí tòsí ẹ fèmí àti lukò sílẹ̀ wọn bí re wọn bí re ń bá fẹjú mọ lọ́gbọ̀n tí mo wí ẹ mọ̀ jù pẹ́. tó bá wá jẹ́ pé ìgbésẹ̀ yẹn la máa gbé tí ohun tó ń wọ̀n fi tán ní kíákíá mo ṣe tán láti lọ. ẹ kú ọ̀rọ̀ lu ẹ kú ọ̀rọ̀ lu ẹ mọ̀ jù pẹ́ ẹ mọ̀ jù pẹ́ ẹ dàgbọ́ ẹ mọ̀ pẹ́. ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà lálẹ́ ìjọba dáṣe o dáṣe o dáṣe o ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà ètùtù awo kàṣà ìgbà ooo ètùtù awo kàṣà ìgbà lálẹ́ ìjọba dáńṣe o dáńṣe o èrèṣà o ọ̀kadà. afọwájẹ́ o ọdọọdún lèwe ìwúlá sọgbọn ọdọọdún ló máa wà. àṣẹ. ọdọọdún lèwe ìkósọgbọn ọdọọdún ló máa wà. àṣẹ. ọdọọdún lèwe àbíyáyá sàdó tọdọọdún ló máa wà. àṣẹ. nítorí pé ifá kan sọ pé iṣu gbọ́ ọdọọdún ṣúta lọ́kọ. kókò gbọ́mọ àbálẹ̀ nífẹ̀ẹ́. àwọn àkèrè ni wọ́n gbọ́ púpọ̀ jù tí wọ́n fọ̀hún ẹ fọ̀hún ẹ sọ́lọ́run adé fún wọn nílẹ̀ tọ́dún pé wọ́n bá kọ̀ fún ọ̀tẹ̀ ọdún jọ ọdún ti pé o ọdún ti jọ afọbajẹ ẹlàmọdún èsì ti pé afọbajẹ òní kú fọta yọ. àṣẹ. gbogbo ẹni tó bá ń bínú rẹ ó máa gbákù rẹ fún ni? àṣẹ. nítorí pé kí ni. Hey. Ah owó tó kó àyẹ. ẹ tí ì rí nǹkan kan ah, ah. mo ẹ̀ṣẹ̀ méye bò ní. ẹ wo ẹlẹ́yìn agbára. Ah, o ti kàbí láyà ẹ tún gbà. kẹrì ẹ ta. Adé gbà. Adé gbà. Adé gbà. Adé gbà. tó kó ìgbé. O yẹ ti yẹ ìwé mi ni. Ẹ sábà mi fọwọ́ bọ̀. Ẹ bá mi fọwọ́ bọ̀. Ẹ bá mi fọwọ́ bọ̀. Ẹ bá mi fọwọ́ bọ̀ ọmọ dúpẹ́ ẹ ṣe. ẹ tí ì rí nǹkan kan àsìkò gbádùn yín ó ṣẹ̀ṣẹ̀ dé yín ìgbà tí mò ń bọ̀ ní àti èkó ní á kí ni mo lè bá bàbá olóyè rẹ̀ wọn tó máa jẹ́ nǹkan tó jọjú mo ní kí n ra mílíkì kí n ra mílíkì àtàwọn nǹkan tó yẹ yín mo fẹ́ jẹ́ kí ẹ yàtọ̀ mo fẹ́ jẹ́ kí gbogbo ara yín kó ṣe ṣẹ́m ṣẹ́m original ni gbogbo ẹ̀wọ̀ ìjàmbá ni mo ah, original ni. Ah, ẹlọ́dọọlọ kò sí ẹ ó ti dépò bàbá rẹ yorùbá ló sọ bẹ́ẹ̀ pé bí ọmọdé bá mọwọ́ wẹ̀ kí ni wọ́n ṣe. kìkì tó ságbà nìkan yóò tún bá àgbàlagbà jẹun <laughs> yóò bá arúgbó jẹun ẹ kò náwó ẹ àti wà bẹ́ẹ̀ náà nìyẹn àti kẹsẹ̀ bọ̀ ẹlẹ́dàá yóò wà á rọ̀ mọ́ orí ò gbé ọ débẹ̀ ojú ọba. ẹ bá ti róyún inú fúlàní ó ti mọ̀ pé pupa ní ibi tí ìbá ti ṣàkóso ẹ bá ti rí ọba yóò ti mọ̀ pé ọba bẹ̀ náà rẹ̀. ẹ jí sá. ọba mọ ojú jọba ìwà jọba òbí tẹsí jọba. ṣé agbára lọ ìwà náà ní jẹ́ ìwúrọ́ máa fẹ́ ọ̀tọ̀ gbé síwájú ìdá ọdẹ bí lè kankan mo gbà pé èèyàn mẹ́ta ò lè dún méjì méjì àbí àbí èèyàn mẹ́ta ò lè dún méjì méjì mà pé mi ni mo ní ilé. táwa mélòó lówó ẹ o èyí kan ní kí ni mo ń bọ̀ mi ò tí ì dì mí bẹ́ẹ̀ ni bàbá bó ṣe rí i dáa sọmọkọ́rọ̀ lu ọ̀rọ̀ olóyè ni orin tó wá dùn láyé ìlórí téèyàn bá dá tó bá rẹ̀ ní bàgbé bó ṣe lè kó ní ọwọ́ burú tó tó bá tilẹ̀ lẹ́gbẹ̀ ó dùn ún abúbú ní bá dùn kó dùn dùn dùn dùn dùn dùn tí wọn ò bá ti rẹ́ni gbé ó ti dẹ́lẹ́bẹ̀ rí ẹsẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni bá ń gbé òkè tẹ́jọ ìyókù bá fà wálẹ̀ ní mo fi ní kó rò táwọn ìjọ ìyókù máa. bàbá olóye náà mi ò tí ì ṣe nǹkan kan òní dàbí ọ̀rẹ́ tó lọ sí ìrìn àjò mi tó wá mú nǹkan bọ̀ wá fún bàbá rẹ̀. ìrẹ̀lẹ̀ jẹ́ ìrẹ̀lẹ̀ jẹ́ ṣé ìdèyìn àti àwọn olóyè tó kù máa dìde wá nǹkan tí máa ṣe ni tó máa dàbí àpèjẹ owó tá a wà ní ìdèyìn àti nìkan ṣe dùn báyìí. torí tá a bá ní ká rò ó sọ̀tún ká rò ó sósì tá a bá mú un bá sí ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ tó kọ̀ bọ́ọ̀lù ọjọba. bẹ́ẹ̀ ni bàbá o. wọ́n débẹ̀ lágbára ọlọ́run wọ́n débẹ̀ lágbára ọlọ́run ẹ bá wọ ìṣúra rẹ̀ gẹ́ jọtọba. Bàbá ṣe rí délé yìí, ẹ bá ṣe rí délé yìí, ẹ bá wù ọba yìí, tó bá náà rí ọba, wọ́n ti sọ̀kò láti Ògbómọ̀ṣọ́ dédé ojú rẹ̀ ló ṣe dédé. Ìwé ìgbàlódé ló kà á ìwé gbèrè ìwé wọn nù ẹnu ìwé ẹgbẹrẹ ní ẹgbẹrẹ ìwé ajáde ìwé wa dáadáa ìwé ajá bí bàtà nínú èèlò bí pẹ́pẹ́yẹ nínú ngudu wa ìjọba ẹyọ ẹyọ yẹn nà ngudu wa ìwé tiẹ̀ ni ìwé tẹ̀yẹ lè sọ pé ọba o wà lọ represent wa níbi kan ìwé a for apple b for ball c. ọ̀sibẹ̀ ọ̀fọ̀ kan náà rẹ̀ máa lè má gbọ́ wọn ni wọ́n ní o ọba ni ọ lójú òṣè ní tíìmù bí mo ṣe máa dẹ́kun bàbá mi ó dọ̀wọ́ yìí o tí n bá ti ń wẹ̀yìn ẹ̀yin ni mo fẹ́ máa rí bí n bá wo wájú ẹ̀yin ni bí n bá wẹ̀bẹ̀ ẹ̀yin ni kò dẹ̀ mọ̀ pé ẹ̀mí dójú tì yàn ọ̀nà tó ti yọ ó wàá máa múra dáadáa ẹ ilé òní máa pọ̀ nínú aṣọ rẹ mọ́ ó máa wọṣọ bílẹ̀ bí ebùbá ti ara àti ṣòkòtò àwọn aṣọ ìgbàlódé tí ó bá ó máa dé fìlà báyìí tí mara di fìlà ẹ ẹ funfun tí àwọn òtí ẹ ọmọ bá máa dé tó ti yọ ó wàá gé òun ẹ mọ́lẹ̀ díẹ̀ wọn ò gbọ́dọ̀ dìbò sí ọ lórí lórí tí ìròyìn bá kúndùn ń gbá mi ìbí ẹ bá nílé ju òkè wọn lè rò fara ah, orí ẹ. ọ̀hún tó wá ní gbogbo tó ọkọ àlù yìí ọfà ọba ilẹ̀ Yorùbá ìní ọgbà ọba ilẹ̀ Yorùbá ìní ọgbà ọba ilẹ̀ Yorùbá ọmọ ń wà wẹ́ gẹ́ẹ̀t ọlọ́ọ̀dì òkèbẹ̀ ìṣàlọ́ba ló ṣe bẹ̀rẹ̀ láyà kókó olóòwe ròyìn wọ́n gbàgbé àwọn olóyè tó kú o èèyàn mẹ́ta ò lè dúró méjì méjì o olórí tẹ̀sí rẹ̀ ah! ti kárí tí gbogbo ìdánwò yín mẹ́ta mi. bàbá ọba náà la. bàbá ẹ ra sa. ọmọ ọba. ọkùnrin mẹ́ta lè ń ké sí. orí ògbé lépo bàbá yìí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ bá wá débẹ̀ náà ẹ lò pọ̀ ń pẹ́pẹ́pẹ́. àṣẹ àṣẹ. pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí lè wù sàrọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọyún ògbókó tó wọ. àṣẹwà àṣẹwà ah, bàbá ẹ ṣeun kẹsì má bínú pé mò ń dá yín láàmú ní lemọ́lemọ́ láti lè tẹ̀rí yín. àdídà láàmú kẹ́ ẹ̀. ẹ ṣeun ẹ ṣeun. ẹ máa fún tìǹà lè yan jàmbá. bẹ́ẹ̀ ni ẹ ṣeun sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe ń tòlú yìí tẹ́ ẹ mọ̀ ọ́n ṣe tí gbogbo ẹ̀ fi ń lọ létòlétò àìní mọ̀ ọ́n ṣe mọ́ kò ní ṣẹlẹ̀ sí i láéláé ẹ ṣeun ẹ sì ti kú ọ̀rọ̀ bàbá ọjọ́ òní. ah bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni. Ah, bàbá òkú ti hàn bàbá sáwó lọ ha bì kan ni. kò yé mi o. àìsàn pawó kù awo ikú ló lọ sáwó lọ bòmí ni àwọn ah. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n dẹ̀lẹ̀ fún. àṣẹ àṣẹ bàbá ti ẹ̀kú bàbá kù ni <laughs> ọlọ́wọ́n fún yín ṣe sẹ́ẹ̀rí ṣáájú ohun gbogbo ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹgbà ilé ìdání. ẹgbà ìdání bẹ́ẹ̀ ni. kí ni kí n fi owó sí. ẹ kàn fi ẹ <laughs> fẹ́ ra nǹkan ṣe gbàsà kẹ mọ́ mọ́ dààmú ara yẹn gbà. bóyá wá rí nǹkan kan tó kù díẹ̀ káàtó nínú ilé tẹ fẹ́ lo owó ẹ lè mọ mú lára eléyìí <laughs> kúrè ọmọba o. lágbára ọlọ́run mo fún yín tọkàntọkàn mi ni fi ṣe lọ. <laughs> bẹ́ẹ̀ kékeré lóyè o. ẹ gbìyànjú. bẹ́ẹ̀ ẹ ló dín kùkù tó ní àgbà. bẹ́ẹ̀ ni. náà sì rẹ̀ bẹ́ẹ̀. àmọ́ ẹ mọ̀jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Mm sẹ́ẹ̀rì tí ẹ bá lè bá mi ṣe é tẹ́lẹ́dúwà sí tì í lẹ́yìn ah tẹ́ ẹ bá bá ń ṣe tí mo dé orí ipò bàbá mi nírọ̀wọ́ rọ̀ṣẹ̀ bàbá kékeré léyìí o <laughs> ẹ̀rọ nílé bá wà yìí. ó kéré fún yín màá dàwó àbí kí lọ́ba yín kọ́ ní ibo mi ìwà ara ọkọ̀ fún yín <laughs> alárànbarà ọkọ̀. <laughs> wọ́n mọ̀ fi kan gbé yín báyìí ẹ̀ tún mọ̀ bọ́ọ̀nù mi. bàbá àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ẹni bá ní ọmọ dára. bẹ́ẹ̀ni. o. ní ẹ ní dára lójú ẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yóò mọ lọlẹ ẹ wà mọ dára ti yín. bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni. ẹ ẹ ṣeun nítorí yorùbá bọ̀ yorùbá ní yínníyínní kẹ́ni ó lè ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bí yóò bá yínní lọ́nà ẹgbẹ̀fà ó sì ṣe kéèyàn bẹ́ gidi ní ẹgbẹ̀je. ẹ wulẹ̀ mọ̀ pa. mo dúpẹ́ owó tẹ fún mi. bẹ́ẹ̀ni. ọ̀dà ìdúlókun àpòsásá múra ìgbẹ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. àmọ́ ẹ mọ́ wàá gbàgbé nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì mm-hmm. hmm. orí èèyàn ṣe mọ̀ pé orí mọ̀ gbé ẹlòmíì orí ègbé ẹlòmíì bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé orí náà fi mẹ́ran láwọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ hmm. orí tí ó joyè inú agoro dẹni tí wà o bẹ́ẹ̀ni ọrùn tí ó lè dìgbàrà lẹ̀kẹ̀ inú agoro dẹni tí wà o bẹ́ẹ̀ni ìlẹ̀kẹ̀ tí ó lo mọ́sáàjì aṣọ ọba tí ń kóná yanranyanran inú agogo dẹ náà ni ti wá. ẹ orí yín ni kẹ́ ẹ bọ kọ́mọ padà lẹ́yìn yìí bàbá ó dàbí pé ẹ fẹ́ ọ̀rọ̀ mi ò fẹ́ yé yín dáadáa ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tí ẹ bá ń ṣe yìí náà ló ní ojú kìíní àti kejì tójú kìíní bá fẹ́ mẹ́hẹ̀ẹ́ ńlẹ́mọ bẹ́ẹ̀ ṣáà ṣe tì í tí bẹ́ẹ̀ tí máa tí máa lè tì í lẹ́yìn. tí mo dépò bàbá mi bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run láṣẹ ọlọ́run. kí ló wá tó kù tí mo ń wa ẹ bọ àmọ́ ju gbogbo ẹ lọ́nà bẹ́ẹ̀ni ẹlẹ́dàá èèyàn ní kéèyàn ní kó mọ́ padà lẹ́yìn yàn. ẹ̀dá mi mọ́ padà lẹ́yìn kò burú ń bá náà lọ ẹ ṣeun ẹ ṣeun àìwí àìró ẹ ṣeun láì ẹ ṣeun o mo dúpẹ́ o èyí tún kàn sí tó bá tún dọ̀la kò sí wàhálà kò sí láburú. mi rè ẹnu iṣẹ́ mo wà ibi tẹ́bi ti ń rówó rè ókè mọ́. ẹ wa ọlọ́run jẹ́ ayé wa. ǹjẹ́ mọ̀ pé ìgbà tó tẹ̀lé fẹ́ láàrin lọ sí ìlú wọn lọ́hùn lọ́sọdún àárín pípadà wà mọ́ kò dẹ́ ká máa wò báyìí káwà kan lè fi pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ lóun tẹ̀ máa ń wá fún mi ní kọ̀ǹsáìn jù torí pé wọ́n kàn ṣe ṣìkọ̀ ṣìkọ̀ ara wọn ò dágágá bó ṣe máa ń bá wa ń ṣeré ṣàwàdà lápá wá sódò mọ́ mo ní pé kò yẹ ká máa wò báyìí àbí kí n wọ́n rí sí. torí ọ̀rẹ́ mi mi ò rí nǹkan kan sí bẹ́ẹ̀ ni mi ò rí nǹkan kan mi ò rí sí. rárá bẹ́ẹ̀ ni. jáyé mo máa ń sọ̀rọ̀ ẹ. mo mọ̀ pọ̀ wa ni jáyé ìgbẹ́ mi ò mi rí nǹkan kan sí. kò rí kankan sí ah, oh. ibi tó bá wù kó lọ ah. alódìdí ọmọ lọ ìrìn àjò kò padà wá ọ̀rẹ́ wa kò rí kò sùn olórí nǹkan kan sí. nígbà tó ń lọ ṣó sọ fún ọ. wáyé tó ń ṣe báyìí tó gbàgbà bí tá a ti mẹ́mu tó wá bá wa pé èmi o mo fẹ́ tẹ̀lé Fọláyìn lọ sílùú wọn lọ́sọdún o ẹ́ tó o wá yáǹsì wa ni pé o kò dágbére fún nígbà tó ń lọ. ọ̀rẹ́ nígbà tó lọ ṣé ó ti dé. kò dé náà la ń sọ yìí. <laughs> sórí bóun kó kú sọ́hùn bóun kó dé iṣẹ́ máa fi táwa nìkan ṣe. ìjà yìí mo máa ń sọ ọ̀rẹ́ ìmùlẹ̀ wa tájọ́ ẹja jọ ẹgbẹ́ ló máa ń tẹ́ wa sí fàájì all the time. ọ̀rẹ́ ìmùlẹ̀ wa nílò tán ṣùgbọ́n tó ń tàn bá dúró tiẹ̀ ẹ tó bá dùn ojú àlà tó ojú àlà òun ló mọ̀mọ́ tó fọwọ́ ara rẹ̀ pàdán. bí ọ̀rẹ́ ń tẹ ẹgbẹ́ kan wá wù mí o ọ̀rẹ́ tẹ́ pé ọ̀rọ̀ ojú lásán tiẹ̀. ó yá ó yá ó yá bàbá. bàjẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ń sùn. ó yá ó yá ó yá. tó bá yẹ tán bá mi ní ọ̀dọ̀ yẹn lẹ́mu lọ́hùn. tó bá dùn tó bá dùn òní. o ṣeun. wàhálà kọ ọwọ́ ẹ̀. rámẹ̀ bàbá ọwọ́ rẹ tiẹ̀. ọ̀rẹ́ rìn ìrìn àjò àrí láti lè jẹ́ òjò. ifá ní kí n kí n Ọ̀rúnmìlà ní kí n ṣe yín pẹ̀lẹ́ ifá yìí balẹ̀ ó sọ̀rọ̀ ó ní ogbè ogbè ogbè fónfó lóhun kọ́ràn ò tọ́ nílẹ̀ ohun tó bá tọ́ fójú a kì í fi fún mú ohun tó bá tọ́ sórí a kì í fi fẹsẹ̀ tẹ́ ẹ bá da lúrúpọ̀ mọ́ ṣàpà ìlú ò tòrò ìlú ò tùbà bẹ́ẹ̀ ni ìlú ò ní túṣẹ́. ṣé rí ohun tí fàyín sọ ni wípé ọmọ oyè tó jẹ́ adékọ́lá ó ní tẹ́ ẹ bá gbìyànjú tẹ́ ẹ bá fi lórí àpèrè ó ní ìlú ò tùbà bẹ́ẹ̀ ni ìlú ò ní túṣẹ́. kò ni. Ìfá ló sọ pé wí. Bẹ́ẹ̀ni èṣù ti gbẹ̀kú lé wọ bọ́dà àyè burú ẹ bá fadé kọ́lá jòwé ń bulúkú ọmọ ẹwẹ́ ń bulúkú ẹ bá wá rí ọmọ òun sí òtí mà pé sọ̀rọ̀ ọmọ ọba ní bẹ́lá rẹ̀ ẹ̀yin lẹ sọ eléyìí ní àbífá. ìfá ìtì ẹ̀ kúrọ̀. ìbá ló sọ ọ́. àbọ̀ òrí fọ́ ẹ̀yin lẹ wí jáde. ẹ̀hun tí fáwí ni mo sọ jáde. ọ̀tún ẹ wo ìfá ló sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́lẹ́nu o ohun tí fábá sọ jáde ni ó fọ̀ fún wa ẹ jẹ́ àmọ́ àbá kí ṣe rí ń bi ọ̀rọ̀ dédú yìí kò tún sí nǹkan kan tá à sí máa bí. ẹ wo bí ẹ ò nífa ẹ kò ṣe ìfẹ́ fáwọn tó ní bẹ́ẹ̀ ti nífa tẹ̀tẹ̀ jẹ́ kábẹ́ tí ìfá àbí ẹ kò fa ìkàtà kó lẹ̀. tàlẹ́ ní fámú ẹ̀dọ́ tàlẹ́ ní fámú. ẹ̀gbọ́n àtàkùn lọ́jọ́ dùn yìí wọ́n tẹ̀ jẹ́ kó yẹ wa pé àbúrò ìfá òkú tájú ti wọ̀ pé kò ní fa. ẹ ẹ wọ́n wọ́n sí lórí ọ̀rọ̀ èèdà eh, ti kejì náà èèyàn méjì ò lè jà níbì kan láì gbé èrè ẹjọ́ lọ́wọ́ ẹnì kejì kọ́lọ́pọ̀ wa tẹ̀lé àkọ́kọ́ mọ́lẹ̀ ẹ béèrè tiẹ̀ náà tèmi fani sọ ọ bá ní ní ìmú gbàgbọ́ nínú fa àmọ́ ẹ lùkọ̀dàmọ́ sí wọn tí ń lùlù àbùkù àìbùkì tèmi náà tí ó jò yín bọ̀bọ̀ ẹ̀dá ti kọ́. ẹ lùkọ̀sì mo fara mọ́ ohun tí ọ̀tún bá wí ah, ah, ah. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dà. ọ̀dà. ìgbà mọ̀ pé dídùn lọ fi ó sùn ah, àbí ẹ jọ́dá. olókun asọ̀rọ̀dayọ̀ ọ̀dúndún ọmọ asọ̀lúdẹ̀rọ̀ orí mi rèé àyà mi rèé orí mi ò gbẹ́bọ́ bẹ́ẹ̀ làyà mi ò sì gbèdìdì ẹ̀yìn ẹ̀ là ń hàn wá bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣẹ́ àwa lótùfẹ́. Ah, Ifá ní ọ̀tá gbálẹ̀. ọ̀tá gbálẹ̀ gbọ́ orí lílẹ̀ ìtàkùn ọ̀tọ̀ gbani àti gbani pẹ̀lú ikú. ẹ wọ ọtún ẹ jẹ́ kí wọn parí ọ àní ẹ jẹ́ wọn parí ọ̀rọ̀ pamọ́ àárọ̀ pẹ̀lú gbani gbani mẹ. ọ̀nà gbá kẹ̀kẹ́ wọ́jà kínní adíá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń jawó lọ sóde ìláró ó bá àwọn èèyàn jàǹkànjàǹkàn lóde ìláró ó ní kílẹ̀ ń ṣe lóde ìláró ọ̀nà wọn fẹ́ gboyè lóde ìláró Ọ̀rúnmìlà ní ẹ̀ńlẹ́ èèyàn ọmọ olóyè kan àjẹgbó ó ní ẹ̀ǹlẹ́ ẹ̀yin ọmọ olóyè kan àjẹtọ́ ẹ mọ̀ ní sùúrù ìfá ní kẹ́ ẹ mọ́kun kẹ́ iṣẹ́ olórí ó ní kí wọ́n mú ọ̀sà kí wọ́n fi ṣe gbákejì ẹ̀. ẹ̀gbọ́n ló ń sọ. Ah! kí wọ́n wá mú àjòjì gbòdògbò kí wọ́n fi jọba láwùjọ láró kí ìlú làwọlé ojú kò lè ráyè ẹ wò mí ṣe é rí ọmọ oyè kejì táwọn yìí ó ní tiẹ̀ ló burúkú jù ah! ẹ gbọ́ dáadáa ó ní tiẹ̀ ló burúkú jù tẹ́ ẹ bá lè gbìyànjú tẹ́ ẹ gbé lórí àpẹẹrẹ yìí ó ní gbogbo yóò mọ kú pípé kú. àwọn tí wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ ìgbẹ́ ti sọ pé fọ́tà ìbàdí àjàjà mo mọ ti yọ ta sẹ́yìn ẹ̀sìn mi ah. èmi kẹ́ gbé fami mi ò wá ní. Eh, eh, eh, ọ̀tún orí mi ni a ní mo gbé fami. àtìgbọ́ àtìgbọ́ ọ̀tún. ẹ wá gbọ́ sọ́tọ̀ o ẹgbẹ́ ni ẹlẹ́yẹ rẹ ti burú kẹ́ tó sì gbéyàwó ìyá mi yìí o olókòrí burúkú ra àbúrò rẹ báyìí nígbà ó ti wà ilé ìwé ni ó ti mọ̀wé ajá ló lọ bí bàtà nílòye kò gbọ́ ẹ̀rẹ́tì àbúrò tó wá lọ èèfọ̀ ààbù bí fọ̀bọ̀n tó ń mọ nínú bí owó wọn ni ò lọ sọ́tọ́ rẹ̀. ó dà kò burú ah. ọ̀tún àgbọ̀tì ẹ̀ kí ni a ṣe báyìí níbi tọ́wọ̀ dé dúró yìí ìdílé wo ṣé ká bọ́ sí ìdílé kejì ni àbí báwo. ẹ wo èyí yé kejì àsì ni mo tò ó. àbí. ṣáà kí lóye táwọn ń gbọ̀rọ̀ ìbẹ́ gbangba ọtí ẹ wo bàbá wa di fàlà yóò mọ ju yín ṣe ẹ wo tó ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ìrókò tí mo sísọ àmọ̀kòkò báyìí kí ni ọ̀run àbáyọ kí la fẹ́ ṣe kankan. ẹ wò mí ẹ̀yin ìlú mòye ẹ gbọ́ mi àbí kẹ gbọ́ mi dáadáa ifá ò ní purọ́ bẹ́ẹ̀ lọ̀pẹ̀lẹ̀ ò sì ní ṣèké ifá ní ká wá àjòjì. àjòjì ni. Ah! orí mi ẹlẹ́dàá ah, ẹlẹ́dàá bàbá mi mọ̀ sí ọlọ́run ni ah, ní nǹkan tí ò ṣẹlẹ̀ rí látijọ́ aláyé ti dáyé tí ò ṣẹlẹ̀ rí inú ìwé tí ò ṣẹlẹ̀ rí inú ìlú yìí Ifá wó sọ pé àjèjì òun ni kí wọ́n mú kí wọ́n fi jọba nílùú sẹ́mi pé tó bá lè ṣe é ṣe tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ pé wọ́n bá lè jẹun sẹ́mi pé nǹkan táwọn sọ ìka láwọn sọ sẹ́mi pé ọ̀rọ̀ ti dà pátápátá pẹ̀lú gbogbo bí mo pẹ̀lú gbogbo akitiyan pẹ̀lú gbogbo aláàbò wà lọ ní sùúrù ni o ẹ jẹ́ ká máa wo ibi tó máa bá yàrá já sí nítorí wípé èmi kò gbọ́ rí nínú ìwé ìtàn ah! wípé kán fi ọmọ yè sílẹ̀ kán wá lọ mú àjèjì lásán lásán fi jọba lé wa lórí. àgbẹ̀dọ̀ ah, ah, àgbẹ̀dọ̀ ẹ ẹ wo ìmọ̀ àtẹ̀fẹ́ bèrè ìbéèrè ìbéèrè kan ẹ má sì wòlíì ìbéèrè àpọ̀dà o torí pé tí ò bá yín ẹ̀yin ló ń béèrè ni o torí Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀yìn àgbàre ó sàn jojú àgbàre lọ o káàtẹ̀ wá pa àwọn olóyè náà wá tẹ̀ wá pa kíríbó tó kọ́ lọ fàyè jíjọba ṣé ọbalọ́lá àti adékọ́lá àbúrò rẹ̀ ṣé wọ́n máa lọ forí balẹ̀ láàfin àbí. òjò pẹ̀lú ògo ọlọ́run àgbo ọba ni ọba ń jẹ́. ọba lọba ń jẹ́ ń bo mo ní ṣẹlẹ̀ láéláé tí ẹ lọ́yọ̀ ẹ̀rẹ̀ bá ẹ̀rẹ̀ bá mọ́ mọ́ sọ bá mọ́ ẹlẹ́dàá bàbá mi ò ní jẹ́ kò ní ṣẹlẹ̀ lórí tèmi kò sì ní ṣẹlẹ̀ lásìkò yìí wọ́n lọ lè má jẹ́jọ́ wọ́n wà fi jọba Ah, ní kàkà tí wọ́n fi lọlẹ̀ má jòjì wá tí wọ́n ìwà ìjọba ní ilé mi lórí o ah, aláṣiṣe mi ó yà máa ti ṣe ara ẹ̀ ni. èmi sì ni ọ̀rọ̀ yìí máa wá dùn jù lọ́nà o nínú ah. èmi tó jẹ́ pé mo ti bẹ̀rẹ̀ sí lọ nú àga káàkiri gbogbo yìí. àga ìlọ fẹ́ bàgà ṣe. ṣé kò yé ọ ni ó ti yé ó yé mi gan jùlọ tí bá ṣe kó lọ́pọlọ ìwọ lọ̀rọ̀ ìdí ìdí ń gbìyànjú àti sọ ní pé tèmi bá ti ń kúrò ní àyìn tèmi ti ń kó lọ ààfin mo sì ti fún wọn ní gbogbo àga tí ń bẹ àyìn àga tó ń lọ lè ná òun ó kó wọ bí àtàwọn wòlé tí ń kó kí ó kó wa bí orí ẹ̀ ti burú pátápátá lónà ṣé láìpẹ́ gìrì ṣé ọmọ fa ọwọ́ ni. àbúrò ènìyàn lè ń dálójà ẹni kí n mẹ́lẹ̀ gan to mo sọ nǹkan tó ń dùn mí to àyà mo sọ tó dùn bí ẹsẹ̀ èèyàn mi jẹ ìwọ orí nǹkan sọ sọ orí nǹkan sọ sílẹ̀ yìí tí wọ́n sọ ní pé ìwọ lọ̀rọ̀ yìí wá dùjọ lórí burúkú lélẹ̀ ewu ó ṣe fẹ̀fẹ̀ kúkú wá ọ̀bẹ àbí kó wá àdá kó gbẹ́ mi lọ́rùn mi ta tó ti máa lè dìde bọ̀ ọ́bí tó wa òkè jí lẹ́ ó sì ga jù ọ̀rọ̀. ọmọ ò lè dìde. Ah, àbúrò ẹ̀kọ́ ah, nà àbúrò ẹ̀kọ́ ìyá alátẹnudẹ tí ẹ bá ti mọ ìwèrè à ah, èmi gan tiẹ̀ orí mi ti burú tí ẹ bá ṣe pé mi ò lẹ́kọ̀ọ́ mi ò gbọ́n bó ṣe sórí bí kóńgbé sàn èmi tí mo múrù rẹ̀ lọ́rẹ̀ ṣé bó yẹ kí wọ́n èèyàn gidi kí n kó rọra ni lọ ní sùúrù. èyí ló kókó kókó sí sọ́dọ̀. ìgbà wo pé kémi jẹ ogun ilé kí wọ́n tẹ̀jọba ni. ó jẹ lọ́mọ jẹ ń jẹ jẹkújẹ ni ó lọ sí. adébòmí ṣe sùúrù adébòmí ṣe sùúrù mọlá mọlá débò ní kò ṣe sùúrù. ní ìgbọ́ yorùbá bádébò bádébò bádébò ló kọ rẹ. Eh, ó ti yé mi ó ti yé mi báwo ayé ṣe rí inú ìgbà mélòó wọn fi máa padà lẹ́yìn èèyàn mo ti da mi ní ìsìn àrẹ̀mọ ti lọ nú ọkọ mi ọba ọlọ́la náà ti dọ̀fẹ́ kò sí mọ́nú ọkọ mi ọba ọlọ́la ti já wọn gbó ah, síkáàmù lọ́ba ọlọ́la lóòótọ́ ó ti yé mi kó sì ó yà ẹ máa lọ. Ah, ah, sọ̀rọ̀ yìí wà létò yìí ẹ bá ṣe wèrèwèrè wà lọ ẹ mọ wa lọ ẹ mọ wa lọ o lọ sí gbogbo àwọn ògbèrè alátẹnujẹ tí wàá gbórí tiẹ̀ ti burú òṣèlè o lọ sí òṣèlè títa kété fi sọ́ọ̀tì òkú kìí ṣẹjọ́ ẹ̀ tí ẹ bá ṣe pé ah, àlejò àbàbà mi náà sùn lọ́rùn tí ẹ bá ṣe pé mi tó yẹ kí n lọ gba àwọn èèyàn gidi kí n kó rọra ọ̀sán náà skáàmù lọ́ba lọ́la gbogbo wa náà la mọ̀ dájúdájú ṣé báwọn èèyàn tó mọ̀ wẹ́lú ẹ̀ kí n kó mọ́ra bíi pa àlàwọn tó mọ̀ ṣe sẹ́kẹ́tìrì mi eléyìí wèrè ìwà sọ káàtìkàtì lẹ́nu wọn kò wọn ká dára bíi ìṣẹ́jọ́ ni ojú òtún la rí ẹ bàbá àkọ́kọ́ lé àkọ́kọ́ lé ẹran lọ́nà ká tó fàbọ̀ bá díẹ̀ no problem. a máa pa a máa jalè ẹran yìí dùn ẹjọ́ yẹn ọ̀rẹ́ mi kí wọn àwọn ẹran <laughs> gúnugún lélẹ̀ yìí. Ah! gúnugún tó paná ní tó jẹbọ mm. ah, ó sì lè lóyún ó sì sẹ́mi èmi jayé tí ó dára pa ọ́ ẹran yìí dùn. Ah, o kì í bẹ́ẹ̀ gungun ẹ̀ ṣe tó tó ṣe yìí bóbó lẹ́nu. jayé ò ní jayé mm, tó bá máa di lọ́la èmi tí mo ti sọ fún wẹ̀mí mọ́ pé kó tún bá mi kú ètò máa tún jẹ́ léyìí wá kí ló ń jẹ ẹ ń jẹ náà kí ni gan pariwo ó ti jẹ yàrá ó jẹ fún ọrí ó ti jẹ lórí ó dọ̀là. wọ́n ní ọ̀yà máa ń dùn. ó ti jẹ ejò ejò. ẹni tí rẹ tàbí láti. ó dẹ̀ máa ń dùn tẹ́yọ̀ bá rẹ sínú ata. àmọ́ fọlárin dábàá nípa ó tá a lè ṣètò tá a fi lè jáde. béèrè ta ló ń jẹ iṣẹ́ pẹ̀lú gbọ́ndúyú. Hmm? wẹ̀mí mọ́ tọ́ ló máa jẹ iṣẹ́ arúgbó omidan ẹ̀. wọ́n máa rúgbó. arúgbó. arúgbó ni. torí mo máa ṣe arúgbó. kòkò pọ́kì jẹjẹ dáadáa ni. tó bá ní kiri dábí kó kiri ti bí sókè òun. kò sọ́kùnrin tó rí ẹ̀mí mọ́tò nínú. ìyẹn arúgbó. ṣé má pa ọ̀tọ̀ hmm. choice mi lò tóbi bá ti rí rùmùrùmù tó bá tún wá pupa yéé jẹgbẹjẹgbẹjẹgbẹ o. ah mo nífẹ̀ẹ́ o. àná ìdààmú bá a sọ́nà mẹ́rin pé ìfọ̀mọ̀sí lọ́kọ́lá àpò yìí àwọn ni wọ́n jọra wọn hmm? wọ́n jọra wọn. ẹ wo ẹ tẹ̀sí wúlẹ̀ hmm. bẹ́ẹ̀ lè bá a bá a sọ ní bá a sọ fúnra mi. mo nífẹ̀ẹ́ tó pa àmọ́ o kí n má pa ọ́tọ̀ yìí ayé pọ̀ lu yìí o. ayé pọ̀ ayé pọ̀ lu yìí o. ayé pọ̀ bọ́ mo ti sọ fún ẹ o kò jẹ́ ká máa lọ mẹ́kọ jẹ́jẹ́ o. mo gbọ́. ìmẹ̀kọ. mo gbọ́. ẹ bọ̀dẹ̀ á lọ máa ṣe mẹ́kọ èmi jayé ìjayé kú ni ìgbé yẹ bí òkì yìí ìkórè bẹ̀dẹ̀lẹ̀ mm. ẹni bá wà ní má kó tó ní má rìnrìn kó délé kaba mm. pa fún ẹni òkú ẹrù ògùn ni ó ṣe. ẹ jayé ọkọ wẹ mi. mo àjò dàbí ilé jayé kú ni jayé <laughs> jayé kú jayé jayé kú jayé kú ó da. rántí pé àjò kò dàbí ilé o. àjò dànù hmm? Hmm, bí ọba yẹn ọgùn jẹ àjò a máa dùn. Ah ọlọ́dún jù báyìí lọ. ẹ káalẹ́ lẹ́yìn o ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ah. Ah. ṣé kò sí ọ̀bí. ẹ káalẹ́ ah. ẹ káalẹ́ o ẹ káalẹ́. ẹ̀yin ẹ̀ṣọ́ ọba ni ṣé ó sì o a máa rí yín o. kó máa sí ni a ṣe ìwádìí ìwádìí fi yé wa pájèjì kan bẹ́ẹ̀ bí o tó gbé wa wá bí nìyẹn bàbá ṣe tí àjòjì bá wà níbi ṣé kò lẹ́tọ̀ọ́ kí àjòjì wà ní ah, ẹni sọ pé ìlú ilẹ̀ ṣọ́kọ̀ ó ti wá dé lẹ́bù pé àjòjì ò lè wọ inú ìlú wa mọ́ ni. ìlú tí ó gba àjòjì hmm. òun náà ló tako àjòjì hmm. nítorí ìlú kan gógó owó kóńgò. fọlárin ah, salam salam jaye jaye pàtí tú wà lálẹ́ yìí o pàtí ò lẹ́tún ohun tí mo sọ rèé ọmọ ìlú kan ò ní kí wa kó béèrè pé ṣe pàtí wà dájúdájú. àjèjì yẹn rèé ah, àjèjì tá à ń wá ni. àjòjì ni ẹ kí ló wá ṣẹlẹ̀. àjèjì. Ah, fọlárì ẹ kí ló ṣẹlẹ̀. fọlárì eh. salami. ẹ̀jẹ̀ wà á kí ló dé. Eh? ìlú ló mọ wá ṣẹ. àwọn ọ̀ṣọ́ ọmọ nílùú. ṣe mọ̀ pé bàbá yín ọlọ́rúkọ ní ìlú yìí. dáadáa akíntọ́lá bàbá mi. gbogbo yín sì mọ̀ pé ó lówó ó lóògùn ó sì mọ èèyàn. ọmọ yàn. Eh. dájúdájú ẹ má ṣe ya ọmọ àlè ìlú o tẹ bá fẹ́ rí ọ̀rẹ́ yín ẹ máa bọ̀ tẹ bá bá wa láàfin. àwọn òjò yẹn ẹ wá bá wa láàfin. fọlárì fọlárì. ìlú wa aṣáàlọ́ba náà ní aṣáàlọ́ba. ẹ ànọ́ba ee bó ṣe ń mu lọ ọ máa lu gan o. wèé wèlé wọn lè máa pọ̀ jù ọkọ mi ni wọn fẹ́ lọ bẹ́rí ẹ̀ sórí o. Ah! ajá ni. mo gbé o. mo kú o. Ah! kí ni bọ̀dá lórí máa wá. bọ̀dá lórí pẹ̀lú bọ̀dá ìlọrin jẹ́ mi jajẹ́ mi nígbà tá à ń jẹ kí ní tẹ́ ṣe kẹ́ ń jayé pa ń jayé pa ó lóun ṣáà máa jayé nílùú wa ọ̀rọ̀ ayé náà lélẹ̀ kò tó bá ti dọ̀la àlọ́ sáàfin ọba àbí kí n tẹ̀lé lọ báyìí. ó dàrọ. ẹ ah, ẹ ẹ ẹ. ẹ wo bí arákùnrin ṣé ó sì dá ọ lójú pé èsì ọmọ ìlú yìí. bàbá kì í ṣọmọ lóyè rárá a ṣe wádìí wa débẹ̀ kì í ṣọmọ lóyè. ó dẹ̀ dá yín lójú. bẹ́ẹ̀ ni bàbá. ẹ wò mí nìyí ṣé kì í ṣe pé ẹ fọwọ́ kàn án. bàbá a ná púpọ̀. a kò fọwọ́ bá díẹ̀ ni. ẹ nà kí ni ọmọ yìí ń ṣe rárá rárá báyìí sí ẹ níbo lẹ fi sí látànà. inú túbú ni sá. ẹ wo bí ẹ wò mí ẹ̀yin olóyè nítorí ọmọ iṣẹ́ kúrò ẹ̀ka tó ọba wa ní ó tì mọ́ túbú. ṣé pé ọba wa ni. ẹ̀yin àjòjì tá à ń sọ ọrùn rèé. ẹ wò ẹ wò ẹ̀yin olóyè ẹ má ṣe kankan ẹ má lọ miscast o bẹ́ẹ̀ lọ fi mí ṣe ọba mi ì lè ṣe o lóòótọ́ lóòótọ́ apẹja ni bàbá mi kódà ìgbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà lódò tó ń pa ẹja lọ́wọ́ báyìí mo nígbà pé bẹ́ẹ̀ ló máa wà wọ́n retí mi lóòótọ́ èmi ò sọmọ ìlú yìí o ọlọ́run á fún yín ní ọba mo gbà wípé méjì méjì lọ́lọ́run máa ń dáyàn ó lè jẹ́ wípé bí ẹlòmíì tẹ́ fẹ́ mú ó lọ jọ mí ni kò kí ń ṣe èmi o ọlá pé sọ̀bà mi fún yín o. wò mí ní kábíyèsí o. ó ṣe jà ó ṣe dà ó dà. ah bákan náà ni o nǹkan tí gbogbo ìlú tún ń sọ ní ìsìn ni pé wọ́n ń gbìyànjú àti fi àrè àjèjì wọ́n fẹ́ fi jọba nù lù wá. ó sì ṣálámì wọn dáadáa. àní bí mo ṣe dẹ etí mi rè tí mò ń gbọ́ mo ti sọ fáwọn ọmọ tí wọ́n ń sọnù ọgbà yìí pé kí wọ́n mọ́ sọ̀rọ̀ mo wá gbọ́ gbogbo nǹkan tí wọ́n gbìyànjú àti ṣe náà ni pé wọ́n fẹ́ fàjèjì jọba nílùú tó lọ́ba tó níjòyè tó ní àṣà àti ìṣe láti ayé wa sí àwọn bàbá bàbá wa. ọ̀rẹ́ ohun tèmi wá ń rò báyìí ni wípé bóyá kò kúkú fi ìlú yìí sílẹ̀ o nítorí pé nǹkan àtijú ló máa fẹ́ jẹ́ o nígbà tí ìdílé yín bá tún lọ ń dọ̀bálẹ̀ fún àjèjì lásán lásán. <laughs> o lọ ọpọlọ rárá rárá bíi ti wo mo mo ti mọ pé ibi tó padà mọ mú ọ̀rọ̀ ibi tó mọ gé ó mọ gègé sẹ́yìn ni so yẹ kí wo mọ lójúgó mọ fi mọ̀ràn wò. mo kàn ń rò bẹ́ẹ̀ náà. ìròkúrò lóró ah. kí èfìlú lẹ̀ bíbó èmi odidi ọmọ ọba àlù kí n fi lúlẹ̀ wó kò sí ṣe kò sáì ṣe ojú ara wa báyìí torí ẹnu ara ẹni lè ẹbí kan méje wọn ti tẹ̀fẹ̀ ẹnu wọn tí mi ò sì lágbára kankan lájà ṣùgbọ́n àjọ̀dún ònú ìlú ìpẹ́pẹ́pẹ́pẹ́ tọrọ wọn fi jájọ lójú ni. mo gbọ́ ohun tó sọ ṣùgbọ́n tẹ́ jẹ́jẹ́ o tẹ́ jẹ́jẹ́ o ọmọ ọba òun fàjọ gbọ́n o ọmọọba ta ló sọ fún ẹ pé ọmọọba ògì ń bàjẹ́ ṣé wò gbá àwọn ọmọọba ìlú mi dáṣe wàhálà tó bá lọpọlọ kádù jájá máa ká jájá bá ti alọjọ ọmọọba yìí jábọjọ wọn tó bá ti ṣe ni mo ti bẹ́ẹ̀ ṣe tó bá fẹ́ báyìí ni mo bẹ́ẹ̀ fẹ́ wọ́n ti ẹ̀ fẹ́ ní tó bá ti kọ̀ báyìí. ọmọọba ọba lọlá ìfẹ́rù lórí àbíyàn tó yàn. ọba lọlá ìfẹ́rù àwọwà owó yín náà ni a ti béèrè ẹ ṣe bàbá ẹ ṣe mo dúpẹ́ gbogbo ara tí ẹ̀yin àtọlẹyẹ dá gbogbo yín dá gbogbo ẹ ní mo ti gbọ́ wọn ní ẹ ti fi àjòjì jọba ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. má ló ń lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló sọ sórí ọ̀rọ̀ ìwà ẹnìkẹ́ ìjà wáyé sọ pé mi wà nílé onífà ìyòró yìí lè ti wá bẹ́sẹ̀ wá dá fọ́ọ̀ náà tí wọ́n dá sọ̀tàn dá sósè tí wọ́n lájòjì ló mú ó ṣe gbogbo àkàyè fi ó sì rí wàhálà rẹ̀ ó sì tó sóyè ó tọ́ sí pọ̀ ọba ọ̀hún bó ṣe náwó kí wọ́n lọ náwó yìí tọba mọ tó tara mi jáde lórí pé oríire mi ni kò jẹ́ ifá ló má jòjì o ifá sì ní gbogbo ọmọ ìlú wa yìí náà ní afẹ́ ìdẹ̀rùn kéku ó lè ké bí eku kẹyẹ ó lè ké bí ẹyẹ náà ni wọ́n ṣe mú ẹ ẹ gidi ọgógó rẹ sì sọtẹ ọmọ èké etí ìlú bá fẹ́ etí ifá bá fẹ́ nílùú fẹ́ tó fanú. ó dà bẹ́ẹ̀ ifá yín ṣe dáadáa ifá yín ṣe dáadáa bàbá ẹ jọ ṣé mo lè béèrè kankan bẹ́ẹ̀ ni ẹ béèrè. ṣé ifá yín ò gbàgbé owó mi. ooo. orúwò kàfà gbàgbówó lọ́ọ̀rẹ́ àtúnfúnfà kò kàfà ọ̀rọ̀ olúlo kàfà àwọn àgbò àkùnfẹ́rẹ́ ni ṣé kí wọ́n parọ́ mọ́ fátà gbówó lọ́ọ̀rẹ́ ni àwọn fà àwọn fátà ti gbówó lọ́ọ̀rẹ́ ètò ọwọ́ amúra ti kẹ́kọ̀ọ́ ni wọ́n gbówó yìí tó ká gidi borí bí ẹsìn tọkùnrin kúrú yìí èmi gan owó tí mo ná lórí ọ̀rọ̀ rẹ̀ kékeré ọlá pé kiriyọ́ọ̀lù kan náà ni mò ń wò pé kiriyọ́ọ̀lù tó náà ń lòkù fún mi ló fi kù wọn ilé mi náà ṣe múra kankan mo náwó àwọn ò mọ̀ pé mi tọ́rọ̀ ẹ̀rọ yẹrí sí rẹ̀ ọlọ́run bá gbọ́ ètò ìlú bá sì ti sọ náà lè yọ sí àmọ́ mo fẹ́ sọ kí nìkan fún ọ mo fẹ́ sọ kí nìkan fún ọ dì máa lónìí o àmọ́ tó jìnnà kẹ́ni má mẹ́bù sùn jẹ́ o kò sígbà tó bá òní <laughs> èso dáadáa ṣé eyín ẹjẹ fi kókó jẹ yín o owó tí mò ń kó wá fún yín tẹ̀ ń gbà ẹ̀yin àtàwọn olóyè ọwọ́ ọ̀rẹ́ mi ni mo ti yá my classmate when I was in university major dèmi bẹ́ẹ̀ ni major dọ̀tún sójà army gidi ni àfàìdówó mi padà olóyè bàbá yóò dogun yóò dọ̀tẹ̀ ìyàwó lọ sùn. bẹ́ẹ̀ ni o èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o bóyá ẹ pé ayé pọ̀ ní gbogbo ẹ̀yìn olóyè tẹ gbowó tẹ jọ náwó kẹ́ ẹ dówó padà ẹ jẹ burúkú níyà. ọ̀rọ̀ lọ́nà ọ̀gá tí wò láti ṣe pàrọ̀ àgbà tó ń bọ̀ ọba yìí kí ló nẹ́gẹ̀ tí wàá náà wá dé dájọ́ tí mo ti dé yàrá èmi ò yẹ tó gbóyè nítorí ètùtù lọ́lọ́ yáwó lọ́wọ́ sójà sójà ọ̀rọ̀ sì bí ọ̀rọ̀ lè ládùúgbò wa ní ẹ̀yìnkiri náà bẹ́ẹ̀ o tí wọ́n ti rí sójà rẹ̀ lè tí ẹni ẹ̀ta fẹ́ràn ní ìtì ẹni kò rí bẹ́ẹ̀ mọ́ àṣùbọ̀ ni ẹ gbé gẹ́gẹ́ gidi wá di ẹnu mọ̀sáàsì wọ́n sàwọn bígbà tí bígbà ọmọ kékeré máa ṣàgbẹ́lùmọ̀ ni ẹ ti sàwọn. ó ti ẹ̀ dá bọ́ọ̀sì máa ṣe iná nìyẹn torí ẹ jẹ burúkú níwùyà ó kú dá ẹgbẹ́ pupa nígbà owó sójà bá báyìí pupa yá di dúdú ẹ̀ wọ́wọ́ mi jáde fún mi. wàhálà ìṣúná dáadáa ṣùgbọ́n ọgbà nípa ìwọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe o. lọ́wọ́ fún wa ní ọmọ pọ̀ láti ẹsẹ̀ kù kò sí ẹni tí mo gbọ́ tó bu yèrè tó yáwó lọ sójà tiẹ̀ là kọ́kọ́ kí ló wá kí ni sójà ti bá oyè ọba fún kí ni ṣe kí ni. Ah! bùdá lórí ìbílẹ̀ wa. rárá o ibi kẹ̀ ẹ̀ <laughs> èmi tí mo wà létí mò ń sùn lọ́wọ́ olóṣì ọ̀dẹ̀. ẹ má bínú sà ǹjẹ́ ti gbọ́ nǹkan tá a gbọ́ nípa Jayé. ó ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀ fani. wípé Jayé ti wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n ọlọ́run ó ṣe wọ́n o ẹlẹ́dàbí ó ṣe ọlẹ́dàbí ó ṣe ẹ dákun èló ni wọ́n ní á mú wá. fún kí ni. iye kí iye tán bá ní kí n mú wá kí n lè rí Jayé lọ́gbẹ́ ẹ̀wọ̀n wọ́n múlẹ̀ ẹ dákun ẹjọ ibo lọ́gbẹ́ ẹ̀wọ̀n wà. bọ̀dà lọ rí kí ló tẹ máa ń ro búburú sábò inú gbogbo bàbá yìí. nítorí pé búburú ló yàn olórí burúkú oúnjẹ ayé kò lè soríire. ìròyìn ayọ̀ làá mú wá fún yín báyìí o. nípa kíni ìròyìn ayọ̀ wèrè wo. jayé ti jọba. ta ni. jayé ó ti jọba. <laughs> ṣé mo pé látijọ́ tí mo ti mọ̀ mo ti mọ̀ kórìí rẹ ti wọ́ sínú. ó jẹ́ lọ báwọn tí ń jẹrí kó fá gbogbo oorun rẹ kúrò àbúrò ta ló jọba jayé jọba orí yín ti burú jayé jọba ọba bo ọba ro àbọ̀bá àwọn wèrè ibo ń jayé ti fẹ́ rọ́ba jẹ. ọ̀dà lọ rí mo mọ̀ pé ní bá a gbọ́ ìlú ẹyẹ bí ọ̀kìn jayé ti jọba ẹ wò ẹ wò ta ló wà ń bẹ̀ hùn ta ló wà ń bẹ̀. òyìnbó tí wọ́n kọ sísàlẹ̀ yìí ó fẹ́ rújú lójú mi àmọ́ àwòrán tí mò ń wo ìjayé rèé. àbúrò yìí ni ẹ rádé lórí ẹ. mo rádé lórí ìjayé ṣé jayé nìsa. ẹ rọpa lọ́wọ́ ẹ bá ń gbé fóònù Jayé ti jọba ṣé wàá gbàgbọ́ báyìí àwa ti dọ̀rẹ́ ọba nu. àwa dọ̀rẹ́ ọba àwa ọ̀rẹ́ ọba. <laughs> a ti dọ̀rẹ́ ọba o. ẹ gbà mí ṣé ó lè jẹ́ lóòótọ́ làwọn dìdìrín sọ ẹja là ń pánù ìdílé wa ibo ni Jayé ti wá fẹ́ rọ́ba jẹ abolórí burúkú ni Jayé ni ṣáàyè ẹ̀ fẹ́ bàjẹ́ ni tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ èmi ò wá mọ́ dọ̀bálẹ̀ fún Jayé tí mo ti ní kò ní ṣoríire tí mo ti láyé rẹ̀ ó bàjẹ́ irọ́ ni irọ́ ni kàkà kíjà yóò jọba yóò pa yóò yàbọ̀ kú dànù ni olórí burúkú ọmọ tó jẹ́ pé ó lè lọ yá adé o tàbí kó lọ ra ajé lọ́jà níbì kan yóò wá gbé sórí yóò wá sọ fáwọn èèyàn kan kó máa sọ pé òun ti jọba wọ́n wá ya fọ́tò wọ́n wá lọ wóyìnbó ńláńlá wá kọ́ sábẹ́ kọ́ lè wá fi hàn èmi mo ti já èmi tí mo ti gorí omi gorí omi èmi tí mo ti gorí omi lọ gorí omi bọ̀ èmi lẹ́mọ̀tàn mo ti já wo bí àwọn ọlọ́pàá wà gbé ọ àwọn ìjọba ó gbé ọ wọn ò ní mú ọ nìkan wọn ó pa ọ dànù. tani ẹ̀gbọ́n mi àwa ni o. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ni ẹ má bínú mò ń ṣe nǹkan nulẹ ni kí ló ṣẹlẹ̀. mo ní kí n wá bẹ̀yìn mo mọ̀ pé mo ti ṣe ọ̀nà tí mo lè gbà ṣe yóò pọ̀ gan rẹpẹtẹ mo ń tì mí nì àwọn èèyàn tì mí tìkùtì nì ẹ pé kí n má gbá o kí wọ́n ti gbé mi jọba o tẹ bá jọba ẹ ní tọ́jú mi ṣé mo mọ̀ pé èèyàn ò kàwé mi kàwé ní bá bọ́ síbẹ̀ ó dáa ah. ó ṣáà ń tì mí tìkùtì pé títí kí n má gbà ẹ mọ̀ ní òde ẹ mọ̀ gbogbo gbogbo ọdún orí mi náà kò pọ̀ tó yẹ ọgbọ́n ọmọdé táwọn ọmọ ni má ti yàn dá títí tó bá jẹ́ pé ọba yẹn bọ́ sọ́wọ́ tẹ̀yìn sìn kò bá dáa bẹ́ẹ̀ mhm. ní ìsìn kò bọ́ sọ́wọ́ yìí kò bọ́ sọ́wọ́ mi gbogbo ìwádìí báṣubàṣu má bínú ọ Adékọ́lá n tó bá wá nísìn ni pé lọ́rọ̀ kan ò wá bẹ́ mi. ẹ mọ bẹ́ẹ̀ yẹn ṣáà má bínú sí mi ẹ má bínú. lójú tiẹ̀ náà bó sì ṣe ń wò mí o sì wò pé tó bá bẹ́ mi màá gbọ́ ó ti tán nù mí. ọmọ torí pé ọmọ bàbá kan náà ni wá torí pé wèrè lẹni tó wá bẹ́ẹ̀ ọgbọ́n gọ̀lúgọ̀ ni ó gọ̀ sórí má jẹ́ kí n tàn án jẹ Adékọ́lá sórí káàtì ẹ̀ sọ pé àwọn ayé ni ń si ọ́ àwọn ayé ló tàn ọ́ tí wọ́n tàn dọ́dọ̀ mi pé kó o sọ pé ẹ ẹ ìwọ dandan ìwọ ló fẹ́ jọba tó sì ṣiṣẹ́ nìsín tójú ẹ̀ ti wálẹ̀ torí pé wọ́n ti yan ẹlòmíín sípò àbí bẹ́ẹ̀ kọ́ so àwọn ayé náà kan náà àwọn náà wọ́n tún wá tí ọ̀ pé kó wá bẹ́ẹ̀ mi àbí. rárá o wọ́n wá bẹ́ẹ̀ mi pé kẹ́ má ìwọ náà sì lọ́pọlọ tó pọ̀ tó kún títí yòrò ó gbé tẹ̀lé láti wá bẹ̀ mí. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni àṣìṣe ńlá ló ṣe. ṣé ẹ mọ̀ pé àkọ́dá oró kò dàbí àdàgbẹ̀yìn ah. bí wọ́n ṣe wà tí wọ́n bá ṣe eré ni ara kì í yà tí wọ́n bá ti èmi lẹ́yìn tó fọwọ́ tì mí lẹ́yìn bí ìgbà ẹ̀kẹ́ tí fọwọ́ ti lé bí ìgbà láàmù bí wọ́n ṣe máa ń fi ọwọ́ tí ẹ̀ bá ògiri tèmi dépò bàbá wa ṣé wò mọ̀ ẹ́ pé oríire ńlá ńlá ló jẹ́ fún wọn náà kí wọn náà jábùrú ọba àbí kó jẹ́ ọ̀rẹ́ ọba àbí kó jẹ́ ọmọ ọba. Hmm. wá fi àìmọ́ṣe tiẹ̀ o ti fi gbọ́n pàǹtí dà sí mi lójú ìwọ̀n lè dépò àbí bẹ́ẹ̀ gbẹ̀mí náà ti ti padà lé ọ̀ á bẹ́ẹ̀ mi lẹ́yìn ó gbaṣọ lára mi gbangba ó wá dàbò mi padà ń kọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣáàjọ ẹ dáríjì wá ṣé mọ̀ pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. ee bàbá Yorùbá àtúwé ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ torí pé lálẹ́ kọ tó dàbí ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ tó ń fà tí ó mọ yíyan gbogbo ọwọ́ àbí sẹ́mu tí wọ́n rò tó rọ̀ dáadáa ń lẹ̀kọ́ ẹ̀kọ́ tó jẹ́ pé yóò ti tutù kéèyàn tó jẹ́ téèyàn bá bu báyìí yóò sì bóróbó ni èèyàn sọnù ọbẹ̀ èèyàn sọ sẹ́nu káló òun ni kò yàn onímọ̀ jẹ́ kó mọ̀ rà ó ti dá mi ò bínú mọ́. àṣìṣe ni. sẹ́ẹ̀rì inú mi dùn fásìkò tẹ wá yìí. ṣé ẹ mọ̀ pé tí irun gbọ̀n wèrè bá kún lẹ́nu àwọn wèrè kan tí wọ́n bá sáná sí kí ni ó ṣe tí wọ́n fi pẹtrol díẹ̀ sí yóò jóná ọlọ́run ní ṣe ti yín bẹ́ẹ̀. èmi fúnra ti ká lára mi ṣẹ̀ṣẹ̀ ṣe kan mo ṣẹ̀ṣẹ̀ lónìí mo sì ti fi sinapu lo ojú mi ti ranko níbi tẹ́ bá mi dé ẹ wà fún mi ìṣẹ́jú díẹ̀ mò ń bọ̀ tí n bá lè sì wà wù kì bá ti tẹ́ mi lọ́rùn ẹ dúró dè mí. mo ń bọ̀. ẹ ṣe gbọ́n sà. sọ pé pàjẹ́ ìtọ́jú òkè tó yẹ ọmọ máa tì ẹ báyìí ọmọ máa tì ẹ báyìí. kálukú wáyé wà ọjà láyé àgbààgbà ẹ má jọjà yìí tú o. òkùnkùn ṣubú fìtílà tó ń tọ hmm. ìbọn ọ̀la o ayé ti bẹ̀rẹ̀ ọlọ́run yọ̀ yẹ́ ẹ lọ́rọ̀ ọ̀run tí bá pa kókó ìmọ̀ lórí ẹ jẹ́ ká wo òní ṣe ẹ kó má torí wa bàjẹ́ o òun ẹ bá ṣe la òrò o. jàre ọba. ẹ kábíyèsí bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ yorùbá níyìn ní kẹ́ni ó lè ṣe ní. téèyàn bá dúpẹ́ èèyàn dàbára mo rè jẹ mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí oògùn eh. oògùn tí ẹ ní ọpẹ́ dúdú eh. ẹ mọ̀ pọ́ọ̀gùn ni ni eh. yóò bá fi ní bí ọmọdé bá dúpẹ́ orí àná. yóò gbà mí sí yóò gbà mí sí mm-hmm. àìwálè àìlè dúpẹ́ ẹ̀ṣẹ̀ ni yín wọ́n jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi látìgbà tẹ́ ti dórí oyè mo dúpẹ́ mo mọ̀ lóore o mo mọ̀ lóore pàápàá jùlọ ọkọ̀ tẹ́ ni wọ́n wá gbé fún mi wọ́n fi jíṣẹ́ fún mi wọ́n jíṣẹ́ ọkọ̀ o <laughs> <laughs> wọ́n jíṣẹ́ ọkọ̀ fún mi kábíyèsí. Ah ẹ ṣeun ọkọ múnádóko ó múnádóko ọkọ tó yẹ mí ni. bẹ́ẹ̀ ni. yóò lọ yẹ o. ẹ tó ń béèrè ọkọ tó yẹ pé ọyẹ rẹ tutù bíi ó tutù bíi tí n máa ilé jálè kan náà ń wẹ̀ báyìí yóò ọyẹ ọbọnu mọ́tò ni <laughs> kí lẹ sọ yìí kábíyèsí gbìyànjú. àfọbàjẹ kábíyèsí. ó pẹ̀ wọlé wa ń da lọ́wọ́ mi. ẹ̀yin lẹ́ lùlù àfi kéèyàn tọ́jú àwọn tó nílùú ló lè mú jẹ́ kéèyàn rí ìlú lò ó. kábíyèsí oníkangun kangun akwaraparo kangun ọrùn ẹ̀yin lẹ́ni nǹkan yín àwákàjà amúgbálẹ́gbẹ̀ẹ́ lásán ni. Mm. yóò sẹ́yìn kò mm. sáwà. kábíyèsí ìgbà tẹ́ ti wà níbi tẹ́ ti wà kò sáwà mọ́ kò sáwà iṣẹ́ tí wàá ti tàn lóòótọ́ èmi ló lórí àwọn afọbajẹ àmọ́ bí àwọn bá ti lè gbọ́ba lórí ìtẹ́ kò ságbára kankan fún wọn. òwe náà ìwé yorùbá náà tiẹ̀ sọ pé bàbá mm. ti fàgbò fẹ́ẹ́gùn. Mm. Mm. èyí ò jókòó rẹ̀ lẹ́ni <laughs> bẹ́ẹ̀ ni. ẹ wá wo àjọ nílùú ni o gbogbo kóhun tẹ bá ti fẹ́ ẹ ṣáàjì kí mu gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ ní í ṣe ẹ ṣe o ẹ ṣe o ẹsẹ̀ mo dúpẹ́ ọ̀rọ̀ gidi lẹ sọ ẹ̀yin mọ àwọn mọ lóore ni àbẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gbé dórí oyè tẹ́jú máa sọ pàkọ́lù kẹ́. Ah, irú rẹ̀ náà wà á mọ lẹ́yìn irú rẹ̀ mọ lẹ́yìn á mọ lẹ́yìn èmi náà bá <laughs> yín dúpẹ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. kábíyèsí ẹsẹ̀ yín tiẹ̀ dáa ìgbà yín tutù ó wà lọ́rùn. àbí. yàtọ̀ sí pé eku ń ké bí eku ọwọ́ kan nù mm. ẹyẹ ọwọ́ kan tó nù ó kọjá bẹ́ẹ̀ lu wáyé. kí tó ló tún ṣẹlẹ̀. gbogbo rẹ̀ kéréje kéréje tá a máa ta lówó kéékèèké tẹ́lẹ̀ mm. tá a ta lẹ́lẹ́bẹ̀ rí ẹ sẹ́lẹ̀ mm. ó ti di gẹ́gẹ́gẹ́gẹ́. pé wọ́n ti fowó kúnlẹ̀ ní wa. owó gbogbo ọ̀gá ló ti. àtẹ̀gbẹ̀gbà yẹn ti wà lára. <laughs> tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa yìí ilé ẹ̀pọ̀ kan àtàbọ̀ la bó ni tàbọ̀ rẹ jẹ. àá ah, bóyá òní jẹnẹrétọ ni nígbà hmm. wà fàtẹmọnú tí a máa wà ní èpè yóò bá tún ẹ̀jẹ̀ lè kú wá lélẹ́yìí ẹ̀jẹ̀ lè kú lélẹ́yìí hmm. ìkẹ́ tuntun lórí ilé ìkọ́ bá sàn láti ní nílùú ìbáyìí. àti ah, ní tó mẹ́sàn. mẹ́sàn ni a ah! mẹ́sàn láti ní nílùú yìí. a jẹ́ pé nǹkan gbòòrò sí. nǹkan gbòòrò sí hmm. gbogbo ẹgbẹ́ ilé ọ̀sán gẹ́gẹ́ ní àwọn kan tiẹ̀ tún wá pè mí pé wọ́n fẹ́ dálé iṣẹ́ ẹ̀rín lẹ̀ pé wọ́n fẹ́ mú mi pàlàpọ̀ lọ. olóyè olóyè. ẹ jẹ́ ń sọ̀rọ̀. bí tẹ́ ń sọ̀rọ̀ lọ́hùn ọ̀dà ẹ ti ń sọ̀rọ̀ lọ bí òòsa ẹ mọ̀ pé tá a bá ta ó yẹ ká tọ̀ tá a bá tọ̀ yóò dẹrun nídìí gbogbo ń tá bá wulẹ̀ ká fẹ́ ṣe ṣe rí ẹ má jẹ́ ká máa fojú egbò tẹ́lẹ̀ o ibi tá a bá ti pè lórí ẹ má jẹ́ àfibẹ̀ tẹ́lẹ̀ o ó ṣàlùlẹ̀ là ń sọ́n parẹ̀ yìí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ tà tó jẹ mọ́lẹ̀ ìlú ẹ mọ́ sùn mẹ́gbẹ́ òòṣà kò lè rọrùn kò lè rọgbọ. ọmọ bíbí yorùbá làwa náà hmm. àwa náà sì gbàgbọ́ nínú ṣẹ̀ṣẹ̀ hmm. báwọn kan tó bí àìṣẹ̀ṣẹ̀ náà ní ẹgbẹ́kẹ̀lé àwa náà ò ní talẹ̀ débi òòṣà. kábàámọ̀ má bàa gbẹ̀yìn ọ̀rọ̀ wa ni mo ṣe sọ òun. kábàámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa ní talẹ̀. Eh, owó wọlé tó ti yé ẹ wà á dúró sí ìdíwọ́sà gangan ẹ̀yin ẹ̀ náà mú òkúta kan lẹ̀ báyìí. Mhm. ẹ sọ ibi ọba dé ibẹ̀ ni kẹ́ ti ibẹ̀ ni kẹ́ ti bẹ̀rẹ̀ sí máa talẹ̀ lọ ẹ jù sẹ́gbẹ́ ọ̀tún jù sẹ́gbẹ́ òsì jù síwájú jù sẹ́yìn kí àyè lè wà fún sà <laughs> ó ti yé yín ẹjẹ orí bá. bàbá olóyè hmm. kábíyèsí àní hmm. débi ẹ má débẹ̀. a ah, ní talè débi o sa. ẹ má débẹ̀. ẹ <laughs> eh, ní talè débi o sa a ah, ẹ wo ẹ hmm. <laughs> eh, ìwé mọ́tò fẹ́ mi o. Ah. ọkàn yín tún padà síjọ kọ. ẹ mo ti padà bẹ́ẹ̀. ẹ̀yin náà ra rúùtì eh, hmm. a mo jowó yín hmm. orí burúkú ni wọn kì í dùn wá máa dun oríire. ẹ oríire náà wàá fẹ́rù o. àìlérò rẹ náà jọ ń ra wa mọ ní hmm. ẹ mọ̀ pé olórí burúkú ọmọ ní tòbí hmm. ọmọ tó sọ oríire lajọ ní gbogbo wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ jẹ́ sí ọgbà rẹ tàwa náà kì í sẹ́nu ọ̀bọ nìkan lè wù láti dùn ó dùn lẹ́nu agílíntì náà. bí o tiẹ̀ tó rú ti a ẹ báwọn náà wà <laughs> bí o tó rú tọ̀dọ̀ wa. <laughs> gidi náà wọn lo táyà kí tọ̀dọ̀ yín náà máa lo táyà mẹ́rin. ẹ ò dáa ó ti ẹ dáa ọlọ́pẹ́ nìkan ní èsì yìí ó mọ̀ bí ó ṣe ṣe èrè <laughs> ọmọ bá àlọ́ máa bá lò ní gbogbo ògbà ìtọ́ bá sì yẹ wá ni wọ́n ṣe fún wa. ọkẹ mo ti pa. nùnù dúró ṣóòótọ́ lọ́rọ̀ tó ń bá mi sọ lẹ́ẹ̀kọ́ kó tó gbà kọ́ nùnù mo fẹ́ mọ̀ kó yé mi nù ó mìnẹ̀ pé jayé náà fi jọba ìlú wa tá a wà yìí. torí mo sọ ẹ̀ lánàá àbí mo sọ ní jẹta náà gbà tán ti ní pé àjòjì ní fámú so òun náà bó ṣe rìn tí fámú òun lọ́ba. Ah, aláyé mi kò máa dá kóbìnrin máa ṣàkọ ṣé o dẹ̀rí nírọ̀lẹ́ ọjọ́ yẹn bọ́bọ́ ìbẹ̀rẹ̀ sí ń pè mí ó ń pè mí mo ignore kọlẹ̀ ó wà ń bẹ̀ ó lè ní kí n lọ́ba because ká ní mo lọ́ba lọ́jọ́ yẹn tọrọ wọnú ara wọn hmm. èmi ni mi bá jó lórí báyìí o ah. èmi ni mi bá jó lórí àfihàn ẹ̀sìn báyìí o. ẹ eh, ẹ eh, eh, ẹ ní sùúrù náà ká tẹ gbà pé bóyá wá gbà lọ́jọ́ kìnnà náà lóòótọ́ hmm kí ló fi dá yín lójú pé ilẹ̀ máa di olórin lẹ́ni o. Ah, ah. ṣiṣẹ́ nǹkan mu ẹ̀ ni no no no ṣé beauty ni ò sí ń bẹ̀ nàbí height ni ò sí ń bẹ̀ mi gbọ́dọ̀ wá àfi bí mo ṣe wà kọ́ náà ò réyàn. bí ìlú wa ṣe tóbi tó yìí mm-hmm. tọmọge pọ̀ gan èyí náà máa fi ṣolórí ah, bẹ́ẹ̀ ó dẹ̀ dá lójú. èmi mo fà no èmi mo fà because àwọn ẹgbẹ́ mi wà ń bẹ̀ mi bá wọn ṣọ̀rẹ́ ṣe bí torí pé àtijọ́ ń fìdípòdì ló jẹ́ kó má bá mi sọ̀rọ̀ òṣì lẹ́nu hmm. kẹ́kẹ́rẹ́ mo ní láti mọ bí màá ṣe dáàfin yẹn aláti ṣe mi gbọ́dọ̀ mọ̀ àti ṣe ara ẹ̀. Oh, ẹni sọ fún ẹ̀yin ẹni ṣo jọ kúrò jọ. ó bá yín lọ kí ló ń gbọ̀n irú yín náà ń pè. iyán furu iyán fúgbà máa fún máa fún rìn gèdè bí ọ̀bá fúnni sọ́rùn á fúnni síre gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣe ní bí alálà ń dífá sí adé akólókun ní adé ọjọ́ tí gbogbo omi láwọn ògbólókun ṣe mọ́ ìjẹ́ <laughs> ẹ máa bá mi ṣe lónìí o ẹ máa bá mi ṣe. ẹ̀rọ̀ ẹ̀rọ̀ gbẹ̀dẹ̀ ẹ̀rọ̀ gbẹ̀dẹ̀ ẹ̀rọ̀ gbede, kọ́rọ̀ luwa gbẹ̀dẹ̀ kọ́rọ̀ lúwa gbẹ̀dẹ̀ a gbọ́dọ̀ rí wàhálà <laughs> o arábàmbí oníbàtẹ́pẹ̀lẹ̀jà tí bá ní í jà láì fọwọ́ kan ni ìlú wa dọwọ́ yín o ẹ jẹ́ kí ìlú ó ẹ jẹ́ kí ìlú balẹ̀ fi a gbọ́dọ̀ rí wàhálà ń o. bẹ́ẹ̀ ni o ẹ̀yin tó la yé gbọ́ o lónìí gbogbo ẹnikẹ́ni tó bá lórí ìlú wa kí wọ́n bí nírọ̀wọ́ òrọ̀sẹ̀ kí wọ́n má rí wàhálà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ẹ gbò kábíyèsí ẹ tọ ẹ fọwọ́ pawú ẹ sì fèrègì jobi nǹkan kan ò ní ṣe yín kábíyèsí ọmọdé lẹ fi joyè kábíyèsí mm-hmm. àgbàlagbà lẹ́ẹ̀fì lù ẹ̀yẹ́ sì rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá àwọn onílẹ̀ lùi wọ́n lù ú tì yín kábíyèsí oníṣẹ́ yìí mo gbọ́ o mo fi ní kí n yọjú sí i tí ò sí kábíyèsí. látòòṣà. kábíyèsí o. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín sọ àwọn olóyè yìí lọ́pọ̀ mi ṣàkíyèsí ọ̀rọ̀ náà hmm. wọ́n jẹ́ kó yé mi wípé gbogbo ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lé òòṣà làwọn èèyàn ti kọ́lé yíká wọ́n á rò pé báwo lè èèyàn àtòṣe òṣìṣọ́ máa gbé papọ̀ kábíyèsí o <laughs> kábíyèsí o ah, <laughs> kábíyèsí o ẹyin ìdùnnú tèmi náà ni àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní káró aṣọ mọ́dì káròdì máa sọ kídìí ọ̀sá ti má gbófo ní kábíyèsí ẹ mọ̀ pé dùnnú àwọn òòṣà ni kó òòṣà ó máa gbóhùn èèyàn kéèyàn náà máa gbóhùn àwọn òòṣà. ẹ ẹ jọ̀wọ́ ah, ah, bí a bá pòwe níwájú kábíyèsí ẹ sì fi tó tó ṣe bí òwe sí i. ọ̀dà kó tó ṣe bí òwe kábíyèsí kó tó ṣe bí òwe kábíyèsí. tó tó ṣe bí òwe kábíyèsí o kí ló dé ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má kó má gbogbo mi lẹ́nu o ẹ jẹ́ n wí tẹnu mi kábíyèsí ìdùnnú àwọn òòṣà ni kí òòṣà ó máa gbóhùn àwọn èèyàn káwọn èèyàn náà máa gbóhùn àwọn òòṣà èyí gan ló dájú òun lè kú òfin máa ké bí eku lè yóò fi máa ké bí eye lọmọ èèyàn ó fi máa fọhùn bí ọmọ èèyàn nínú ó fi tùbà ní ó fi tùsẹ̀ bó ṣe dáa gan ló kábíyèsí. <laughs> látòòṣà látòòṣà èèyàn ò lè gbé pẹ̀lú òòṣà ah! kó má ṣìwà wò ọ̀tọ̀ ló ṣà ọ̀tọ̀ làwọn èèyàn fúdi èyí mò ń paláṣẹ ni mi ò dá lábàá ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣíìdì gbogbo òṣàwọn kò níbi tó wà wọn ẹ gbé wọn lọ sẹ́yìn ìlú létí odò kí òòṣà máa gbẹ́yìn ìlú ibi tó bá ń bọ̀ kó òòṣà máa kojú ẹ̀ lọ́hùn mo paláṣẹ ni mo dá lábàá o. kábíyèsí ọ̀rọ̀ tẹ́ sọ yìí kábíyèsí ọ̀rọ̀ níyì ṣùgbọ́n kò tún sọ̀rọ̀ níbẹ̀ lọ́nà kan ẹ má bínú kábíyèsí o kábíyèsí bẹ́yẹn ò bá ti yẹ mọ̀ àwọn ọmọ ìlú dúró yìí wọ́n máa pé ìlú ẹyẹ bí òkín lọ́jọ́ kìíní ànájọ́ tí wọ́n tẹ̀lé ètò ibi tí àwọn bàbá ńlá bàbá tó ń gbàgbà wà ibẹ̀ ni wọ́n fi ìdí òòsà tẹ̀lẹ̀ sí wọ́n ṣe jẹ́nu àwọn bàbá wò sí sí ìdí òòsà náà kó bẹ́ẹ̀ gbà náà kí ló tó wá dórí tèmi tó wá kìlọ̀ rẹ̀ kó òòsà kó bẹ́ẹ̀ kí kó padà lọ sínú igbó ẹ wọ kábíyèsí èèyàn méjì kò sí ẹsẹ̀ kábíyèsí. látọ̀ṣà ọba ni mí ọba ba lórí ohun gbogbo ni látọ̀ṣà o má fún dúdú mi fùkúfù tó bá fẹ́ kí n fọ̀fọ̀kúfọ̀ fún ọ. a kò lè ṣẹlẹ̀ kábíyèsí ẹ̀yin ẹ̀yin olóyè ń wò mí ìrànlẹ́ ẹ̀dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. kí ni kí ni dá sọ̀rọ̀ ní ọmọ tó sọ yìí nísìnyí. àtolówó òlu àti babaláwo òlu àtọlọ́ràánú àti gbogbo ẹ̀yẹ ẹ̀jẹ̀ náà rò yìí tó e mẹ́mi gẹ́gẹ́ tí mo dún yìí kábíyèsí ìṣègbè bàbá ẹnì kọ̀ọ̀kan. ọ̀tún ọ̀tún òsì. èmi èyí ṣe òsì àṣìpàní. nígbà tó bọ́ iṣu sí kìlọ̀ dásí sí ṣé kí ni ìlú òní bí ẹ ṣe tó ni ẹtú yóò sọ̀rọ̀ rẹ bí tọ́lọ́ bá sì sọ̀rọ̀ kọ́bọ̀ gbẹnu lọ ni. àṣìpà. Ah, ah. ẹ kábíyèsí o kábíyèsí. ìyálòde. kábíyèsí o. mo fa iṣẹ́ ìlérí lọ́wọ́ tó bá fi di ọjọ́ méje yìí ṣé o ṣàbáṣì wà bí tó wà o. kábíyèsí. ẹ tí èrè kọkọ wàhálà ń bọ̀. kábíyèsí ẹ jẹ́ àrò kìíní ìrè o tó tọ̀nà báyìí. ẹ wo ilé ń falẹ̀ sí yọ lẹ́yìn o yọ lẹ́yìn ẹ wo yọ lẹ́yìn mọ́sán. ẹ ẹ ẹ jẹjẹrì ẹ jẹ ajá náà ẹ wò ẹ má yẹ ká pa ìṣẹ̀ṣe rẹ o ẹ má yẹ ká fojú ẹsẹ̀ lẹ̀ ká máa wọnú igbó lọ. òótọ́ nìyá ló ti sọ ẹ̀rù rẹ o. gbogbo wa náà là sùn tọ́ ọ̀nà tó ní kálukú ń gbà sọ lórí àtọ̀ ọmọ àlẹ́ Yorùbá ni ó sọ pé wọ́n pa sèse rẹ̀ àmọ́ wọ́n ní kí ìyẹn pé kíní kú òun bẹ́ẹ̀ kẹ́gbẹ́ lọ ẹ̀yìn di ìlú bàbá ìgbà tí kò sí tó burú bẹ́ẹ̀. ó burú. ọ̀ ṣé ẹ̀yìn ìlú la bọ̀ ebi àwa la súnmọ́. lọ ìlú ló gbé òsà bẹ́ẹ̀ o ìlú máa bọ̀ òsà bẹ́ẹ̀. ẹ jọ bí ṣe kí ṣe àwọn ṣe ó wà yẹ ká gbé kúrò bẹ́ẹ̀. ẹ jẹ́ gbé òsà bẹ́ẹ̀ kí oh, oh. ẹ kí ló dé tẹ̀ sọ̀rọ̀ ẹ wo ni àwọn aláwọ̀ tí wọ́n gbé òsà ah. bẹ́ẹ̀ dà sẹ́ni tó etí mo lè etí mo etí mo pé oh. kẹ́ríkẹ́ pa ọ̀sà rẹ̀ tọrọ ma yóò bá ní ní pàṣẹ sẹ́rẹ́ ni ẹ̀ àmọ́ jẹ́ bá upgrade ṣẹ̀ṣẹ̀ tí wọ́n gbé ọtí bọ̀ mí ẹ tí wọ́n sọ kábíyèsí pé ibi tá a tún kó wọn lọ yọ ẹ lọ kún o ẹsẹ̀ lọ́nà mọ́tò ah. tó ẹ̀sẹ̀sẹ̀ náà bá fẹ́ ṣeré jáde o wọ́n firi láti ṣeré jáde o nítorí lè ṣe mí. ọba bá kú pàápàá dàmú ẹjẹ àrò ń tà àbẹ̀rẹ̀ rẹ̀ ìparí ẹ̀ káwọ bí ó ti rí o ẹrù oore o ẹrù oore o. ibi ẹwà mo wà ibi ẹwà mo wà. a ò lè fa fọ́jú jọba ojú ojú nulẹ̀ jọ àgbààgbà ẹ má máa fọwọ́ lẹ́ràn o lórí ọ̀rọ̀ yìí o kó má má dà bàbọ̀ bá wáyé sí inú wo gbọ́dọ̀ bàjẹ́ àrùn sáàfin jayé ni. ọba wa lè dárúkọ yẹn kábíyèsí tiwa nìyẹn. ààfin jayé ọba ni. bẹ́ẹ̀ ni Baba, ààfin jayé ọba ni. bẹ́ẹ̀ ni ẹjọ ẹjọ wọn ò fẹ́ méfò méfò ni o torí kábíyèsí gangan ló ní pé kí n wá síbí gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ti júwe wọn fún mi ṣé kìí ṣe pé wọ́n ga tó mi wọ́n sì lómi lára dáadáa àbí. kábíyèsí wa àpèjúwe déjúwe ó ràn kábíyèsí wa kọ́ ni ẹ̀. ẹ ibi ni wọ́n júwe fún mi nọ́mbà ọ̀hún náà rèé pálásì rèé. ààfin lẹ wà lóòótọ́ ṣùgbọ́n àpèjúwe tẹ̀ ṣe yẹn kì í ṣe ti kábíyèsí tiwa. kábíyèsí wa ò ga ọba wa lómi lára wọn ba kò sì kúkú kò ga ta ni yín. jayé ọba. bẹ́ẹ̀ ó kọ bá wa ni. jayé ọba. kábíyèsí wa ni ẹ sà. ẹ gbà mí mo dáràn ẹ dákun èmi lè gbọ́n jayé ọba èmi gangan lè gbọ́n ẹ èmi lè gbọ́n ẹ èmi lè gbọ́n jayé ọba ó sì dá yín lójú pé ilẹ̀ ẹ̀gbọ́n kábíyèsí. tí n bá parọ́ kó mọ̀ yẹ yín a ah, kó mọ̀ yẹ mí mi ò ṣeré èmi lè gbé e. nígbà tí wọ́n bí mi tán wọ́n bí ẹnìkan kó tó di pé wọ́n bí òun ó jìnnà sí mi gan jayé ó kéré sí mi gan. àbúrò yín lọ bá ọtí wa kábíyèsí. ó ní àbúrò mi ni. ó dà kí n lo yẹn má fi. <laughs> ìlọrin lórúkọ mi bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ sọ fún pé ìlọrin ń béèrè rẹ̀. ìwọ mo ń bọ̀. Ah, ah. mi gbọ́ kí má kọjá ń bì. mẹ́lẹ̀ ṣe dé bí látàárọ̀ tẹ́ ń sọ pé ọba wa wú ó ga ó kúrú ṣé gbogbo ẹ̀ ló máa ga bí tíì ni ẹ ṣọ́ra yín o ẹ má bínú ẹ kọjá báyìí ẹ kọ́ sún báyìí náà. báyìí kí ìwà báyìí báyìí báyìí báyìí. ẹ jẹ́ kí ọba adé kó sọ pé òun mọ̀ yìí. Ah, ẹ má bínú. ẹ jẹ́ bastard tí wọ́n bá wá lọ bọ́bọ́ wá jẹ́ pé àbúrò mi lóòótọ́ lóòótọ́ òun ló jọba ń bí. ọba ò lè mọ iye tó ẹ ga ẹ wo bí gbogbo èèyàn ẹ ti ga jù. ọ̀dà bọ́bọ́ ohun tí mò ń wò lọ. mo ṣí fún ẹ bẹ̀rẹ̀ báyìí kẹ́ tó wọlé. bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ kó rí mi gbà nǹkan ni E- kẹ tó dàbí iṣu kẹ tó dàbí iṣu ebodò ẹṣẹ yín wọlù bí eyín burúkú eyín bí eyín àlégbà bí kábíyèsí bá jáde bó bá jábúrò mi lóòótọ́ lóòótọ́ ni kẹ tó dàbí aṣálẹ̀ bó o bá kọjá àyè rẹ jò ó kó lẹ́nu géètì òkè má kọjá ń bí ẹ dákun ẹ dákun ní bàjẹ́ fún yín o ẹ ní sórí burúkú ẹ jọ ọmọ ọdún mélòó ni yín papọ̀ báyìí. àbí ẹ̀rí kan. ohun tí mò ń rò ni pé mo fẹ́ mọ iye ọjọ́ orí yín ni o mm-hmm. àti pé ta ló dáṣọ sí yín lọ́rùn ṣé jayé ọba náà ló káṣọ sẹ́yìn lọ́rùn báyìí torí ọlọ́run. Ah, ẹ ṣe mistake ah mistake gidi. bí ibo. ìgbà tẹ̀ ń bọ̀ láti rí i hmm. ó jẹ́ kí ẹ gbé jap pass question dání bá tẹ bá gbé kí wọ́n máa ṣe lábẹ́rẹ́ ká máa. kí ló ń jẹ́ jap stress stress stress kí ni lémi lémi eh. gbogbo tó bá wù yìí ẹ sọ <laughs> ẹ wo mo jù fún yín ẹ jẹ́ kí wọ́n jáde kan jẹ́ kí n mọ̀ lóòótọ́ lóòótọ́ wípé hmm. àbúrò mi lọ bá ń bí. àná àti bàtà ẹ̀ ẹ̀ tí fìlà yìí ti dájú tán wàá pẹ̀ jábọ̀ eh. ìbéèrè gidi lè jábọ̀ lẹ́nu. ó ti dà <laughs> ẹ ṣáà jẹ́ kó jẹ́ kí n mọ̀ pé àbúrò mi lọ́ba. kábíyèsí lè bá rí àkọlé lóhùn ní fámìlì kẹ. ohun tẹ̀mí náà rònú ah, ayé ìyá yín ti bàjẹ́ eh! ẹ jẹ́ kó. ẹ wá bí <laughs> eh, mi ò tí ì kó èmi rìn èmi rè é. máa wòrọ wá dákun jọ àkọ́bí ọmọ rẹ ó ti tó mélòó yóò ti tọ́ ọmọ ọdún mélòó. ohun tí mò ń wò náà nìyẹn kó o tó fún dúlù bí òrí. Gaye Ọba isi aka. gbẹ́dọ̀sán padà kóró gbá wọn lẹ́nu ọlágọmọba lórí gbà o nílẹ̀ Yorùbá aráàbò lérun aráàbò lélẹ́yìí. ẹ ní sùúrù àbúrò mi ni. lẹ́nu sọ́hun nígbà wọn ajá àbúrò rẹ̀ ńkọ́ nígbà wọn ajá àbúrò kí ìyá ọba pàdé ọba yóò pọ̀ ọba lẹ́ni kí bàbá ọba pàdé ẹ wò ẹ ṣe sùúrù díẹ̀ ni o ah. Ah, àkọ́bí ìyá mi rè. ètò ògùn bí okun tó rẹ bí okun tí wọn fi ń fa mi. Ah, ẹ wò gbogbo èyí tó ti sọhùn mm. mm. ẹ fi yá mi ẹ fi yá mi. jayé ọba jọ dákun ìbéèrè mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. àní àní ìtò ayélujára lójó sọ̀rọ̀ ní eh, eh, fáyàn o eh, tinubu bá bí mi tinubu bá bí mi yóò lé o. ẹ mọ bìnrin awo kúkúrú ẹ mọ bìnrin ẹjọ ẹ jẹ́ kí n béèrè bí ètí mo fẹ́ béèrè ẹ dákun ẹjọ jayé ọba ṣé pé lóòótọ́ lóòótọ́ láì ṣe pé bóyá ẹ̀ ń ṣe drama ìwọ lọ́ba náà lù. èmi ni. gbogbo tó sì wà bí ìwọ ló ní. èmi ni. kábíyèsí kábíyèsí mo èmi ti ju yín o èmi ti ju yín o ara mi ò gba gba gba gba gba gba gba. ẹ dàpọ̀ ẹ ti ju mi délẹ̀ ẹ mọ níbi tọ́wọ̀ dé mm. bóyá ẹ̀yin lè kàn lẹ́ padà kó dájú bóyá ẹ̀yin lè kàn lẹ́ lọ sí ilé wọn. ẹ nílé lọmọ. mi nílé lọmọ ẹ lọ bá látọ̀ òòṣà ẹ bá fa gbogbo tó bá gbà ní kẹ fún. kábíyèsí pé kí n gbogbo tá a bá ṣe ẹ ṣe ẹ ṣe torí mi. mo ti rí wọn ti pẹ́. ibi tá a lọ ìsìn kókó ṣe pàtàkì. gbogbo rẹ bá ṣe ṣe. ẹ kò sí yóò dúró dé yìí ni. Ah, irọ́ irọ́ irọ́ ọmọ ìyá mi rẹ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni. àkọ́bí ìyá mi okun ẹbí kò bọ́lọ̀ tó rí mi já. ẹ dákun ṣẹgbẹ́ àlílé lọ fi kọ́kọ́. elédè kúkúrú ẹ nílé tẹ̀lé wa lọ rìn àjò tá à ń lọ mọ́. bẹ́ẹ̀ni ẹ lọ bá wo ṣàwọn. kí lọ sojú yín lọ́hùn. bẹ́ẹ̀ni gbogbo bó bá ṣe yẹ ah, ah, àti bó ọba àlú èèyàn máa dọ̀bálẹ̀ fọba àlú ni. ẹ má bínú. èèyàn máa dọ̀bálẹ̀ fọba àlú. ẹ má bínú. èèyàn kórè adélé ni o. ẹ má bínú. ọmọ òdua ni ọ o. ẹ má bínú. ọmọ òdua ni wọn náà o. ẹ má bínú. a lè ṣe rìn. jayé ọba jayé ọba ìwọ ló ti dọba ló dẹ ní gbogbo tó wà bí. èmi ni èmi ni wọn ṣe gbogbo ẹ fún. jayé ọba orúkọ padà rò mí ní ìpadà jọba. ọ̀dà ẹ hmm? ah, wo inú ọlá rẹ bọ́ sí inú ọ̀la rẹ bọ́ sí. ṣé o sí ṣé o sí. àwọn ẹ̀ṣọ́ mi ni. ẹ̀rù bà mí wọ́n gbégi wá níbi wọ́n fẹ́ là mọ́ mi lórí lẹ́rù. wọ́n bá là mọ́ lórí iṣẹ́ bọ́lá wọn nù. Ah. <laughs> bàbá ọba ló dé yìí o bàbá ọba dé ah. ẹ kí bàbá ọba. àánú èsì o. Ah. ọba ń kí yín o mo máa rògò jàyè ọba. kábíyèsí o kábíyèsí o sí ò sí mo ń wò ó yẹ kẹ́ ẹ ti wọlé látẹ̀ẹ̀kan tẹ́ ẹ ti ṣèpàdé tán bí ẹ̀yin nìkan lẹ sì wàá jókòó síbi ẹ wọlé ìtorí ẹ̀ mo ṣe ní kí n wá wò yín sí ò sí. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ látòṣà mi àṣẹ ẹ̀yin ò múlẹ̀ lọ́dọ̀ látòṣà rárá. Ah! ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó tún fi epo para ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ látòsà iná èèyàn burúkú ni kábíyèsí kò nífẹ̀ẹ́ yín rárá rárá gbogbo èrò tó rò sí yín bí èrò òbí ni pàápàá jùlọ ẹ̀yin lẹ fún láyé jẹ́ o nítorí téèyàn bá ní agbára téèyàn bá wà nípò bí ò bá mọ ipò ń lò wọ́n sọ di wọ́n sọ dẹni yẹpẹrẹ ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ kábíyèsí lórí ìlú ẹ wá fẹ́ kí wọ́n sọ yín dẹni yẹpẹrẹ ọlọ́màjẹ́ lójú ẹ̀mí mi èmi ò ní gbà o orí ilẹ̀ tó wà táwọn òòṣà wà bẹ́ẹ̀ tó fi ń jẹ́ látó òòṣà kábíyèsí ó yẹ kó máa san táàsì lórí ilẹ̀ o ìdá mẹ́wàá ó yẹ kó máa san nítorí àwọn èèyàn tó wà ní gbogbo ìgbèríko àwọn èèyàn tó wà lókè òkun kò sí kankan nínú wọn tí wọ́n bá wá ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ń lọ gbogbo èrò ọkàn wọn ni wípé lóògùn lọ́wọ́ bí wọ́n bá sì dọ́ọ̀dọ̀ ẹ̀ yóò ṣe awúrúju orí burúkú tó lóun níhùn yóò ṣe fún wọn bó bá ṣe fún wọn tán owó tí wọ́n bá fún ṣé kò yẹ kó wá sọ́dọ̀ yín bọ́jẹ́ ìdá mẹ́wàá ẹ̀ ṣé kò yẹ kó fún yín ìdá kan nínú ẹ̀ ṣé kò yẹ kó ṣe sílùú kò ní ṣe o ó ti gbójúlé pò ń lóògùn ni orí ilẹ̀ tó wà ń ẹ mọ̀jẹ̀ ń tàn yín kábíyèsí bẹ́ẹ̀ bá gbalẹ̀ ń lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ní káwọn òòṣà ń kú bẹ́ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀. Ah. látòṣò rí bẹ́ẹ̀ mi ṣe wò ó kò rí bẹ́ẹ̀. lójú ti yín àbí òkè lẹ́yìn wẹ̀yìn ò lè rí sàlẹ̀ ọba ni yín tẹ́ ẹ bá lórí ohun gbogbo kí ni kókó tí mo fi wà ń bí yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ tí ò ní jẹ́ kí n gbàgbé wípé à ibì kan máa látijọ́ wà ṣé wọ́n máa wò yín kí nǹkan kan wá ṣe yín bí tẹ́ ẹ wà yìí kí ló ń bà yín lẹ́rù ń pa ẹ̀ kò sí olóyè kankan tó wà nílùú yìí tẹ́rù ẹ̀ gbọ́dọ̀ bà yín bẹ́ẹ̀ bá ní kí wọ́n kúrò lórí ipò wọ́n kúrò ń bẹ̀ látọ̀ ṣàfúnra rẹ̀ bẹ́ẹ̀ bá ní kó fìlúlẹ̀ yóò fìlúlẹ̀ à níta ni béèyàn bá ti jọba tọkọsí tí ò ní gbogbo àwọn òòṣà tí ń bẹ nínú ìlú ìparapata abẹ́ yín náà wà kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tí ò ní ṣẹlẹ̀. wọn ò ṣàlàyé gbogbo ilé ìfún mi níjọ́ tí mo jolè. kábíyèsí wọn ò ní sọ fún yín wọn ò ní wí fún yín àjèjì ni yín wọn fẹ́ kẹ́ ẹ yọ̀ ṣubú kán bá lè ṣe yẹ̀yẹ́ yín ni wọ́n lè sọ wọ́n ní sọ. báwo lẹ ṣe mọ gbogbo ọ̀rọ̀ yìí àti pé báwo lẹ ṣe mọ bá a ṣe lágbára tó a wá láti ìdílé ọba. <laughs> àjàyè ah, kábíyèsí o kábíyèsí o ah, ẹ mọ̀ mí ẹ mọ̀ mí tẹ́lẹ̀ pé wọn ò ní jókòó sójú kan ẹ já pátì wípé ẹ̀jẹ̀ lájọ jẹ́ àmọ́ kó tó di pé mi wá síbí ó pẹ̀lú ara tó fi pẹ́ kí n tó débì mo ti ṣe ìwádìí pé àwọn nǹkan wo lọ́ba tọ́ sí àwọn nǹkan wo lọ́ba ò tọ́ sí àwọn nǹkan wo ló jẹ́ tọ́ba àwọn nǹkan wo ni ò jẹ́ tọ́ba mo wá rí i pé ní gbogbo ìlú yìí ṣe tó yìí kò sí tí ò kì í ṣe tọ́ba hmm. kódà gómìnà tó wà nínú ìlú yìí ó lè jẹ́ pé ó fún kábíyèsí lówó àbẹ́gbọ́ ọmọ kábíyèsí ni kò sí nǹkan tẹ̀tẹ̀ tẹ́ ò tẹ̀ gbé hmm. ta ló ń jẹ́ látòṣà ṣé pé mo lágbára tó yìí. ẹ lágbára jù bẹ́ẹ̀ lọ gidi gidi. Ah, pẹ̀lú gbogbo ìtẹ̀ wa sọ yìí ẹ̀gbọ́n mi ó jẹ́ kí n fi yín jẹ oyè o oyè wo mo lè fún yín náà o. bọ́ba jíròrò ni. ẹ̀gbọ́n mi hmm? ẹ ti rò tẹ́lẹ̀ ni. ìta ah, àtijọ́ sọ yìí ń kọ́ àtijọ́ ń jíròrò náà nù bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe dáa o kábíyèsí tẹ́ ẹ bá fẹ́ ṣe dáa tẹ́ ẹ fẹ́ kí inú mi dùn bí mo ṣe ń fi tọkàn tara bá yín ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká ga mi dàbí wele ẹ jẹ́ kó kàn jẹ́ bíi tírí kọ́tà irú tọ̀dọ̀ yín kẹ̀kọ́ ra yọ bíi kú o kẹ gbọ́ kẹ wá wá bì kan kẹ bá mi fi sí tó jẹ́ pé wọ́n bá ti ń bọ̀ tí wọ́n bá ti ń rí yín kán máa ra gà mí àmọ́ tẹ bá wá fẹ́ ṣe dára wúlá tẹ fẹ́ ṣe tán pátápátá ẹ jẹ́ kí n láàfin kó jẹ́ pé bọ́ba jíròrò ààfin bọ́ba jíròrò. ìmọ̀ràn yìí dáa. ó dáa gan. tó bá ń gbé wàhálà kọ̀kọ́ bọ̀ yóò kọ́ dọ́dọ́. ọ̀dọ̀ mi ni ó dé èmi ni wọ́n kọ́kọ́ yanjú ẹ̀ ah, <laughs> káàsìyèsí o. ìdí adé látòṣà lọ́nà tabarí lẹ́hùn gbà lọ́wọ́ látòṣà á fi kọ́ àfitọ́dọ́ yìí. kábíyèsí ẹ má tẹ̀ filẹ̀ ẹ má ẹ má fi lè òòṣà ẹ má fi kọ́ àfikún ah. àwọn táàjọ máa ṣe pàdé ó ti pọ̀ jù àwọn ẹ̀mí àìrí ní àwọn lórí burúkú dẹ̀ ní ládòòṣà àgàgà tó bá ti lọ mọ̀ pórí ilẹ̀ òun lẹ fi kọ́ àfikún mi ó lẹ́nu káwọn òkú máa wá bá mi jẹun. ẹ̀gbọ́n mi hmm? ẹ̀rí sọ. ẹ̀bọ̀n. àtàfẹ́ lomi àwa wàlẹ̀ tó tẹ́jú. ilé rí níwájú àfihàn. àwùyé nìyẹn. ẹ ṣe kí ni. àwùyé kábíyèsí o. bọ́ọ̀bà jíròrò. kábíyèsí o. bọ́ọ̀bà jíròrò. tuwálè tuwálè ni wọ́n ṣe mọ́ kí inú kábíyèsí. atọ́kùn atọ́kùn àìtó rẹ̀ ní bá rìn ká má ni rẹ ní bá ah, eh, Gobi, eh, bí ẹ jẹ́ sòótọ́ fúnra wa o ọba ló ba lórí ohun gbogbo ọba ló nílùú ọba láláṣẹ lórí ohun gbogbo nínú ìlú ẹ eh, eh, wo gbogbo ohun tí wà àti kábíyèsí ń fà yìí ẹ jẹ́ ọmọ o a sì gbọ́dọ̀ rí ọ ká mọ́ lè sòótọ́ ọ̀rọ̀ fún ọ ńgbà kábíyèsí tó wá ní ká wá bọ̀ yìí àfi kó gbọ́n tí kábíyèsí ní kò ṣe o ó lónìí ìlú rẹ̀ ń tó bá sì fẹ́ náà ló bá fẹ́ ní ìlú rẹ̀ ẹ kó òòsà kó òbí tí wọ́n ní ẹ̀kọ́ kó ẹ̀kọ́ lọ́ọ̀bù kí sáà ṣe pé wọ́n ní ẹ̀mọ́ kò dúró láyé mọ́ àbí bóò ni. àbí àṣepa èló ló ń ṣòwò rẹ̀ kè ta fẹ́ lọ sí báǹkì lọ gba lóòn. kábíyèsí ọ̀hún fúnra rẹ̀ ti ṣètò ibi tó máa gbá àwọn òòṣà lọ. èmi wàá rò pé ó yẹ kọ́rọ̀ yìí lágbára tó tó báyìí mọ́ àbí etí wo ló tiẹ̀ ń bá ní gbọ́ pé ìwà àtòdìdí ọba àlò ẹjọ́ ń wọ ìyá àjàkadì láàrin ara yín kò bójú mu. kódà kódà kódà. ọmọ ṣe o ọ̀sẹ̀lẹ̀ adìẹ ah jáwo. ọlá pé ẹjẹ àgbàlagbà ni. bó ṣe wá jáwọ àgbàlagbà ní nǹkan báyìí. bó bá ṣe pé ẹsẹ àgbàlagbà ni mo mọ tó yẹ kí n ṣe fún yín. àwa ṣé bá àgbàlagbà lẹ́yìn. a ti ń kọjá yìí wa. ṣé bá àgbàlagbà lẹ́yìn wọ́n sì lágbà ń wà lọ́jà kórí ọmọ tuntun owó. ṣé àwa méjèèjì àbọ̀. Ah, àjọ wa ni. ẹ fi sírò ọ̀rọ̀ ara yín. Hmm. láìsè láìrò kẹ́nìkan kan kò kiri kó lé ń kò tó lé yín kó lé yín jáde hmm. bóun sì rí lára yín. Ah, gbọ́ gbọ́ gbọ́ tó bá jẹ́ yìí níwọ̀nba àgbà tó jẹ́ pé òun ló ní àṣẹ lórí ilé rẹ̀ tó jẹ́ pé mo rẹ́ǹtì rẹ̀ lásán ni bàbá ni kú ọ̀bẹ òun kú òun gbàgbọ́ mí lọ ni ah, kú ọ̀láyé kọ́nu àbí. àwo ah. ẹjọ lóye ẹ má jẹ parọ́ fún yín o níwájú èmi látòsà ń wọ bẹ̀rù ọba àwọn òòsà tẹ̀mí sọlọ lé lórí àwọn ọmọ bẹ̀rù kódà àwọn èsì gbẹ kábíyèsí wájú tèmi. Ah! lábàlú tọ́ba lórí ohun gbogbo ọ̀rọ̀ ń pọ̀ jẹnu rẹ lọ hmm. ẹ bá lómi o ẹ bá lómi o ẹ wo ẹ má jẹ́ n parọ́ fún yín gbogbo eléyìí tẹ́ ń sọ yìí tóun náà lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ tó lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ láàfin bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ sọ fún ẹni mo ní gbogbo tí ń ṣe yẹ̀yẹ́ náà tó lásánlásán ni ah. kò tí ì ka lára gọba ah. ka lára ẹni mo ní kọlọ rẹ̀ sùn òṣùká kó wá kọjá lọ sígbàlẹ̀ kó wá máa gbé òsàn kọ̀ọ̀kan Hmm. wọ́n máa gbé lọ sínú gbogbo ìjọba káwọn. atọ́kùn bí yóò bá ńlá náà. atọ́kùn. kí gbọ́n bàbá ńlá bàbá mi ó pè mí lájúlé ọ̀run. Ah, ah, atọ́kùn ẹ̀yọ́ bàálù ẹ̀yọ́ bàálù wa. ayé ah, pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ jù ó pọ̀ jù. ẹ wo ẹ má kó bí èyí gàánú lè tèmi o ẹ dákun ẹ fún mi lọ́wọ́ tèmi ẹ ti ń pẹ́ jù. lówe lówe la ń lu àgídìgbò atọ́kùn lẹ́nu rẹ tiwa. Ah, èrò ọjà ayé ẹ má jẹ kan jàyè lọ. kábíyèsí. látòṣà. kábíyèsí. ìwọ fi owó pa idà tèmi lójú àná ló pé ọjọ́ keje tí mo ní àti gbogbo òòṣà tó wà nínú ilé òòṣà ń mi fẹ́ rí wọn bẹ́ẹ̀ mọ́ kí wọ́n kọjá lọ sókè òkè odò. àìgbọ́dọ̀ kábíyèsí àìgbọ́dọ̀ alákìyò. olùmọ̀ṣẹ́ ti ẹ̀yìn mú wa. àṣìpa ìyálòde ẹni bá ní pé bí mo ṣe ń ṣèjọba tèmi ò tẹ́ òun lọ́rùn àyè wà láti kó ilẹ̀kẹ̀ ọ̀run ilẹ̀ afẹnumí jẹ bàbá ní kí ọmọ ẹrú kó wá ṣèjòyè bíbà kò léwọ̀ jù a ò lè fa fọ́jú jọba ojú ojúnú lè jò ń lò ẹ̀yin àgbààgbà ẹ má máa fọwọ́ lẹ́rọ̀ o lórí ọ̀rọ̀ yìí o kó má má dá bàmọ̀ pa wáyé sí ìlú wo gbọ́dọ̀ bàjẹ́ o. ìlú tí wọn bá ti fẹ́ yàn èèyàn gbọ́dọ̀ dá níbẹ̀ kí a lọ. ẹ ẹ ẹ ẹ kálẹ̀ o. ọmọ bá atọ́kùn ṣé kìí ṣe pé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí mo ti ń gbọ́ látò rọ kí lẹ̀ ń gbọ́ o. mo ń gbọ́ látàfin igbe wọn ní igbe atọ́kùnlú o wọ́n ti ṣẹ̀ṣẹ̀ tó lòdì sáàfin o igbe wọn ti yọ wọ́n kú o bí ọmọ ọwọ́ mo ní àkóso ayọ̀ atọ́kùn ìdí tó jẹ́ ń wáyà inú. ọmọ ọba ẹ má fi nù mí mọ màá jẹ àríwó làmọ̀ràn bí ní ọ̀yọ́ nǹkan tẹ́ kí mọ̀ tẹ́lẹ̀ tẹ́ tún bí mí ọ̀dà o wọn ti rọ̀ mí lóyè àbórí àbórí àwọn tó yọ yín lóye àbórí wọn burú ni. ẹ bá wulẹ̀ ṣépè fún wọn. à ń dẹ̀kú kó tán wọ́n sì tún gbọ́wọ́ ìsáwó. wọ́n jẹ̀bi èyí ò ní nílé ìyá kó mọ̀ nílé bàbá lóòótọ́ wọn ò jẹ̀bi rárá ẹ wo mo ti gbẹ̀rù ọ̀pọ̀ èmi náà ń bá ní bàbá mi lónìí. ní tó bá wá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ náà kò sí nǹkan tí sùúrù ṣe tì í. èyí ti afẹ́ ìwọ náà àpò owó kéwèé ṣé ó yẹ kí wọ́n lajú rẹ lẹ̀ kí atọ́kùn ó sì mọ kẹ́rù lọ ẹgbẹ́ ó yá kó lọ ni ṣé bó yẹ kó o bẹ̀ wọ́n ni. ẹ wo bàbá mi ẹja máa lọ ṣé bó ti lé wa kó nù ẹja lọ. ẹ ẹ wo mi wo mi ẹ dúró ní ẹgbẹ ẹdá ẹdá ní sùúrù tí wọn ìbá kó nù lù gbogbo ẹ ti ń dojú nù tí a ti ń ṣe fún wa kò sí bí tá a tì ẹ̀ sí ṣùgbọ́n mo fẹ́ rọ̀ yín ni ẹ dákun ẹ fi èdè nú kí ni tá lè ṣe báyìí. ẹ̀yin ọmọọba ẹ tá lè ṣe náà lélẹ̀ wo mi ọmọọba àìsàn rẹ èrò lòwú oníṣòwò lọ nìyẹn ẹ wo bí mo ṣe wà ìlú mi yá mo ti fìlú nílẹ̀ fún ẹ máa ṣe bọ́ ṣe wù mí. ṣayé ọba olùgbọ́nṣe tiẹ̀ ó ṣayé ilẹ̀. ìrà rẹ̀ sáṣẹ tiẹ̀ wọ̀n wá ilẹ̀. ọ̀rọ̀ kúrú la ṣe tiẹ̀ wọ́n báyé jẹ́ o. àìgbà bíi àgbà gbégbà ló ń báyé jẹ́ dùn yọ. Ah, wà lọ́gbọ́n láti bẹ́ẹ̀ sí ilé. ó níwà rẹ̀ lẹ̀ ẹni tó yẹ ká ti lò látàárọ̀ ọ̀dọ́ ni ẹ wòran. oyè tó jẹ yìí àmọ́rí. àṣẹ. àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n ti pẹ́. àṣẹ wà. pẹ́ pẹ́. àṣẹ wà. kábíyèsí ẹ̀yin ló yẹ ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ẹ wo mi ṣùṣù ẹ sì fi irú òye ìdámẹ́lọ́lá kábíyèsí mi lọ́pẹ́. ẹ wo bàbá kò ní bàjẹ́ fún yín o ayé yín ò mọ̀ dùn ní o ẹ ní rẹ́spẹ̀tì ayé ò ní gbà lọ́wọ́ yín ṣé ẹ ráwa la wà bí tà mí ohun tá a bá fẹ́ kó wó yóò wó ohun tá a bá fẹ́ kó fà yóò fà wọn ò fẹ́ mọ iye oyè téèyàn jẹ wọn ò fẹ́ mọ béèyàn ṣe níyì tó àwa lè fàyàmọ́ lára tí ó kàn mọ́ wò sùúrù tí ò ní mọ tó fẹ́ wí àwa ìbí ni àmọ́ ẹ̀mí ìrẹ̀lẹ̀ tẹ wá ní ó dùn mọ́ mi ná gan gidi kábíyèsí ń tà bá ní ọ̀sẹ̀ fún yín náà wọ́n ṣe é bẹ́ẹ̀ ṣe ń respect mi lọ inú mi ń dùn ṣé o ti tó bí èmi gidẹ ti kí mi nígbà tẹ débi ẹ mọ̀ dín o ẹ mọ̀ dín o ẹ pẹ̀lẹ́ bàbá àwọn olórí burúkú kan wà àwọn ẹni òsì kan wà tá a ti lé kúrò níbi tẹ wà kó tó di pẹ́yìn débẹ̀ ẹ mọ̀ ṣe bí wọn ṣé ẹ rí ó tó gbàṣẹ́ rárá wọ́n lá ṣe bo ni à á ṣètò débi pé à á ta lẹ́hun tí ò sí nǹkan tí o ṣẹlẹ̀. à á ta lẹ́hun kábíyèsí kí mo wí kí mo sọ. kábíyèsí àwọn ilé ìmọ̀ṣẹ́ gba àwọn tó lórí burúkú ń lọ. o ní sori ìfowó jẹ́ fi wó oorun. kò ah! ní. látọ̀ṣà o eh. gbogbo ohun táwọn òṣàwọn bá fẹ́ gbà òṣètò àti fún un. ẹ wo bàbá ẹ dákun eléyìí ṣe pàtàkì ṣé ẹ ráwọn òòṣà o kò dáa kí wọ́n máa wà níta gbangba ẹ mọ́ fi yun bàjẹ́ o torí mi ò ní fẹ́ kí kábíyèsí mọ́ ra lébù yìí bẹ́ẹ̀ bá ti kó kú òbí tó bá wà inú igbó ni kẹ́ ẹ mọ́ lọ kẹ́ ẹ jẹ́ kó súnmọ́ bí etí ibodè ìlú ẹ mọ́ kò síta rárá. inú igbó kìjí kìjí kìjí. ẹyin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yẹ kó sọ̀rọ̀ agbára rẹ̀ nbẹ táwa mọ̀ tó yé wa dé inú gbólóòsà gbé ah, ah, ah, pẹ̀lú kábíyèsí ẹ dákun ẹjọ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ẹ mọ̀ pé kó lè dá náà ni mò ń ṣe ìlú yóò sì ní bàjẹ́ lójú ẹ̀mí mi àtẹ̀yìn náà arákùnrin mo nífẹ̀ẹ́ sí kó gbé mọ́tò débi kò ní mọ́tò já wa mọ́tò kan fún ẹja máa ronú sí já wa mọ́tò kan fún já wa mọ́tò kan bọ́ba jíròrò ìdààmú láti gbàdá àti bẹ̀rẹ̀ jẹ́rọ́ tí wọ́n ti dọ̀bálẹ̀ wí. ẹ ti kí mi lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ mo a ṣe ṣe ṣe dọ̀bálẹ̀ tèmi rè kí ló wọ́n rè fẹ́ǹsà. fẹ́ǹsà. ẹ ah, àwọn èèyàn rèé èèyàn rèé ah, ẹ̀yin olóye ẹ sọ̀rọ̀ ni. kí ni gbogbo rádaràda ah, ṣe fẹ́ bọ́ sí kámpù mi ni ṣé dandan ni kéèyàn sọ̀rọ̀ tọ́rọ̀ ò bá sínú ẹ̀ ni. Eh. Ah, ah, ah. Eh, eh, kì í ṣe pé àlọ́rọ̀ ọ̀rọ̀ ń bẹ nínú wa àmọ́ àtúgbò lòdì sọ̀rọ̀ lórí tí kábíyèsí bá ti sọ gbogbo tí kábíyèsí bá sọ àṣetìgùn náà ni àbí àṣetìrí. níwájú kábíyèsí ni ọ̀rọ̀ ń bẹ nínú wa ọ̀rọ̀ ń bẹ. kábíyèsí arọba fílọba ń pa o hmm. kábíyèsí o ta ni wá láti wojú ọba hmm. tọba láṣẹ o ẹ ti ẹ wò ẹ tó re ẹ wò ẹ bọba ń bẹ. rádaràda bọba kúnjọ nǹkan yọ wọn kúrò ń bẹ kán wéèyàn gidi sí kábíyèsí. èmi àti oníkọ̀ọ̀kan tá a fẹ́ sáré yanjú. tá a fẹ́ sáré yanjú àbí bẹ́ẹ̀ kọ́ òun náà ni wọ́n ti ń gbọ́ kò sínú tá a máa yọ́sọ́ lẹ́fún à kábíyèsí dákun ẹ má jọ kó jẹ́ pé mi àti yín nìkan wàá jọ lọ mo fẹ́ kéèyàn kan tẹ̀lé wa ẹni tó ṣẹ̀ṣẹ̀ dáàfin ó ṣẹ̀ dáàfin mi. ó yẹ kí o tó rọrọ ọkọ mi ń lẹfẹ sọ ọmọ tí mo ẹmí mi sọ fọrọ ọkọ tí ah. wọn ní ẹkú mi lẹfẹ sọ ẹdáàkú ẹjẹ wà sí ẹ ẹdáàkú. bàbá jíròrò èmi ń bí ah. ọmọ gbọ́dọ̀ kàní mo bọ bàbá jíròrò bàbá jíròrò. yẹ́njú jẹ́ ká fún sí ọ lọ. ṣe. jẹ̀bọ̀ tó àjàjẹ́ ní lájẹbọ tó ọjà jẹ gbé ọmọdé papọ̀ nínú wa oníjẹbọ tó ti kí kálọ̀ bọ̀ kù lọ́wọ́ àkàlà máa

pẹ́tẹ́tẹ́. àlọ́bá ilé. pẹ́tẹ́tẹ́. òrìṣà pẹ́tẹ́tẹ́ wọ́rọ̀ dé. pẹ́tẹ́tẹ́. kànówó lọ́wọ́. pẹ́tẹ́tẹ́. akọ́lémọlé. pẹ́tẹ́tẹ́. kànílé lówó. pẹ́tẹ́tẹ́. òrìṣà pẹ́tẹ́tẹ́ wọ́rọ̀ dé o. pẹ́tẹ́tẹ́. àlọ́bá ilé. pẹ́tẹ́tẹ́. ọ̀rọ̀ dé o. fàǹtẹ̀tẹ̀. òrìṣà fàǹtẹ̀tẹ̀ àwọ̀rọ̀ dé o. fàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. fàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. fàǹtẹ̀tẹ̀. ọ̀rọ̀ dé o. ah ṣẹ́gun. ah báwo ni. ìyàwó mi. ṣé ò bínú pé mo pẹ́ báyìí. Hmm, bínú yàrá. báwo ni iṣẹ́. àdúpẹ́ yàrá. àdúpẹ́ ah, eh, fọlọ́run. àdẹ̀kù ah, ayẹyẹ ti bàbá o oyè tuntun tọ́jẹ̀ jẹ. Ah. <laughs> àwa nìyẹn o àwa nìyẹn o ṣe o ah, ah. ṣeun. but ìyàwó mi ó nímọ̀ ọ̀kan tí mo fẹ́ gbà ẹ̀ o because mo wò pé ẹni tó wà lórí oyè yẹn tẹ́lẹ̀ hmm. tá bá ní ká wò látòṣà ó hmm. lágbára ju bàbá ẹ̀ lọ tó fi wá wò pé òun ò lè talẹ̀ òṣà òun ò lè kóṣà yẹn kúrò ń bẹ̀ bàbá tiẹ̀ ló wá tẹ́rí sí bàbá tiẹ̀ táwọn pé kò lóògùn tó látòṣà ló wá tẹ́rí sí torí owó tó fẹ́ fún bàbá ẹ̀ ló ṣe wá ta ilẹ̀ yẹn ilẹ̀ òòṣà ẹ ẹ rò dáadáa o rò dáadáa o torí ìfẹ́ tó wà láàrin mi àti ẹ ló jẹ́ kí n máa sọ gbélé fún ẹ. gbé gbogbo ẹnu ẹ sọhùn ah, ah. akọni mhm. ó mà láyà o àyà máa kó ẹ o ah, ó wá láti òdìdí ilé ẹ ó wá bá mi sọ̀rọ̀ dáadáa nípa bàbá mi ẹ jọ torí Ọlọ́run kí ló kún ẹ̀ ń bẹ̀ pé bàbá tèmi ò ní oògùn ẹ jọ tó bá fẹ́ mú èèyàn tó ní oògùn báwo ló ṣe máa mẹ́ni tó lóògùn ṣé ká kó pàǹtí jọ sílé ẹ́ òun lọ́ fi mọ̀ ó bàbá tèmi ó ní oògùn o bàbá mi wọ́n ní oògùn ju ẹgbẹ̀jì lọ hmm. bàbá mi lè ní kó wọlé lóye bàbá mi tó ń pòórá. bàbá rẹ lóògùn dàrọ ni. wọ́n má jẹ́ bínú sí ẹ o ah. lọ́jọ́kọ́jọ́ tó bá tún bá mi sọ̀rọ̀ wèrè yìí irú ọ̀rọ̀ kọ́rọ̀ yìí ah ilẹ̀ á gbé ẹ̀mí má jẹ́ rí ẹ̀mí mọ́ ṣé ti gbọ́ oníkọ́tikọ́ti. wà á má jẹ́ kí lẹ́yìn dá ọ̀rọ̀ fẹ́ wá rú náà. Ah, àbí nǹkan tí mo ṣe ò burú náà ṣé bí mò ń gbà lámọ̀ràn ni. kábíyèsí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ìra wa wà létí ọpọ́n ohun mi kí ká lé ọ̀gẹ̀dẹ̀ jáde ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. àfọ̀bàjẹ́ hmm? ta ni ìra ẹ̀gbọ́n yín wà lórí ìjókòó ẹ jẹ́ kẹ́gbọ́n yín ó wọnú ilé náà kémi àti yín fojú rinjú. èmi ni èmi ni short herbalist ń bá wí short herbalist ìbémi lẹ̀ ń bá wí àbẹ́mi kọ́ lẹ̀ ń bá wí ẹ̀yin ni short herbalist. olóyè ni o kọjú sí o. ṣebẹ́mi lẹ̀ ń bá wí ṣebẹ́mi ni èrà tó wà létí ọpọ́n. kábíyèsí kábíyèsí ẹ ẹ ti ń fààyè gba tí ó yẹ fààyè gbà o kó yẹ kí ẹ̀gbọ́n yìí kó máa sì kó kọjú sí olóyè ìlú kó sì máa fojú rẹ̀ gbolẹ̀. kálẹ̀ yín ìtẹ́ni òní pọ̀ kankan ohun tẹ́ ẹ bá fẹ́ sọ ni ẹ sọ bẹ́ẹ̀ bá sì mọ̀ kọ́ ẹ̀ ní ohun tẹ́ ẹ fẹ́ sọ ẹ dìde. èmi ẹ jápa. èmi. Ah, ah. kẹ gbé bọ́dì kẹ jápa ẹ tí ẹ ní bọ́dì bọ́dì bèrè rẹ ni. àfọ̀bàjẹ́ àwọn kọ̀ọ̀kan ti ṣéǹjì wọ́n ti yí padà ní àfihàn tí wọ́n ṣe é. Ah, ẹ̀jẹ̀ ọmọ o. bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi tó jókòó yìí hm. mo ṣẹ̀gbọ́n mi lásán yìí ẹ̀gbọ́n mi ti di bọ́ba jíròrò. bọ́ba. bọ́ba jíròrò. bọ́ba jíròrò ẹ ṣé wọ́n máa mú ewékewé wọ́n máa fi ń joyè lẹ́yìn àkókò ni lẹ́yìn àfọ̀bàjẹ́ sọ yẹ kẹ́ ẹ joyè kankan ni. ìbí mi mọ nílùú èmi mọ nílùú bọ́ba jíròrò ìlú ẹyẹ bí ọ̀kìn òun ló jókòó yìí. kábíyèsí sẹ́rí ẹ má jà torí pé hmm, ayédáyọ̀ làdú ká mọ̀ fojú èkó tẹ́lẹ̀ kódà o kódà o kò sí bó ṣe múlẹ̀ kúlẹ̀ kó wulẹ̀ kó wulẹ̀ ju kó jẹ́ tó ah, ah, ó yẹ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ti sẹ̀gbọ́n yín dolóyè láàfin. ẹ ti mọ̀ nù. a ti mọ̀ nù. ẹ ti mọ̀. tẹ́ bá wa náà fọba jẹ ṣé ọba ni wọ́n fèmí jẹ bẹ́ẹ̀ bá wa já fọba sábà ni wọ́n fèmí jẹ kẹ́ ẹ tó rí kúńtà ah! ẹ ṣe é ga ni lólóyè ṣe é lè díje kẹ́ ẹ dúró lágbẹ̀ẹ́ kìíní. ọ̀dà mo ti gbọ́ ibi tí mò ń lọ rèé kábíyèsí mò ń gbọ́nú atẹ́gùn àwọn èèyàn wọ́n ń ṣàwuyewuye káàkiri pé wọ́n ní ẹ ti ta lè òòṣà. ẹ ẹ ta kí ni. a ti ta lè òòṣà. ẹ ti ta lè òòṣà. mo pàjíròrò ní ìlú ta. èmi mú ta kábíyèsí sì ti fi inú owó ọ̀hún wọ́n ti fẹ́ ra ilọ̀sì. ẹ ti nà. a ti nà a ti nà ilọ̀sì kábíyèsí ti rà nú ẹ̀ àti ra ilọ̀sì mi orí orí yín ò pé kódà bílẹ̀ òsà mi ìbá tún wà á tún tà kábíyèsí fẹ́ ra mọ́tò mi o jí wagon. bọ́ba jí kílẹ̀ pé. bọ́ba jíròrò bí ọba bòmí bẹ́ẹ̀ ni. ẹ bá bọ́ ṣe bẹ́ẹ̀ kábíyèsí mọ̀ ìwọ́de mọ́mọ́ kábíyèsí mọ̀ pé ilẹ̀ òsà ò ṣe ilẹ̀ tá a lè kàn tà báwọn a gbọ́dọ̀ ṣàwọn ètùtù kan kó tó di pé àwọn àwọn àlùjọ̀nù tó wà ń bẹ àbáwọn àwọn òòṣà tó wà ń bẹ wọ́n fi bẹ̀ẹ́ lẹ̀. ẹ sí mi kẹ sí mi kí lẹ̀ ń bá káàkiri gbẹ́ngbẹ́ ilẹ̀ kan wà tán kì í ta ilẹ̀ ilẹ̀ wọn náà kì í ta kí ni ṣe yín ẹ wọ n ò fẹ́ mọ gbogbo ilẹ̀ kódà ọba ló ní ilẹ̀ ọba ló ní gbogbo nǹkan àti gbogbo àwọn tó wà nù rẹ̀ ta ló yín ta ní ní yín abẹ́ ìtalẹ̀ wà ilẹ̀ tẹ́ wà lórí ẹ̀tẹ́ ní pé wọn ò bọ̀lọ̀ tàpá lónìí gbogbo ilẹ̀ tó bá wà nínú ìlú mi ò fẹ́ mọ owó òòṣà tó wù kó wà ń bẹ̀ bó bá wù kábíyèsí láti ta á tà bẹ́ẹ̀ ni o kábíyèsí fẹ́ ra jíwọ́gàn jíwọ́gàn ló fẹ́ ra á tà mí yóò sì rà ní kíni orí ilẹ̀ tá a tọ̀ sí a tọ̀ sí ní ìtọ̀ àárọ̀ burúkú tí mo ti jẹ nǹkan kan bọ́ sórí bá tọ̀ sí báyìí àwọn àwọn òòṣà wọn japa wéè yes àti ta àti ta o kábíyèsí. bàbá dúró bọ́ba jíròrò. kí ni. bọ́ba jíròrò. sẹ́rí. èmi ẹ ṣe àwọn olóyè yẹ̀bùyẹ̀bù o ẹlẹ́lẹ́ni mi o o lè mọ́mọ́ o èmi ẹ ṣe ní àrífẹ́ o. mo púpọ̀ mo púpọ̀ mo dúró lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹlẹ́lẹ́ hmm? ẹlẹ́lẹ́ hmm? mi ò ní lo gbogbo ọwọ́ mi tán fún yín. èmi. ọmọ rí ọwọ́ ni wọ́n lò wọ́n sọ ẹlẹ́lẹ́ dì mo rò kó rí yín bàjẹ́ ẹni tí ò bá tó nǹkan kan náà ni ẹ̀yin rẹ́ni tó ga tó síngbọlẹ̀ tí ó mọ̀ wá halẹ̀ tí ó mọ̀ sọ pé mo wúwo mo wúwo mm-hmm. ṣé bẹ́ni tó bá jẹ́ ṣọ́tà balist bíi ti yín báyìí náà tó dàbí ẹran orí rẹ̀ sí òun ni ó mọ̀ fẹnu kọ́ra rẹ̀ lé mo wúwo ẹ̀lẹ́ wúwo ẹ̀ kọjá bí ẹ wà. bọ́ba ṣe kí ni ọ́ ah. tá a bá pàdé lójú ọ̀run ah. mọ́rùn-ún pa wá sọ̀rọ̀ ẹ̀rù ìjà burúkú ni wọ́n á bọ̀ jà lójú ọ̀run ni mo sọ bẹ́ẹ̀. sẹ́rí pé ti ṣe mistake sẹ́rí pé ti ṣe mistake lójoojúmọ́ mò ń lálà hmm. nìkiri bí mi ò sùn gan mò ń lálà. kábíyèsí ìtò lórí adéfín o ilé ìtẹ̀sẹ̀ yọ lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀. àfiṣẹ́nu àfiṣẹ́ni mo sùn mi ò sùn mo máa ń lálà mi sùn mi ò sùn èmi ń lálà mo máa ń sùn rìn ní lórí burúkú kábíyèsí o kábíyèsí o. èmi màá ní afọbajẹ lérí sí i ẹ̀yin lè fà á ẹ̀yin lè fà á bó ti wà kò yẹ kó wà ní ìlú mọ́ ẹ fọkàn yín balẹ̀ ohun tá a lè ṣe wà ẹ wo ẹ kò bí ẹ gbà báyìí ẹ gbà báyìí kàbíyèsí fọkàn rẹ balẹ̀ jayé jayé fọkàn rẹ balẹ̀ nkíni japa. afọbajẹ ìlú. láti rọ́nà lọ mo ta lẹ́sẹ̀ nù. báyìí ẹ rí i pé ìlú ìlú yóò dájú ìlú tá a ti ah, o oh, omi ló tutù yìí ló tutù mínímíní omi lu wa mi mọ̀ pọ́tọ́ dà sí ó máa ń gbóná ni kó tutù rí gàrí ló gbẹ̀ yìí ẹ wo mi ò lọlúwa mọ́ o ẹ wò dágbé bàbá yéké lè fọ aláyè ni ẹ wò bíbá ní máa gbé ní ìlọlúwa mọ́ kódà ẹ wò mo ti lọ́rẹ̀ káàkiri gbogbo lò wọ́n ti mú mi lọ sódò tẹ bá rí omi òun bó ṣe tutù tó ó tutù ju omi ìlúwa lọ omi ìlúwa kò dá rárá mi lọ o mi lọ lúwa o. agbélé-dàfà hmm. agbélé-dàfà. Ah, ah, bàbá mi. kí ló dé. tó gbogbo nǹkan tí mò ń bá yín sọ látara kò sí ìtẹ́gbọ́n ní gbogbo ẹ̀ ẹ dẹ̀ ń wò mí. fábọ̀mí fi bàbá rẹ lẹ̀ ohun tó ń ṣe bàbá rẹ ó yé mi ìwọ gbé oúnjẹ rẹ wọnú ilé mo fẹ́ bàbá rẹ ní gbólóhùn. ó dà hmm. hmm. àbílẹ̀ dàfà ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fa ìrònú tó pọ̀ tó yìí tọmọ rẹ fi ń bá ọ sọ̀rọ̀ tó o sì gbọ́ ẹyọ kan so nínú gbogbo tọmọ rẹ ń bá ọ sọ kí ló ṣẹlẹ̀ bàbá ó tó rò ó tó rò lọ́pọ̀lọpọ̀ èmi èmi odidi àjànà látòsà kí ni mo ṣe kí ni mo ṣe fóònù èmi tó jẹ́ pé ẹni yìí ní mí láàrin ìlú bí wọ́n ṣe ń kẹ́mi lọ́tọ̀ ni wọ́n ń kẹ́mi lọ́sì wọ́n wá yẹ̀yẹ́ mi gbogbo òlu wa pé gbérikótó wọ́n wá gbaṣọ lára mi ní gbangba hmm. ẹ̀ wá ní ìmọ̀ ronú ẹ̀ ní kó mi ọmọ bọ́lẹ̀ lójú mi. kò sí bí ó ṣe ní ẹ ti pé mo sọ fún ọ l'ojo kìíní àná nígbà tó o sọ fún mi wípé won fi ojo yi nílùú onílùú mo jẹ́ kó yí ẹnu ní ilu onílùú lọ wà ìlú onilu ni won ti fi ojo ye bó pẹ́ bó bàbá rẹ fún ti pé mo sọ ẹ̀ afífìlà péré ojo kan ma ni niyi mo sí orí gbogbo orin tó ti ṣe wọ́n pátá wọn ò ní rò ọjọ́ kan tó ọba ṣe àṣìṣe kan èèyàn ni wọ́n dì mú báyìí tí wọ́n máa fi hùwà sí ọ sọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ báyìí. wọ́n sì ti dì mú wọ́n ti dì mú ṣùgbọ́n àṣìṣe tó ń wá nìmú gangan kò yẹ kó dì mú kí ẹ ṣàṣìṣe kí n mú sí látara pé wọ́n ní kí n gbé yóò sàpò wọ́n ní kí n lọ rèé tẹ̀tù wọn sínú igbó mo sì ní láíláí èmi ò lè fojú òòṣà àwọn bàbá tèmi n ò lè fojú wọn dáradára èèwọ̀ ni àwọn bàbá tèmi ò sọ fún mi bẹ́ẹ̀ kò ju bẹ́ẹ̀ lọ ṣebí torí ẹ̀ náà fi já mi sí òwò láàrin èrò hmm. mo sì dákẹ́ mo ti fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣèlú wọn lọ bó ṣe wù wọ́n ṣùgbọ́n mo mọ̀ pé o gbìrọ̀ bá lọ lógún ọdún ọjọ́ kaba yìí lóòótọ́ ọba ibi tí mo ti dúró dè wọ́n gan. Hmm. ọ̀dà kò burú ọ̀rọ̀ rẹ ti yé mi àmọ́ àgbèrè dàfa ìwọ wọlé wọlé wọlé. ẹ kàn ní wọlé di ẹ bá wà bẹ́ẹ̀ jọ́nà pé wọ́n ṣe kojú ìlú rẹ̀ dára. alọ́rọ̀ rẹ̀ yé mi. ojú yóò ní gbà. èrò ìlú káàkiyèsí o jàlódò jàlódò kílẹ̀ tí ìṣòro àìsí o jàlódò jàlódò ẹ má jẹ́ kí lóòdò hmm. èmi ni fátógùn lérí ikú sí. Si pẹ̀lú bó ṣe bínú lọ o ṣe mọ̀ kan tó lè ṣe o fatọ́gùn ọ̀dà kò burú màá fi fatọ́gùn màá fi ṣe pé káàdì yẹn bá dà mí lógun àfọlẹ́yìn àfọlẹ́yìn màá fọlẹ́yìn. kábíyèsí ó mọ̀ so sí ni lẹ́nu ó mọ̀ tún búyọ já o tó bá búyọ sí ni ìbádá ó búyọ já ní o ariwo ni mo gbọ́ ní àdúgbò wọn láàárọ̀ yìí nígbà tí gbogbo àdúgbò rán gùdùgùdùgùdùgùdù kí ló dé wọ́n mọ̀ ní wọ́n mọ̀ ti pa afọbajẹ́ ní omi afọbajẹ́ wo kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ náà bá gbéra ń bá ní kí n lọ ọ̀hún ọ̀hún tí wọ́n dé látọ̀ ọ̀kẹ́ ni mo ti rérò tó pètè tí wọ́n sunkún títí tí ń rú bí ọ̀sẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àfọ̀bàjẹ́ ti lọ pé àwọn agbanipa kan ní wá pamọ́nù lé mi ah, nílùú wa yìí kí láfọ̀bàjẹ́ wa lè ṣe fún ọ. Ah, àràbà túnra mú lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o odò ń gbá lójú wa o kókó lórí dirí ẹ̀ mú ni o àmọ́ tó àkúrọ̀ lọ́n bá rí o kọ́lọ́n kó forí jìn kó tẹ̀sán afẹ́fẹ́ rere o àwọn tá a wọ́n kú náà tá à ń dàgbà lọ kọ́lọ́n jẹ́ àdàgbà kádàgbàlagbà kádògbó gbogbo àwa eh, ọmọdé náà kí ẹ dàgbàlagbà lọmọdé àríkù òjijì máa wà lábẹ́sí tó kani lára ni o èyí mo fẹ́ kíjú o àwọn èèyàn o. táwa ni afọbajẹ lè ṣẹlẹ̀. kábíyèsí ẹ̀yin olóyè ọ̀fọ̀ ńlá ló máa ṣẹlẹ̀ sí wa nínú ìlú yìí odidi afọbajẹ ìlú ó wá pa tú ẹbí adìyẹ. Ah! Ah! Eh! Ah, ah, káwọn olóyè tó kú máa sùn o. ọ̀pọ̀ ńlá ni o ẹni kúkú ti kú kọ́ ló ń dẹlẹ̀ fẹ́ ni rí ni. irọ́ lẹ pa ẹni bá fẹ́ kó síwájú ah, mi kú ọ̀rọ̀ bí ẹkú ìwà òkú ọwọ́ ni labalábá fi dárí gbogbo. ẹ wo ikú mi èsè ni. àìgbọ́pọ̀ ẹ̀dán àìgbọ́pọ̀ òṣùgbò ẹni bá fẹ́ kó síwájú mi kú ọ̀rọ̀ bí ẹkú ìwà òkú ọwọ́ ni labalábá fi dárí gbogbo lọ. bẹ́ẹ̀ ni mo sọ. Jayo, o jayé o ikú mi ò ń ṣèdè bẹ́ẹ̀ ni mo sọ fún ọ nítorí tó bá dọ̀la ikú mi yóò tún kọ̀la tó bá tó dọ̀la yóò tó dọ̀la tó bá dọ̀la yóò tó dọ̀la ẹnu ẹnu lẹsẹ̀ bí ń pè kúrò ojú ọ̀nà ẹ̀yin ẹsẹ̀ báyìí ó ń lo lóbẹ́ so wá wò mí wò mí wò mí re tẹ́jú mọ́ mi kò wò mí re àbánikọ́ rẹ̀ ń dá ikọ́ rẹ̀ ò gbọ́dọ̀ gbòkúta láéláé láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àjọ wà lẹ́nu. Babade club mi ni a máa buy I'm a máa shut down everything ni A shiny thing. Wow! <coughs> Wow! Wow! kábíyèsí kábíyèsí kábíyèsí wà light a light. kí this lè sí sípíkà mi. Ẹ̀lẹ́ Eh, eh, kábíyèsí bàbá we do respect alaye abeg you no go vex but e be like say wetin dey go on i no really understand <laughs> see baba ọmọ tuntun lélẹ́yìí náà kò kí n ṣe àkópa fún àjẹdùn àbí wetin you talk about. so e be now. Ah. so as the let um, mm, as the thing gon be i no understand. bo baba. ẹ eh, follow am follow am reason follow am reason. baba ah baba ẹ máa fọ o alápàdúpẹ́ lọ́lọ́run o but alápàtúpà làwa ẹ máa fọ wa láìtàláì ẹ kọ fáwa ní bẹlẹńjẹ bàbá mi ká túṣẹ yẹn ràn. hello hello kábíyèsí hello kábíyèsí see on top this matter wey dey ground. no respect eh, no vex abeg you go give us just second chance abeg let's try again there's, there's no crime in trying aba abeg. see the second chance wey you give us eh baba trust me the man go jele baba confam as in na me dey talk am believe me baba abeg see anything wey i get sọ o tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ abeg you dey on top your right. ẹ ẹ bọ̀ bọ̀ bọ̀ aláìdó o yé mi o lọ sí confam ni pé wọ́n máa ń pààyàn èèyàn tó máa jí padà. àwọn eléyìí máa fi gborúkọ. alápàtúpadà làwọn àkọ́tà àmọ́ nìyẹn àṣàrà ìlú kò sí wọn láwọn ojú ká gbẹ̀mí lọ gbẹ̀mí gbẹ̀mí ní sọ. bàbá mi. bí láì sẹ́yìn never see understand. bóyá pàwọn olè sí yẹn lára. wọ́n ní ah! wey i confirm am uh, i confirm am um, uh, now no be today na ah uh, na we dey run now dem know say we dey pull am that's why dem put us there. kálukú wáyé wa náà jà ayé ẹ̀yìn àgbààgbà ẹ má jọjà yìí tú o. òkùnkùn ṣubúlẹ̀ o fìtílà tó ń tan ìmọ́lẹ̀ o ayé ti gbẹ bàbá ẹ má jẹ́ ká ṣáà gbogbo yẹn ló ní kankan èèyàn tí ó bá pẹ̀lú òrìṣà ni ó sọ pé ẹrù kékeré ní bẹ lẹ́yìn àbùké oyè ńlá ló yẹ yín o hmm, oyè tó sì tọ́ sí ilẹ̀ jẹ. Ah! ara tá a máa sọ rèé tí a fi yẹn ju ìrágbólé èèyàn tó ní kìmí ló yẹ wọ́n fà kalẹ̀ kéèyàn wò dáadáa kéèyàn wò rè èèyàn bí irú yín tó tún ní wàsámùsù tó tún ní wàlù ah! ẹ gíríkì ìpàdé yẹn ẹsẹ mìíràn tí a bá ń sọ̀rọ̀ nípa èèyàn wà láyé tó láì gòrí àní hmm. ìyẹn fífi ń joyè tẹ́ jẹ́ nílé bàbá yìí àfọbàjẹ. àfọbàjẹ <laughs> ah, èsì tó yẹ náà gbé ẹ̀jẹ̀ dojú alẹ́ ní lágbára Ọlọ́run kọ ní sí àmọ́ nǹkan kan ń kó á lómi nù kódà tó ń kó á lómi òde báàrin yín kábíyèsí ṣe rí kó dáa kó dámọ̀ràn tiẹ̀ eh, láwa bí pátáwa náà bá lè kó láti yanjú ọ̀rọ̀ yìí àbọ̀dàbí. Ah, bí méjì bá lè ti jà koríko obì ò tún gbérí mọ́. kì í ṣe pé kò ní gbérí gbogbo koríko obì ó ṣòfò. mo wá lè fi tabara alẹ́ a máa tabara oko. ẹ̀yin olóye ẹ̀yin olóye. wà pẹ̀lú yín wà pọ̀ bàjẹ́. ẹ fẹ́ tún fèrà. kí la fi fún ìrà fún ìrà. tẹ bá wá fẹ́ tún fèrà yóò dàbí ìgbà tí ẹ dẹ pápá tẹlẹ fẹ́ pẹja. <laughs> nígbà tẹ gbọ́dọ̀ tẹlẹ fẹ́ pàfè. Ah! Ah! Ah! yóò burú o yóò burú o ẹ wò mí ẹ wò mí níyì ẹ wò mí níyì. ẹ tí ọba jáwọ́ kó nù ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí láàrin èmi àti ẹni tá a jọ ń jà ó lè ó ṣeéṣe kọ́ fọmọ rẹ̀ di. àmì òní fọmọ mi dín kankan ọ ẹnìkan kò ní fọmọ dín kankan ọ ah, àwọn ètò àníràbùrú la gbọ́ ọ̀rọ̀ nínú ìlú o ètò tí a ní láti béèrè ń tọ́jú ẹwà ẹjẹ́ kìí sọ fún olóyè ah, olóyè làwọn náà o ètò tọ́ nílé bàbá mi ni mo jẹ́ mi kọ́ tó o ẹjẹ́ kìí sọ kíní kan fún yìí o àrèrí kábíyèsí tó wá polúkúrú mo sùn ikọ̀ yéèyàn ah, ah. ẹnu sì ti ń kun aláàárín ìlú pé kí ni wúwúlò àwọn àjòyè tá a lè dá sí i ah, ibi yorùbá náà ló sọ pé aṣọ tó bá kángun ségun ni wọ́n gbé jẹ pẹ àwa ń jẹ pẹ yín ẹbí wa ń jẹ pẹ lọlẹ àwa yìí ẹbí wa ń jẹ pẹ lọlẹ yìí bò àwa yìí pẹ lójú yìí. sẹ́gbọ̀ sẹ́gbọ̀ ẹ sọ fún jayé. ọba àlùwà. ẹ ẹ mi mo sọ bẹ́ẹ̀ fún yín o ológbò tó ló àtọ́jú àtìmú rẹ̀ yóò ti bọ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ láàrin èmi àti jayé ìjà rẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. ìkọjá yìí ni fálàgbà ti ń sẹ́wọ́ sí tasín mo ní wèrè lọ tí wọ́kọ̀ àyẹ̀pọ̀ jù kábíyèsí lẹ́wà lanu gbàgà ní wíwá fún. ọwọ́ ọwọ́ ọsẹ lè fẹ́ ẹ̀kọ́ ẹ ti fọ́sẹ̀ ẹ fọ́sẹ̀ yẹ̀yẹ́ ara yìí pàápàá ah. kí ló dé nǹkan mẹ́ta báyìí ní dáyẹ̀ pọ̀ tí ìwòye tẹ̀ sọ pé kí mẹ́ta ló dáwọ́ pọ̀ tí mo fi lójú ara wa bí ìdàgbọ́ bí mẹ́tẹ̀ẹ̀ta náà pọ̀ o ní tí wọ́n jẹ nílé yín lẹ́jẹ́ ẹjọ́ dúyè ìkíní ọba ní kábíyèsí jẹ ọba ọba jẹ ní wọ́n jẹ nílé yín ìkejì ẹ̀ẹ́dẹ́kùn bóyá jókòó lórí àpótí obìnrin ó ń parí lọ́jọ́ méjì ẹ̀kẹta owó kúkú sí àgbẹ̀kálùkù kankan láyé pọ̀ ẹgbẹ́ wa gidi tẹ múra kankan ló dọ̀pọ̀ yìí. àbọ̀bà jẹ́ fẹ́lẹ́ àbọ̀bà ṣe rí kábíyèsí láti má ti sọ. ẹ rẹ̀. ẹ sọ fún jayé ẹni mo sọ wípé ẹ tó ránkú sí mo ti fún kú lẹ́yìn pẹ́pẹ́ yẹn o ah. mo fún kú lẹ́yìn pẹ́pẹ́ yẹn ẹyẹ ilé tó ránṣẹ́ sí mi àtàwọn ẹyẹ ńláńlá tó ránṣẹ́ mi nígbà àwọn ọba mi wọ́n yàgbẹ́ gbígbóná wọn gbóná wọ́n bínú kú ni. olóyè hmm? ẹ ti fi kó o tẹ́ ń sẹ́yìn ah. àtagídí àtòògùn àtagbára àti jàgùdà páálí ẹ̀dá tí ó bá ṣajá rẹ̀ láwọ́lọ́wọ́ kò ní gbẹ́lu kẹrẹ wàláì kò ní gbẹ́lu bàbá mi ìlú ọba jẹ́ lọ kò ní gbẹ́lẹ̀ à. ó dẹ̀rù ó dẹ̀rù ó dẹ̀rù ó dẹ̀rù jẹjẹ sẹ́yìn. ibi tá a pọ̀ lé bàtà bá fà pọ̀ lé síbẹ̀ tí ó bá dáhùn àbùkù lókù ah. àbùkù lókù ó mú ni mú làágùn ọlọ́run ti forí pa lórí mú bẹ́ẹ̀ tó kẹ́ tó máa ń làágùn pẹ́ mú orí mi làágùn làágùn. kíni kíni kíni kíni gẹ̀rẹ̀ kíni gẹ̀rẹ̀. ẹ ẹ lọ ná pósí o. olóyè ò sí lọ ọ̀sán tó ní wọn lọ́ọ́ bẹ́ẹ̀ náà wọn ni wọn lọ́ọ́ bẹ́ẹ̀ náà pósí bẹ́ẹ̀ kẹ́lẹ́ olùkú sí ẹnu lẹ́yìn lọ ẹ wá o ẹ wá ṣe ẹ ìtẹ́ yìí wò ní kékeré yìí ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn oníṣẹ́ àlàyé ọ̀rọ̀ olórí ẹ̀yìn àti àfọbàjẹ́ ló gbé wa wá inú ọ̀rọ̀ yìí ti pọ̀ ju bí a ṣe lérò ó fi wá di pé gbogbo aráàlú pátápátá ló ti mọ̀ pé àárẹ̀ ẹ̀yin àtàfọbajẹ kò gún régé mọ́. kò sì dáa. ẹ̀yin dẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá gbogbo òlù ohunkóhunkóhun kí àfọbajẹ lè ṣe fún yín ẹ forí jìn kẹ́ ẹ fi ṣosùn kẹ́ ẹ fi para. Ah. ìyálóde. kábíyèsí. aṣípàdé kábíyèsí ẹ má má sọ̀rọ̀ àwọn ọdún bá mi mọ̀ mi lọ́wọ́ mo ní ìbéèrè kan fún yín dákun kí ni gbogbo olóyè tó wà nílùú yìí èwo ni mo ra mọ́tò fún. àbí o. Mm, kò sínú wa lóòótọ́. àfọ̀bàjẹ́ ńkọ́. adé fi yẹn mm, mm. àfi yẹn. ẹ dákun kí ni àfọ̀bàjẹ́ jẹ kí ló gbé mi tí àfọ̀bàjẹ́ wá láyà lárúkọ mọ́ èmi ọba jayé lórí. Ah! àrífín. àrífín eh, láì àrífín. ẹ eh, eh, ṣe rí síbẹ̀síbẹ̀ àfikẹ́ ṣe sùúrù o àgbà nígbà ọmọdé kì í ṣe torí pé ẹni bá ti jẹ́ ọba àlú òun làgbà àlú o torí òun ló lórí ìlú ó sì bá lórí ohun gbogbo ọ̀n nígbà lọ agbábọ̀ ò nígbà lọ tìtorí náà ẹ jẹ́ ṣe sùúrù sùúrù náà lẹ́ ṣe ó pọ̀ jẹ́ pé ohun tí mò ń rò nídìí ọ̀rọ̀ yẹn bí bí mo ti ṣe rí sí kábíyèsí mo ní pé kó mọ̀ jẹ́ pé ẹ ti ṣe nǹkan ìkọ̀kọ̀ kan pamọ́ mm. sí àfọ̀bàjẹ́ lọ́wọ́ ó mọ̀ jẹun ló fà á tó fi ń ráyè gùn yín yíyún ni ká mójútó ká dẹ̀ lè. tọpinpin ẹ̀ délẹ̀. bọ̀dọ̀ olóyè. bàbá ni mí. ẹ mọ̀ já náà kábíyèsí mọ̀ ti ṣe nǹkan àṣírí mọ̀ ní gbogbo ìdí ọ̀rọ̀ wọn ti rí. ohun tí. ó yọ ọdún tó fà á kábíyèsí báyàwó rẹ̀ lájọṣepọ̀ ni. ẹyin ah, ah, hmm, ìburú ó burú ah, ó pọ̀ kábíyèsí. ọ̀pọ̀ wọ́n gbé lọ sóòtẹ́ẹ̀lì ni ó pọ̀. ó pọ̀. opp wà ń kán. ó pọ̀ pálí. orí yìí ti burú. sẹ́mi àbáwọn. orí yìí ti dàrú ẹ̀yin àgbàyà òsì rádaràda yìí èwo lọ́rọ̀ òsì tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu. èmi. ẹ ti jọ ṣe pàdé kó tó di pé ẹ débí ipò ẹ̀fẹ́ wá yẹ̀yẹ́ kábíyèsí ta lójú kábíyèsí lọ nílùú yìí àtòsà àti gbogbo yín tẹ́ wà nínú ìlú yìí abẹ́ kábíyèsí lẹ wà ẹ wá ń sọ pé bóyá òun àti kábíyèsí láàwọ̀ kan ló ṣe é rí kábíyèsí fín àbí lọ́rọ̀ òsìwò lẹ́ ń sọ yìí ẹ sọ́ra yín o ẹ sọ́ra yín gan o bẹ́ẹ̀ náà nìyá yìí fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan e, eléyìí ìyá yìí ó fẹ́ sọ̀rọ̀ ẹ rí bó ti ń bá yín sọ̀rọ̀ ni mo fura ni ẹ̀yin ò kí ń wo bẹ̀ ni àwa ń rí èdè àbùkù ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ iwájú yín ló ti ń mìyà kábíyèsí ẹ̀yin bàbá wa ó lé láti jẹ́ ah, ah, níwájú kábíyèsí èdè àrífín burúkú ẹ gbọ́ ọjọ́ orílẹ̀ kéré o oyè òkèrè o ọkọ̀ òlúre o. ẹ wo bí wo bí rọ́dàdàm tó ń ṣe yìí o njó ah. rántí pé a sì pàálù yìí ó ní mí. àbí. abọ́gbàgbé ni. ìjẹ́ rántí lẹ máa sọ ìjẹ́ rántí pé n ò rántí aláago ni mo pè yín. èmi aláago. ẹ ẹ wo ẹ wo ẹ fẹ́ sọ gbogbo ẹ sọ gbogbo ẹ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí pọ̀ jù ó pọ̀ jù bẹ́ẹ̀ náà la wí tán ẹ ní àfọbàjẹ́ rokúro kábíyèsí ẹni bá rokúro kábíyèsí yóò forí ara rẹ̀ gbé ni àbí. yóò ti rí nù. gbogbo yóò tiẹ̀ forí ara yín gbé ni kò sí bó ṣe lè wù kẹ́rí torí ẹ wà lára wọn. bẹ́ẹ̀ ni. kábíyèsí. mo fẹ́ kẹ́ bá àfọbàjẹ́ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ pè é ẹ kiri lọ kó wọ́n tún tó ṣẹlẹ̀ sí látòṣà náà o. ẹ kábíyèsí ẹ dákun ẹ má jẹ́ kí yòó ṣẹlẹ̀. ó ti ń pọ̀ jù ẹ ti ń fà jù kábíyèsí. yóò dá nǹkan lè gbọ́ pàápàá láàrin ìlú. tágbára gbogbo wa ò ní lè ka. sẹ́rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí àwa olóyè a ti tẹsẹ̀ bọ́ bàbá lè sí i bẹ́ẹ̀ ni torí olórí ìlú nìyí ẹ bí ọmọ bá sì ṣe Baba. ọmọ ni yóò bẹ bàbá mm-hmm. bí bàbá sì sọmọ náà ọmọ ni yóò padà bẹ bàbá àwọn gbìyànjú ní gbogbo ọ̀nà kọ́sẹ̀ tá a mú ìhò tó jálẹ̀ ẹ afọbajẹ wà sáfin mm-hmm. yóò wà á dọ̀bálẹ̀ báyìí yóò fẹnu ẹ̀ gbọ́lẹ̀ fẹnu ẹ̀ gbọ́lẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ló bá tán pátápátá ẹ já gbàgbé ẹ bẹ́ẹ̀. bọ̀dọ̀ olóye. èmi oyin Baba. ẹ ṣe já mi lórí irọ́ tẹ̀ ń pa yìí. àgbàlagbà parọ́. ẹ farabalẹ̀ jàre àwọn ah, jẹ́ ká ẹ padà lù ni ẹbí mi rèé ah, ẹ dákun kábíyèsí ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ kankan mọ́ gẹ́gẹ́ bí ìhẹ́ ẹ̀tì yín kò yẹ ká ẹ rojọ́ jù wọ́n ti ń jẹ́ ká ẹ dààmú ẹ dọ̀ ẹ dákun ṣé mo lè sọ fún wọn pé pàdé ti tán. aṣẹ́gun. ah gbọ́. aṣẹ́gun. kò ní bàjẹ́ fún yín ẹ ní sori burúkú alẹ́ pẹ́ lórí oyè yìí. ah ah ah. ah. Ah, ah, kábíyèsí ọ̀rọ̀ tí bí ta tún la fẹ́ sọ fún kábíyèsí. wo bí wo bí ìwọ kọ́ ni kábíyèsí. àbí. kábíyèsí ni ó sọ fún wa pé ọ̀rọ̀ ti tọ́ lójú kì í ṣe wọ. aláàgó tàbí àṣìpa àṣìpa ẹ ní sí gbàgbé o <laughs> ẹ ní sunkún alẹ́ o ẹ dìde. ẹ gbọ́ kábíyèsí. bàbá ẹ ń de kábíyèsí ṣe é gbọ́. kábíyèsí. ẹja ọwọ́ tí mo lè fi ṣe tó bá wù àṣẹ. bàbá olóyè wọ́n ní mo lè fi ṣe tó bá wù. Àlọ́jà àìmọ̀ lọ. Nínú àṣà. Mo ní radish. Àwọn akíjani dání olóyè tí wọ́n pera wọn. Kábíyèsí. Fóònù ẹ̀dá ẹ̀dọ̀gbọ̀n kópa lọ́kẹ̀ ẹ̀yìn sí ẹ̀yìn sí yóò ti lẹ́ni tó ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́tẹ̀ ni wọ́n ẹ̀yẹ máa wọ ohun kí mo wọlé yóò tó padà wá wá wò ẹ ti rí ẹ lọ pa kábíyèsí o yóò fi dé. tágbàdo bá paradà yóò dẹ̀ kọ ọba bá paradà ẹjọ́ bá paradà paradà ẹ̀rá ọ̀ ti ẹran wa ẹ̀rá jagunjagun. ó dẹ̀rù jẹ̀jẹ̀ sáàfin ojú tó lé ojú tó kó. ẹ̀rá jagunjagun ẹ̀ jagunjagun yìí o ẹ̀ bí o àṣẹ fún yẹ jù gbà lọ ẹ tọrọ yín wá yóò dára ah. ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi ní ìránṣẹ́ kú lé èmi ní ìránṣẹ́ kú sí èmi ọ̀dà kò sí wàhálà dàní tí ó kú òdò yàgò nílùú yìí nílùú yìí kánákáná yìí ti ná mẹ́ẹ̀dá ìjà mi ń bọ̀ ìjà mi ò tí ì dé bẹ́ẹ̀ tí ì rí nǹkan kan. nǹkan tó ní wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ ni. mi ń jáde lọ́nu ìbá mi àfọwájẹ kí lè ah, ah. fẹ́ bá wa ọ̀rọ̀ èmi àti Jaiye lè bá wa ah. ọ̀rọ̀ Jaiye lè bá wa kò lè yanjú. Jaiye ti ránṣẹ́ ẹ̀kú sí mi o ó ti ránṣẹ́ ẹ̀kú sí mi o àmọ́ sì ti lọ àbọ̀ padà bọ̀ ikú wọlé mi kò bá mi kéré gbé obì ẹ mọ̀ kó àrìnù ẹ kó àrìnù. àwa ah, kú ọ hmm. ẹ má dénú àrìnù. ẹ bá sọ fún un ẹ sọ fún un ẹ bẹ́ mi sọ fún un ẹni mo ní ó ti sọ mí lóògùn lùtù o kọ́mọ retí ìdàrọ́ lọ́dọ̀ mi wọ́n sọ ní ìdàrọ́ kò ní yé èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá wá létí tó fi ń gbọ́rọ̀ tó bá ní etí tó fi ń gbọ́rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ sí jayé létí ẹ sọ fún pé mo ní mo fún ọjọ́ méje ọjọ́ méje péré ṣẹ́gun ọjọ́ méje méjì ọjọ́ méjì méje tó ṣọ̀bà lé ojúbojú ọjọ́ jẹ́ ni tí ah! àwọn wa dọ̀bálẹ̀ wájú ẹ̀ ni àwọn wa jẹ́ ìlú ìgẹ́gẹ́ bí ọba nìkan yóò forí tẹ̀ ìgbìyànjú mi mo sọ bẹ́ẹ̀ fún mi àyájọ́jọ́ ìyá ìmọ̀ sọ bẹ́ẹ̀ balẹ̀ abẹ́rẹ́ èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Ah! ọ̀tún ẹgbẹ́ ọ̀pọ̀ tí afọwájẹ́ sọ jíjábẹ́sì wà fún ìbàdàn gbàgede tí ẹ lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ni máa yìí ni máa àtẹ̀pọ̀ àtàrẹ̀pọ̀ àwọn méjèèjì ni wọ́n máa tí wọ́n inú wọn lọ rí dá o. ẹ̀ẹ́n bí lóyún ti ṣe wá ń lọ ipò kéde epo ẹyẹ náà wá kéde ẹyẹ báyìí. ṣé bá ṣe máa wò rè. ọjọ́ ni gbogbo ẹyẹ báyìí o àmọ́ tèmi mọ̀ ni pé kí ológìnní ó tó pa odidi àkùnkàn. ọ̀nà ìgbára ló tají àmọ́ bẹ̀rẹ̀ náà ni ó ọlọ́run fún wa sí. àbẹ̀wò àbáwá bí o tó ká máa bẹ̀wò náà ni. Ah, ó ti dà báyìí ẹni àwọn àlọ́nà làákò. ojo ah. ọ̀dọ̀ ẹ náà mò ń bọ̀. Ah, kò ní ìdíkọ̀ wá sọ́dọ̀ mi wo ìròyìn ayọ̀ mo á mú wá fún ọ. ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ mo kí ọ kú rere. kí ló ṣẹlẹ̀. torí pé mo ṣe gbà lónìí pé abiyamọ tó bá jábìyamọ gidi kì í sùn bàbá yín ò sùn o òjò sórí tí mo sọ èmi pẹ̀lú ọ̀rọ̀ rẹ nu tó bá ti fẹ́ sọ̀rọ̀ ó mọ múra gangan ó mọ fi kàrà mọ́ ó mọ pọ́n gbogbo ọ̀rọ̀ lè kí ni tó ṣẹlẹ̀ gangan ah. jẹ́ kó yé mi. wo bí o ti da ni mo bá wá o ọ̀rọ̀ ń sì kan lára tó pé bó o ṣe dọba àlú yìí ló jẹ mí lógún o awuyewuye tí ń ṣẹlẹ̀ ń lù ni pé kábíyèsí àti afọbajẹ ìlú yìí nǹkan ti ń dàrú wọn lọ́wọ́ tẹ́pọ́n ti ń lérí síra o tí kábíyèsí ń pé òun lòun láàfin òun lò nílùú kí. ìdọ̀ sádìkù nílé ẹ̀mú nílé ẹ̀mú sádìkù. kémi ò tó padà wálé ṣùgbọ́n bẹ́ẹ̀ náà láṣẹ ṣe àjọmọ́ lọ nísìn bó bá di àárọ̀ ọ̀la àárọ̀ ọ̀la àárọ̀ ọ̀la àfẹ̀mọ́jú ọ̀la èmi ò jí jáde bí n bá ti jí jáde èmi ò lọ sọ́dọ̀ àwọn olóyè kan àbí méjì ń lọ lè ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu wọn n tàn fẹ́ kó ṣẹlẹ̀ èmi là ò ní yọ̀ sí ah, ah, bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà ní rí o àní kí àárín wọn túbọ̀ dàrú ah, kí wọ́n mọ̀ rojútù débi pé wọ́n fìbínú yọ ọba wọn ò yọ àfọ̀bàjẹ́ wọn yọ gbogbo wọn. yóò sì kọ̀ wọ́n gẹ́gẹ́ bí kábíyèsí ìlú wa yìí ẹ̀yin ó sì jọ́ rẹ ọba amúgbálẹ́gbẹ̀ẹ́. ohun tó tẹ̀ wá tó tẹ̀ wá fi ń dùn tó fi ń kán lára tí mo fi ń kọ bèlú yìí àtàwọn tó fi fún mi àgbàṣe wọ́n ti dá gbogbo rẹ̀ nù gbogbo ọ̀rẹ́ ń sí di kábíyèsí bí wàhálà mi pin ni wọ́n sì máa gbádùn. ẹ ò tí lọ sàlá àtijọ́ tó ti dànù. kí ni wọ́n fi ṣe owó ti jọba ló dẹ́nlógún o. mo rò pé iṣẹ́ tọ̀ ọ̀la ni iṣẹ́ bá tọ̀ ọ̀la torí wọ́n ti do wọ́n ti kèrú bọ̀ wọ́n ti dojú gbogbo rẹ̀ ju gbogbo ẹ̀ lọ já fọ̀rọ̀ mọ́ lọ́run já lọ. àárín wọn bó ṣe dàrú kò ní tó láéláé kò ní tó láéláé wọn ò ní rójú tu ara wọn débi tó fi yọ ọba tí wọn fi yan gbogbo tó fi yọ já lọ já lọ. ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ abọ́lé ìyá lóde gbogbo máa ń jiyín wò. ṣé ò sí kí ló dé tẹ̀mí sókè tẹ̀mí sílẹ̀ bí olókè ilẹ̀ báyìí ṣé ò sí o. ìyá lóde tí mò ń mí sókè tí mò ń mí sílẹ̀ ẹ dúró náà tí ẹ bá tiẹ̀ lójú inú ẹ ṣáà máa dé tòde. méjèèjì ni mo tiẹ̀ wá lórí ọ̀fẹ́ àti ní. méjèèjì rẹ lórí ọ̀fẹ́ àti ní. ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí kò sí tẹ́ tẹ́ ẹ sọ pé ẹ mọ̀ pa ìlú gbogbo tó ń ṣẹlẹ̀ ni hmm, kò sí ṣé mo kóbìnrin yìí ó ṣeé ṣe kó má hàn sí mi bí mo ṣe lérò ẹ nà ń bẹ fún mi kẹ jẹ mo tó ṣẹlẹ̀. kí n nà ń bẹ kò yé yí gbogbo tó ṣẹlẹ̀ ń dùn yé yí bí ọ̀rọ̀ àfọ̀bàjẹ́ àti kábíyèsí tó ṣe ń ṣẹlẹ̀ ní ìlú yẹn máa ní kò yé yí ìyálóde ìyálóde àti kí tó wá ní ọ̀rọ̀ kábíyèsí lẹ́fẹ̀ẹ́nu pèpẹ́ ń bẹ́lú báyẹn ah <laughs> ó dáa ṣe ní tí ó ń wúwo lẹ́nu èmi láti sọ òun rẹ̀ èmi àti olóyè ọ̀tún a àfọ̀bàjẹ́ àlọ́ ó ní tó bá máa tó ìjọ́ méje kábíyèsí gbọ́dọ̀ wá fi orí balẹ̀ fún òun ní gbàgede ẹgbọ́n bọ́lá ti ń gbọ́ yẹn wá rọ̀ mí sí kábíyèsí mo lè jẹ́ kí ẹrú ẹ̀yà lóde. ó ní kí kábíyèsí wá dọ̀bálẹ̀ fóun ní gbàgede àti kí tún wà ní. ṣé bóun ló rán yín sí kábíyèsí ó ṣàárẹ̀ mi lẹ̀ kó rán mi sí yín ó mọ̀ pé n tó yẹ kẹ́ ẹ sọ fún kábíyèsí ni. ẹnu wo mo wá fẹ́ ti sọ fún kábíyèsí ìyẹn ló wá jẹ́ kẹ́ máa mí lókè tẹ̀ mí látàárọ̀ ẹ ti tètè ṣàlàyé fún mi kí mi ṣe tó lóun ò jù ẹsùn. ẹjẹ ló bá yín ṣàlàyé fún kábíyèsí ah! pé sẹsẹsẹ o àfọbàjẹ ní kí kábíyèsí ah! ló gbàgede o ó dọ̀bálẹ̀ fún ah! un ló bá tán. ìyálóde ìyálóde ẹ sọ. ẹjẹ ló sọ pé kí ni ọ̀rọ̀ kí n tóbi káfọ bẹbù. pé kí ni. kò dẹ̀ sí tó ń bọ̀ lókè tílé ó gbà. ìyálóde. kábíyèsí o. ìyálóde. kábíyèsí. ìyálóde. kábíyèsí. ẹ wo obìnrin ẹ wo obìnrin ṣé ẹ wo obìnrin báyìí ẹ wo obìnrin o ẹ ṣáà ṣáà kọjọ sọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ mẹ́rin. ó yà á tẹ̀lé wá wá ọmọ bá wá wá. mo fẹ́ pe àkíyèsí ẹ̀ fún kankan bó ṣẹlẹ̀ láàrin. ṣíṣe mo ti ní kò yé máa pè mí ní ọmọ mọ́. Ah, Adékọ́lá ni orúkọ mi yọmọba kúrò ń bẹ̀. má bínú ọ̀rọ̀ tí mò ń sọ lọ mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ọba àtọ́fàbàjẹ́ gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. àdúrà tá ń gbà nìyẹn a ní kí gbogbo nǹkan bàjẹ́ kí iná máa jó kọ́ máa mọ ibi tí iná kì í ti ń jó kí gbogbo nǹkan má sì náà mọ́ ẹgbẹ́ tèmi gbà fún wọn nìyẹn èmi ò gbàdúrà kí gbogbo ẹ̀ níyanjú a ní kí iná jó gbogbo wọn pọ̀ kí nǹkan má náà tún ni o. ọ̀rẹ́ mi ṣó gbọ́ nǹkan tó ń sọ ṣá hmm. níwọ̀ tó jẹ́ pé ìlú ìlọ́forí ẹ̀ lálẹ́ sí ṣé onílù máa ń fẹ́ kí ìlú bàjẹ́ ni ẹ tẹ bá wò tí gbogbo ẹ bá bàjẹ́ tí ìlú bá daṣálẹ̀ ṣé kì í ṣe ẹ̀yàn ọmọ lílọ lẹ́yìn máa ràn. oníkàlùkù amúti ẹ̀ ni. ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kí ló ń pè ó jẹ́ kí n sọ fún ẹ ìyá mi gan àwọn gan lọ́ní kí wọ́n bá ẹ ike bóyá ẹ lè rí nǹkan kan ṣe sí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. ṣe sí kí ni. nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni tí mo sọ fún ẹ. wọ́n ní kí n sọ fún ẹ kí tó bá lè lọ sọ́dọ̀ làkúṣe ó pọ́sibù kan ní kan wọ́n wà kan ṣe sí i. Ah! bí ògbẹ́ ṣe ń lọ yìí kó kó kó a lè máa wò ó. ṣé bóyá tí n bá dé ọ̀dọ̀ bóyá tó ṣà atọ́kùn ṣà bóyá gbogbo nǹkan tó ń dàrú máa níyànjú. a níyànjú èmi kan nígbàgbọ́. Ah! a lè fi náà tó rò lé sùn. ọ̀rọ̀ wà ní ìlú ìlú ọ̀rọ̀ wà nù nǹkan tó ń sọ yìí o mi ò ronú débẹ̀. inú mi tẹ̀ dúpẹ́ pé ẹnu ẹ ló fi ń sọ wípé ọ̀rọ̀ wà nù. yá gbégbèsè. ká gbégbèsè ah, ní kọ́mọ́kọ́mọ́ ni ah, ní kíákíá ni ká gbégbèsè. máa gbégbèsè. yàtọ̀ ah. ṣá. kíákíá ni a máa lọ sí ìta lọ kíákíá ni ká. ọmọọba bó o lè ṣe mọ̀ pé yàyín gan ni mo wà. bàbá mò ń bèrè yín kiri ni hmm. kí n tó wá rí òun sọ fún mi wípé ìlú èmi ti wá sí ọ̀dọ̀ wa ìgbà tí mo dẹ̀ ti dé ni mo ti ń bèrè yín ṣùgbọ́n ìmọ̀ yín atọ́kùn òòṣà ni àwa mú yìí sí ọ̀dọ̀ wa. bẹ́ẹ̀ni orúkọ tàdé ń pè yín nìyẹn kò sẹ́ni tó mọ̀ yín bẹ́ẹ̀ ni atọ́kùn ṣàmùṣù. agbélédafá lèmi jẹ́. agbélédafá. bẹ́ẹ̀ ni agbẹ́yìn kò lè mọ iye odò tó wù ikú ni kì í sàrùn orúkọ mi gangan nù. nǹkan tí ń sọ fún mi náà nìyí kí n tó wá rí ìdílé bí kankan fún mi pé àyín ìyẹn ń gbé. bẹ́ẹ̀ni ọ̀dà tó bẹ́ẹ̀ ń gbà ẹ̀ káàbọ̀ ẹ kú rìn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kí ni nǹkan tẹ̀ ń wá mi fún gan-an pàtó. bàbá ẹ̀yin àgbà ni ẹ sọ wípé torí ká má bàa jìyà láti yá mọ́ jìyà ló fà ẹ pa mí ọmọọba. bàbá tẹ́ bá ní kẹ́ wo ìwà tí àwọn aráàlú àti kábíyèsí ó tó kẹ́ bínú kẹ́ fara yà o bàbá nǹkan kan ni mo fẹ́ jẹ́ kí ẹ rò àjọṣe yín àti bàbá mi nígbà tí wọ́n wà ní ayé bí ẹ ṣe súnmọ́ra yín tó tí ìbánikẹ́wu ti kábíyèsí àti àwọn aráàlú nǹkan máa bàjẹ́ ju bó ṣe wà mo fẹ́ jẹ́ kí ẹ wá bá wa dá sí òru torí nǹkan ò rọgbọ nǹkan ò rọrùn ìnira ni àwọn èèyàn wà nínú ẹ̀ ọmọọba tí wọn ò bá ní parọ́ fún yín gbogbo àsámọ̀ tẹ́ ń pa òye mi o àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kò tí ì yé mi ẹni kò lè ọ̀sá ò lè sá ẹni kò dátọ̀ owó ẹ̀ lẹ̀ ọmọọba ò lè mọ̀ bá dátọ̀ owó ẹ̀ lẹ̀ kí lè fẹ́ kó tún ṣe gan-an pàtó ẹ̀rọ mi lóye nígbà tí n lérò ẹgbẹ́ mẹ́kẹ̀lẹ́rùn mi ẹ̀ tún ọba yín wá jámi sí òòrùn láàrin èrò láàfin tí gbogbo àwọn olóyè sì jókòó báyìí ah, ah, ah. ẹ wo ọmọọba ẹ má jẹ́ ń parọ́ fún yín o èèwọ̀ òrìṣà wọ́n ti kú olú yín àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n léyìn òní nílé ìyá kọ́mọ́ ní ti bàbá èmi ò sì ní ní ti bàbá kọ́mọ́ nílé ìyá téyí túmọ̀ sí pé mo ti buyè pẹ̀lú yín dání èmi ti lọ mo ti kú olú yín wọ́n ní bá a bá ti fi àparí iṣu hàn àlejò ó túmọ̀ sí pé ilé tó lọ́nu wọ́n ti fi yé mi pé òun ìsọmọ lù yín. èmi náà sì ti lọ ọmọba ẹ má jẹ́ ń parọ́ fún yín o omi tí erí mi lókun bá bù sẹ́nu báyìí tó bínú tó tú jáde kò tó padà sẹ́nu rẹ̀ mọ́ ìwòrìṣà ó túmọ̀ sí pé wọn ò tún padà sínú yìí mọ́ ó di gbére ó di kése nù. bàbá bàbá bàbá tó kún òòṣà ṣé rí tẹ bá ní kí wo dídùn ìfún ẹ máa rọra kí egun mo mọ̀ pé ń bí yín mo mọ̀ pé wọ́n ti ṣe yín àti ṣe yín ṣùgbọ́n tẹ bá ní kí fi dá àwọn bàbá ìgbó nǹkan máa bàjẹ́ bàbá tẹ bá bínú tó kẹ bínú mo mọ̀ wípé tó bá jẹ́ pé kúnlẹ̀ mi àti ẹ̀gbọ́n mi ẹ fi jọba nǹkan ò ní rí báyìí dè ti rí báyìí nìyẹn bàbá ẹ má wò wá rùn àfi kí wọ́n bá wa dá sí i. bàbá ó ṣe kò ṣe ẹ fẹ́ ìyàwó sínú ìlú wa o bó tiẹ̀ jẹ́ pé ìyàwó yín kú ṣùgbọ́n ẹ bímọ síbẹ̀ àǹfààní kan àbí méjì wà tẹ́yìn náà ti jẹ nínú ìlú tá à ń sọ yìí. ọmọ ọba ẹ má fi nù mímọ ọmọ jẹ ẹ má fi nù mímọ ọmọ jẹ gbogbo àsàmọ̀tẹ́ nǹkan mi ń gbé aláìmoore ni mí. bàbá bàbá bàbá nǹkan tí mò ń sọkọ nìyí n kò fẹ́ jẹ́ kí báwa wò ó ṣe ni. ẹ wo ọmọọba ọmọọba o ọmọọba mi ló mo pè yín. ẹ mẹ́ta ni bàbá. mo mọ̀ wípé àgbàlagbà ló bí yín lọ́mọ àgbà ló sì wò yín dàgbà ó túmọ̀ sí pé bó ti wulẹ̀ ọmọ ẹ̀yin náà gbọ́dọ̀ ní láàkáyìí àwọn àgbà nígbà bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀ ẹni tí lọ ẹ̀ẹ̀mí rí mi lù yín mọ́ láì àti láíláí bẹ́ẹ̀ bá lọ́rọ̀ mi sọ ẹ jókòó kẹ́ ẹ bá mi sọ bẹ́ẹ̀ bá ti lọ́rọ̀ mi sọ alele. bàbá bàbá tó kú iṣẹ́ bàbá yìí àgbàlódé ní sọ wípé bí àbágbàgbé ọ̀rọ̀ àná àníwé ni bá ṣe o. ẹ̀yin bàbá èké sí òsì tẹ́ ẹ pè mí lọ́rọ̀ kan bá tiẹ̀ wà olórí ni yín ọyọ kẹrin ránṣẹ́ pè mí ni kí n wá bá yín ẹ̀yin lè tún wá wá bá mi gan ní ara tèmi sí òsì yàrá. kó má bàa sinmi ọ̀rọ̀ kan ló ń gbó mi lójú mo ní kí n tọ̀ wá. ọ̀rọ̀. agbèrèdàfà. bàbá. ṣé o rí gbogbo ọ̀rọ̀ tí wà àti ọmọ bá ń sọ pátá gbogbo ẹ̀ ni mo gbọ́ o. bẹ́ẹ̀ ni agbèrèdàfà. bàbá. ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. ọ̀pọ̀ hmm. èèyàn ní owó bí tá a wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá sọ wípé bí ejò ṣe gùn òun ni ká dáná ẹ̀ àfàìmọ̀ ká má dáná sunlé o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bí ìwọ fúnra rẹ bá sọ wípé koro bí ọ̀rọ̀ yìí ṣe dùn ọ́ tó àfàìmọ̀ kó má tún sẹ̀sọ́ lódùmarè o. Hmm. bí ìrànlọ́wọ́ kan bá wà lọ́wọ́ rẹ gbìyànjú kò sí eh, àti pé eh, ṣé bí oyè ló gbà lọ́wọ́ rẹ wọn ọ̀gbẹ́ni rẹ kí á dúpẹ́ lọ́wọ́ nígbà tó bá jẹ́ wípé ẹ̀mí rẹ ni wọ́n gbà ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé ó sì lè ṣẹlẹ̀ ni kò lè ṣẹlẹ̀ mọ́ a ti kọ́ wípé ìrànlọ́wọ́ ìlú yẹn ó wà lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí òòṣà fi tì wọ́n wá sọ́dọ̀ rẹ mo sì fẹ́ kó gbìyànjú kò ṣe o gbìyànjú kó ran ìlú yẹn lọ́wọ́ o gbìyànjú kò ṣe o mo sì fẹ́ kó yááfì gbogbo tí mo bá ṣe fún ọ dákun. Ah. Hmm bàbá ike hmm? ẹ ṣeun mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ bí n bá ní òun ògbó nǹkan tẹ́ sọ irọ́ ni mo pa hmm. màá jẹ́ pé tí ń dùn mí ni etí ó sì dùn mí mo ní ọkọ ní pẹ́ ní sáyé ayé èyí ló fún lórí ìyàwó òde yìí bá a bá ṣe ní kú orí tá a bá dúpẹ́ ó dàbí ọlọ́sà kúnilẹ́rù lọ mo mọ̀ ọ́ lóore ibi tí mo ti ń rí ẹ̀ẹ́dẹ́ kí n tẹ́lẹ̀ òun ló lè kẹ́ ẹ̀ pè é ṣàkíyèsí mo sì gbọ́ gbogbo tẹ́ ẹ sọ àgbà yóò dalẹ̀ ẹ ní dàgbà yá ẹ sì ní kájúkú ṣùgbọ́n ju gbogbo ẹ lọ á wà nǹkan ṣe sí. ṣe ṣe ṣe ẹ̀yin ọmọ òní kọ́ sí wọn náà ọ̀rọ̀ afọbajẹ ìlú yìí máa wá sú mi o. kàbíyèsí. ó wá sọ̀rọ̀ ẹ̀dígí ṣàngó mọ́ mi lọ́wọ́ hmm. apá kò láwẹ́. kò lè láwẹ́. ajẹ́ ó korò. Hmm. wọ́n tún ní baba fi gé ẹ̀dáná olúkòso obìnrin. bọ́ba jíròrò gbà míì ọ̀nà owó làwọn àgbègbà téèyàn mẹ́ta ó fi dúró méjì méjì. kí èmi wá fi orí adé dọ̀bálẹ̀ ní gbàgede tí ìbá ti ṣe yẹn èmi ò fi oyè yìí pìtàn ni bọ́ba tí yóò rò gbà mí. ikú ìpẹ̀tà lójú ràn kò sun tí ò sẹ́yìn ah, ọwọ́ ni labalábá fi ń járí wọgbó ẹni bá robi sí yín kóró gbùgbẹ̀ ó ní wọ́n mọ̀ gbọ́ lágbàlá wọn. kí la fẹ́ sọ̀rọ̀ látòṣà yìí báyìí. etí ọ̀gẹ̀lẹ̀ ní ti látòṣà o tábàlì tanra wa jẹjá fi ọ̀rọ̀ látòṣà lẹ́sẹ̀gbẹ́ kan kékeré lọ̀rọ̀ tiẹ̀ ogun wà nílẹ̀ tá ò tí ì mójútó. ogun. ikú rẹ̀ kábíyèsí ah! wọ́n ń gbìyànjú ẹ̀ gidi. tani mo wá ṣe. ah mo ti fakú lẹ́sẹ̀ o ó ń gbẹ́sẹ̀ lọ́wọ́ mi o bí mo ti fà lọ́wọ́ náà ló já owó ẹ̀ báyìí. bọ́ba jíròrò kò dáa kí mọ̀jì ṣe tójú ìyá ẹ̀ lọ sọ́run. ah kábíyèsí ẹ̀yin ni bàbá gbogbo wa o eh? ẹ̀yin bàbá gbogbo wa o torí ẹ̀ lọ́n ṣe ń lérí ikú sí yín o kò sẹ́ni ń wá kèmí kú kò sẹ́ni ń wá dààmú kankan fẹ́mi ẹ̀yin ni wọ́n ń lérí ikú sí. kábíyèsí. Eh? àwọn ọmọ ọba àná ni eh? wọn ò fẹ́ yín fẹ́ rí rárá ah! gbogbo èrò ọkàn wọn lè pé kẹsùn kẹ mọ̀ dì mọ́. kí la kí la wàá jọ dàpọ̀ tó wàá dàbí wàhálà tó yẹ. kódà mo dìídì gbọ́ tí wọ́n sọ wípé bíi pé kẹ́ ẹ mọ́ ọ lọ kán mọ́ gbé yín lọ kí mọ́tò ó sì lanà kẹ́ ẹ sì jóná mọ́ mọ́tò kábíyèsí hmm? ẹ mọ́ mọ́ sàsùn péye yìí ẹ mọ́ sàsùn péye pàápàá jùlọ èyí tó jẹ́ gbọ̀n wọn o ó ní tẹ́ ẹ bá kú kó tó di ọ̀sẹ̀ méjì kán pè ń lọ́mọ àlè. kí la wá jọ dàpọ̀ tó le tó ìgbà mi ìyá tó bá jíròrò ikú mi ò dá báyìí. kábíyèsí ewu làmọ̀ràn bí ní ọ̀yọ́ ah, àwọn ọmọ ọba àná là ń wí àjèjì hmm. lẹ́yìn àwọn olóye tọ́ sí wọ́n ronú kúrò yìí àwa là ní dákẹ́ bẹ́ẹ̀ bá ń sùn ẹ mọ́ dijú tán bẹ́ẹ̀ bá rìn ẹ mọ́ wẹ̀yìn. dákun ẹ̀gbọ́n mi ọ̀nà wo la wà gbégbà solution kí ni solution kankan báyìí. ọ̀dà kò sí wàhálà. Eh ẹ mọ̀ jẹ́ tàn yín jẹ ẹni bá fẹ́ bíṣù jẹun síbi rẹ̀ ogun ẹni bá ní ká má rọ̀ náà lọ kábíyèsí á sì tiẹ̀ mọ́ṣẹ́ ni méjì òun ló ṣe pàtàkì jù nínú àwọn ẹbí òun ìyún ètò jẹ́ àkọ́bí àti tí wọ́n bí tẹ̀lé kábíyèsí ẹ jẹ́ ká mú wọn kúrò. bó bá jíròrò ara aṣẹ́ tẹ gbà láàfin náà lò ẹ wá bẹ́ẹ̀ ṣe mú ọkùnrin náà. ara aṣẹ́ tí mo gbà kọ́ ni kí n mọ̀ pààyàn ó dà. àṣẹ ni mo fẹ́ gbà látẹnu yín pé ṣé kí wọ́n pa wọ́n. mo fi àṣẹ sí ẹ pa wọ́n. lórúkọ yín tó bá ti fẹ́ pa wọ́n báyìí kan kábíyèsí ní kan pa o. ní orúkọ mi ẹ pa wọ́n. kan pa wọ́n ó tán ní tí mo fẹ́ gbọ́ nù. ẹ̀yin ni kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti yanjú ọ̀rọ̀ aláfọbàjẹ́dé etí ọ̀gẹ̀dẹ̀ ni ó ń halẹ̀ lásán ni àmọ́ àwọn méjèèjì tẹ́ ẹ ti pa yìí ti kú wọ́n ti kú báyìí. kò sí wàhálà kábíyèsí. Hmm? kábíyèsí ikú tí ò bá pa yín kó parú wa àfi tí ò bá sówó torí a nílò a nílò owó kábíyèsí tá a fi yanjú àwọn kankan. àfọ̀bàjẹ́ àwọn àrùn lè ṣe gba owó kan lọ́wọ́ mi owó tẹ gbà lọ́wọ́ mi pọ̀ mo ti sẹ́ndì ẹ̀ sílé lọ́dọ̀ ìyàwó mi. ẹ jẹ́ kíkú ní kí àwọn ìmọ̀ àbọ̀ láàfin. à kò lè wá bí o kò lè wá bí mi fẹ́ kó wá bí o torí ọ̀rọ̀ yín náà ni o bó bá wá bí n sì obìnrin yóò bà nǹkan jẹ́ o torí ẹ̀ mo ṣe ń ṣe ọ̀rọ̀ lé mi bí n bá kọ́ lé mi tán yóò wà ń bẹ̀. bí èlò làwa pe owó one point three. one point three. one point three. ẹ̀yẹ́ máa lọ oríwà kan náà àwọn ọmọọṣẹ́ mi sì máa pè àjọdé bank tó bá gbowó náà tán màmá bí màá ṣe yanjú yín tẹfọkànbalẹ̀ ẹ máa lọ. jayé kòńkòló àkàyèsí ah, ẹ mọ bínú <laughs> mo rántí ọjọ́ ni ẹ mọ̀ pé gbàtẹ kéré díẹ̀ <laughs> ẹ kábíyèsí ẹ burú ẹ tàpá. ilé mi ti jọ ẹ tàpá mo lè lọ ẹ ẹ wẹ́ pé èèyàn tí wọ́n mú fóònù yín wá tẹ́ transfer sí mi ẹ̀hún lè kúrò mi. bẹ́ẹ̀ni ẹ má tẹ jẹ kúrò mi sọyà ah, wèrè wo ló wà bí ẹkọ pẹ sọyà kó mú fóònù ọba wa. gbogbo ẹni tó bá ń perí ọba wa níbi ògiri àlàpà kó mọ wólù wọn pa ọkùnrin ní ń perí ọba wa níbi ògiri àlàpà kó mọ wólù wọn pa obìnrin ní ń perí ọba wa níbi ògiri àlàpà kó mọ wólù wọn pa ọmọdé ni ìṣọkùnrin ìṣobìnrin ní nporí ọba wa níbi ògiri àlàpà kó máa wólù wọn pa ọyá o ìwọ ògiri àlàpà oníṣẹ́ tí ó jẹ́ mo níṣẹ́ tí wọ́n ràn ó dilé fátọ́ọ̀gùn báyìí o òun ní nperí ọba wa níbi fátọ́ọ̀gùn tó jẹ́ àfọbàjẹ ìlú yìí ọyá ògiri àlàpà ọyá lọ́wọ́ lu kó pa á. Ah! Ah! Ah! ah! ẹgbẹ́ jẹ́ gbé nǹkan sí wa lọ́wọ́ ah. àbíkẹ́ kí ló dé gangan kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi wá di pé ìdíbà ilẹ̀ gbé atọ́kùn wá báwo lẹ ṣe ṣe. Hmm. ẹ wo bí mi náà ṣe rí rèé o ah. hmm. bí mo ṣe rí rèé o nǹkan tí bàbá mi sọ fún mi ni wípé àwọn lọ sílé awo àlọ́ wọn mo rí ẹwà bọ́ wọn wọn lè sọ̀rọ̀ wọn lè jẹ wọn lè mú wọn lè ṣe nǹkan kan kò síbi tí a ti gbé bàbá mi dẹnu ìlú yìí hmm. kó tó wájú ìwé bíbá yìí fún wa èwo ó sún mi. ó lágbára o ó lágbára o kò síbi táwa kan tí ìwà yín dẹnu ìlú yìí ẹnìkan ló ta wá lọ́rọ̀ wọ́n pé ibi lẹwà ká tó máa bọ̀ nílé ẹ́ atọ́kùn ọ̀ṣà lọ́wọ́ à ń wò báyìí náà lè sọ̀rọ̀ ah eléyìí lágbára o hmm. kábíyèsí ṣàní ká kí atọ́kùn wọ́n ní ká ṣe atọ́kùn pẹ̀lẹ́ kábíyèsí ọba aládé aláìlúwà àwọn kan fẹ́ tẹ̀lé wá wá bí hmm. àwọn alásọ́dé bàbá ẹ má gòrí adé káàkiri ẹ̀yìn wà láàfin ẹ̀rọ wà kọ́ bá ti rí wa wọ́n ti rí ìlú láfi ń bọ̀ bí nígbà àgọ́dẹ̀ báyìí ẹgbẹ́tẹ́gbẹ́ ọmọlé wa lọ́wọ́ la tó ṣe ọkùnrin takuntakun hmm. ọkùnrin ogun ah. wọ́n á wò kọ́ bọ́ báyìí náà lè sọ ha ìyàló ṣe ilé ìlágbára. láì ṣe pọ́n lóògùn dẹ. ó lágbára. ọlọ́run á bá wa fún yín lálàáfíà o àbíkẹ́ àwọn ìrúnú rán wá sí ẹ wọ́n ní ká kí ẹ ká ṣe ẹ pẹ̀lẹ́ olóòkú ìtọ́jú látòṣà mhm. àti ẹ̀mọ̀pọ̀ tó báyìí o wọ́n wá ní ká gbẹ́bùn wá káwa fúnta tó ń ṣà àmọ́ bó o ṣe wà lórí ìjókòó pẹ̀lú bàbá yìí ò ní lè dìde àmọ́ ẹ jẹ́ kí mi ṣètò òde ṣe máa pè wá. ẹ ṣe ah, àtọkùn. bámi ni ó bámi ni mi ìmọ̀kọ́ tó ṣe wọ́n ẹ jẹ́ ká wo ibi tá ti bọ̀ ọ́ ẹ kó má torí wa bàjẹ́ o ẹ bá ṣe ra o òyìn o àlọ́ ta àrùdà o. lówe lówe là ń lulù wá bí lówe lówe lọ̀rọ̀ mi o ẹni bá lójú nù là mọ̀. ó gbẹ́ bọ́ tí a ó fi àkàlà gbogbo wọlé dé o. èrò ọjà ajé ẹ má jẹ kọjá èrò ìlú káàkiyèsí o ṣàlọ́ ìgbẹ̀bọ̀ àìmọ́dà o ilẹ̀ ti ṣòjà ìsìn àìmọ́dà lákè àìmọ́dà lákè àìmọ́dà lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ fún ọlọ́mọ ó kò yẹ o. sóyẹ kó wá bàjẹ́ ni ìbá ìbá tí wọ́n wa náà jà ayé ẹ̀yìn àgbààgbà ẹ má jọjà yìí tú o òkùnkùn ṣubú lẹ̀ o fìtílà tó ń tan ìmọ́lẹ̀ o ayé ti gbé pamọ́ ẹ má jẹ́ ká ṣàyè rẹ̀ ẹ jẹ́ káwọn òbí bọ̀ ọ́ kó má torí wa bàjẹ́ o òun má ṣe é la òògùn yìí lọ. gbà o. ó dẹ̀rù jẹjẹ sáàfin. ó ní bẹ́ẹ̀ kó ṣe ojú tó lé ojú tó kó. ebè bí kúrú tó bá kọ láàárọ̀. Ah, ìjà ń bọ̀ ó ṣe wàhálà yìí ti wá lógun ah, lékeleke wá nọmọ ìgbà ah, ìjà ń bọ̀ ó kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò tí ó hàn sẹ́nìkan kí ló ń bẹ níbi lọ̀rọ̀ yóò kábíyèsí ṣayé ire ẹ̀bẹ̀ náà bẹ̀ kábíyèsí ṣayé ire. ojú sadiku gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ọlá máa ní ọjọ́ méje máa pè tí o sọ wípé àfọ̀bàjẹ́ fún kábíyèsí kó wá fi dọ̀bálẹ̀ fún òun ní gbàgede ah, pẹ̀lú orí adé ah, sadiku èmi àti ẹ̀sìn mọ́ra ó ti pẹ́ díẹ̀ ó sì mọ̀ pé bíbí mi bá rí báyìí kì í sọ o. torí ẹ náà mo ṣe ń béèrè. àti pé ọ̀rọ̀ pé àfọbàjẹ́ ní kí kábíyèsí wàá foríbalẹ̀ fún gbàgede ó ti daṣọ oníṣúgà. gbogbo àwọn olóyè ìlú ni wọ́n mọ̀ gbogbo àwọn aráàlú wọ́n mọ̀ yorùbá sì bọ̀ wọ́n ní bá sojú ìlú òtún farasin mọ́ n tó tèmi mọ̀ ni pé tí ó bá fi tó wòye ọ̀la gbùdùgbẹ́ ò já sánsan àti pé tí irin méjì bá kanjú ìkan àtẹ̀ fún kan. Ah. tírin méjì bá kojú ìkan àtẹ̀ fún kan ta ló wá fẹ́ tẹ̀ fúnra wọn báyìí ah. ọ̀rọ̀ yìí mà ti wá di ọ̀rọ̀ àkèrè àti kọ̀ọ̀kan tó ń lérí síra wọn tí pàdé wá dìsàlẹ̀ odò. ó dìsàlẹ̀ odò nù ah. ó dìsàlẹ̀ odò nù. kábíyèsí kábíyèsí ẹ mọ̀jà àpọ̀rọ̀ yìí ràn o a ti ń pè lóore ọ̀la báyìí o atọ́kùn òòṣà béèyàn bá fojú kan àánú abiyamọ ṣèyàn àbọ̀ hmm. ah! ti fàbọ̀ fún o nǹkan dàrú o ìlú náà ń dàrú o kábíyèsí àfikà wà ń dáàbò sí kíákíá o àìjẹ́ bẹ́ẹ̀ kábíyèsí ẹ wo. Ah. kábíyèsí ṣe mọ̀ pé èyí ni ọjọ́ keje pé tí àfọ̀bàjẹ́ ni pé kí kábíyèsí wàá forí balẹ̀ fún onígbàgede kí la túmọ̀ tí ó tún ṣẹlẹ̀ báyìí ah. kí la mọ̀ tó tún máa ṣẹlẹ̀ báyìí. kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́yìn náà sọ jáde lẹ́nu yín ṣé òun gidi ni káfọbajẹ máa ní kó ti di orí adé kó wá dọ̀bálẹ̀ fò sọ̀rọ̀ gidi nu kò sún tí ó ṣẹlẹ̀ ẹ fọkàn yín balẹ̀ kò sún tí ó ṣẹlẹ̀ tó bá di ọ̀sán òní gọgọgọgọgọ kábíyèsí ọ̀rọ̀ lóye. sẹ́yìn ló ń kọ̀ ni. kí ló wá kàn ẹ wo bí o èyí tó ṣe pàtàkì jù òun ni ta tọkùn sá èèyàn gidi lárákùnrin o bára rẹ̀ ó ti ya òun ló ṣe pàtàkì jù ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ afọbajẹ. kò burú àṣepa rúkọ̀sì ìyálóde. kábíyèsí o. kábíyèsí hmm. Hmm. ẹ ti ń sojo ẹ orúkọ tèmi. bọ́ba jíròrò. mo wà ń bí kábíyèsí o. gbogbo ọ̀nà ni kẹ́ wá bí ara látòṣe ó ṣe yá ẹ ṣe ní kíákíá. bí ó ṣe bá kú lọ́wọ́ àrùn bí ó ṣe bá kú lọ́wọ́ àrùn àbákúlọ́sọ ewúrẹ́ àbákúlọ́sọ ewúrẹ́. ajá tó bá wọlé tẹkùn. àbákúlọ́sọ ewúrẹ́. ẹ mọ bí èyíkéyìí nínú yín tí bá ń pèrè mi níbi. ojú ewúrẹ́ náà ṣe fọmọ rẹ̀ rúbọ o ojú àgùntàn náà ṣe fi ti ẹjọ́ ògùn bẹ́ẹ̀ ni ẹ̀wọ́ jayé. Ah! Ah! bẹ́ẹ̀ ni ah! bẹ́ẹ̀ ni pátọ́gù àti dádé olùnàgún rẹ̀ kò sẹ̀yìn kánná èmi mo gbé kókó ẹdẹgbódù tán ó wá fẹ́ di mọ́lẹ̀ mọ́ mi lọ́wọ́ wo ìgbà bá dojú dé àṣì bí ọba ṣe é ṣí kọ́ máa tẹ̀ mọ́lẹ̀ máa tẹ̀ èmi ni afọbajẹ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ jáde lẹ́nu. wá wá wá wá wá súnmọ́ abalì súnmọ́ abalì. ẹ já bí àfọ̀bàjẹ́ léèrè o ṣe gbọ́. jáde mi bábàdà kí ni túmọ̀ gbogbo eléyìí. àfọ̀bàjẹ́ ẹ já àwò dáadáa irú ọ̀rọ̀ wo lẹ ń sọ jáde lẹ́nu ìgànnà ẹgbẹ́ yìí lẹ sọ fún wa pé kábíyèsí ni fámú tí ẹ̀yìn aláwo tẹ̀ ṣètò rẹ̀ èwo wá ní kò tọ́ sí àbí kò. gbogbo nǹkan ni fámú. àwọn làmú fúnra wa àwọn làmú fúnra wa ó mọ̀ pé báwo fóun ọmọ ìwọ tó ti ẹja jòjì gan kò sí bí tọ́ ti bẹ́ẹ̀ mú ẹ̀tọ́ nílùú wa yìí. lẹ́yìn àfi o. o tọ́ dẹ̀ ni àfi. ẹ wá o ẹ má pè wá láwùjọ náà o àwọn ayélujájọ nílùú òun mm. ẹ mọ ọ̀rọ̀ àfitẹsọsì kúrú ni wọn ti máa tàjọ ṣe fàájì lálẹ́ àná yìí tá a ṣe fàájì gan fún yẹn tó pè mí pé òun fẹ́ rí mi ó gbọ́dọ̀ tó ń bá mi sọ ọ̀rọ̀ owó tó wóró ni. fatóògùn fatóògùn ọmọ afọbajẹ nínú yẹn. ọmọ afọbajẹ ló yára àdá bẹ́ẹ̀. kò tí ẹ kò rí bákan o ṣé ẹni bó ṣe ó kàn yàn gbèsè ayé tiẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá wò kò sí ifá tí kò mọ̀ kò sí kò sí ẹ ó kàn jẹ́ pé tí nǹkan bá ti bà bẹ́ẹ̀ yẹn ló máa ń lo ọtí fi pa ìrònú rẹ. n tẹ́ ẹ tọ́ láti sọ fún mi ní pé gbogbo nǹkan tó ń bá mi sọ lánàá kò tí ló ń pa. yéèrò ogun ogun gángan <laughs> fatogun kò sí bí fatogun ṣe lè yó tó bí fatogun ṣe lè mọ̀ tí yó tó fatogun ò ní pe fálèkè fatogun ò ní sọ nǹkan tí fọ́ sọ gbogbo nǹkan tí fatogun bá sọ kí la máa pè original. àmọ́ pẹ̀lú pé múra ẹ̀ tẹ́mi ò pàdé ẹ̀ nínú ìlú rí ilé wọn máa jìnnà gan-an. jìnnà. yóò gbọ́jà yìí. afọbajẹ kan jìnnà sílùú pàápàá àfi ọba torí afọbajẹ kan kò gbọ́dọ̀ jìnnà sọ́ba. gbọ́dọ̀ jìnnà sọ́ba o. àmọ́ ẹ ti mú mi dá àfin bí ẹ̀ méjì níbo ni wọ́n wà ní àdúgbò àfúgbẹ́yìn. ṣebí ilé wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ igi máa ń. igi ló gbé yàrá rẹ̀ yẹn láti pàdé ọmọ ẹlẹ́ja báyìí. Jaiye. Ọmọ kàtà. Mo gbàgbé ọ̀rọ̀. Jaiye Jaiye. Tó kó fún kó bá kó bá kó bá kó bá. Ẹ̀gbọ́n, ajá ló pọ̀. Ó pọ̀. Àmọ́ ó láwọn ọ̀rọ̀ kan tẹ̀ ń bá mi sọ nígbà tá a parí fàájì tẹ̀ ń wọlé. Àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn ló wá ṣe mí ní kàyéfì torí pé kò ń tẹnu mọ́ ẹ̀ ń tẹnu mọ́ ẹ̀ ń tẹnu mọ́ wípé ẹ̀rí adé lórí mi wá wù pé báwo ló máa pẹja báwo ló sì ṣe ń dáadé láti pé mo fẹ́ jọba pẹja hmm. ọ̀rọ̀ yìí ló jẹ́ kàyéfì fún mi. ẹyin mọ́jọ ọjọ́ lójú wọ́n lè jọ ń lọ lẹ́nu lóòótọ́ lánàá mo mú nǹkan hmm, fàájì ti fàájì ti dára ní gbogbo tó fi ṣe fàájì àmọ́ etí mò ń sọ mo mọ̀ etí hmm. mò ń sọ mo mọ̀ mo lè ọ̀rọ̀ mi lè jọ̀rọ̀ wèrè lánàá àbí kó jọ̀rọ̀ ọlọ́tí tí wọ́n sọ pé ọmọkùnrin dẹ́ ń wo yìí mọ́rádé lórí rẹ̀ o mọ́rádé lórí ọmọkùnrin yìí o táwọn èèyàn ń wò bí tó ń wò mí bákan bákan èmi mo mọ tí mo sọ. ojú lásán lè gbàgbọ́ ojú lásán làwọn fi ń wo ẹ. mọ́rádé lórí mi mọ́rádé lórí mi àmọ́ mi mo tó gbé mi wá gọ́gọ́gọ́gọ́ ni wípé bí ẹ̀ tún lè rí kan mi tó lè ṣe mí láǹfààní ju ilé ìlọrin nítorí báwo ló ṣe fẹ́ rọrùn fún ọmọ tó ń ṣọmọ nílùú kó dẹ̀ jọba láti kí iṣẹ́ ọmọ ọba. má sọ bẹ́ẹ̀ mọ́ hmm? má sọ bẹ́ẹ̀ mọ́ gbogbo ọmọ ọba kọ́ ló ń jáde bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. o lè má mẹ́mi tí mo jókòó o lè má mẹ́mi tí mo jókòó. ah pẹ́ẹ́pọ̀ mímí tí mo jókòó yìí dáadáa ni ọmọ pé mo mọ tí mo sọ sórí nínú ìlú tá a wà yìí ìlú mi ìlú tó wà yìí bàbá mi ni afọbajẹ ìlú yìí òye ọ ẹ tí bàbá mi bá náwó rẹ òkè báyìí òun ní ọ̀dọ̀ báyìí. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹlẹ́ni hmm. tí bàbá yẹn bá náwó ẹ̀ sókè. inú ọ̀dọ̀ báyìí. inú ọ̀dọ̀ báyìí bàbá yóò lè lọ́wọ́ tèmi báwo mo ṣe fẹ́ kó ọ tó sọ ìgbọ̀ jọra wọn. gbogbo nǹkan ló létò àkọ́tọ̀ ní àkọ́tọ̀ ní wo ọba bàbá mi lè wọ́n lọ ààfin ni wọ́n lọ ṣèpàdé àwọn olóyè lóyè nítorí pé ọba àlùwá lè ṣe gbèsè ni bàbá lè ṣe wájà ètò bí wọ́n ṣe ṣe wọ́n ṣe lo àwọn ọmọ òye ìran ọmọ ọba nǹkan kan náà ni wọ́n bá ké ìdí òjò bá wọn lé nù n tá ṣe rè. tí ò bá jẹ́ bàá mi tó jẹ́ pé èmi àti wọn tó jẹ́ pé ọ̀rọ̀ wá dàbí ata àpéjú àwọn ọlọ́wọ́ ọkùnrin àmọ́ sí mo mọ òun tiẹ̀ mo mọ òun tiẹ̀ máa wo tiẹ̀ pé kíní kan lè ṣe é ṣeun lọ parẹ́. àmọ́ ṣé a tún máa pàdé ní ibi tá a ti pàdé lánàá kí ni túlẹ̀ ni wọ́n máa gbọ́dọ̀ máa lọ tiẹ̀ kí máa gbọ́dọ̀ máa lọ tiẹ̀ jẹ́rìí owó tí mo lọ sí. kò burú hmm. kò burú kò sí ìtẹ̀ ṣe tí ó sì rí bẹ́ẹ̀ hmm. àmọ́ ẹ̀ ṣe kó dà ẹ gbádùn mi àfi tó ní kí ni ọmọ gòkè àná àtọ̀hún àti ni wọ́n jọ lọ. fatọ́hùn. báàmì. fatọ́hùn. báàmì. fatọ́hùn. báàmì. ẹ mélòó mo pè ọ́. ẹ̀mẹ́ta ilé. ṣé ọmọ yìí bí ẹ̀mẹ́ta ńlá bó kàn kí ló lò fọ́mọ tó fi yíwọ́. ẹ ẹ ṣe bí àwọn àgbo tẹ ẹ máa lò náà ni mo lò fún àwọn àgbo ni mo lò fún. calm ah! down nígbà tí wọ́n sáré gbé yẹ̀wà wọ́n rọ̀ sí ẹ̀wà síbí ṣé kí wọ́n mọ̀ sí ẹ̀wà tẹ̀ ṣáájú gẹ́gẹ́ bí ọmọ babaláwo ni. ó gbádùn rárá ọ̀gbádùn tó bá wò dáadáa ó rí i pé wọ́n ti yan ọ̀gbádùn rárá. lórí pé mo fún yẹn ní nǹkan ṣé gbẹ̀dẹ̀ ṣé ń gbọ́dọ̀ fọwọ́ kan sẹ́yìn ara ni. ajẹ́gùn mélòó ní bẹ̀rẹ̀ rẹ. ajẹ́gùn. wọ́n ajẹ́gùn ajẹ́gùn ṣé ẹ̀yin ò ṣàjẹ́gùn kankan fún mi lájọ tẹ̀ tì bí mi ni. mo ṣàjẹ́gùn fún ọ àmọ́ wọn ìṣẹ́jẹ́ bíi pé o lè dáyọ̀ lóhùn lẹ́yìn mi. Ah, ah, bá mi rẹ̀ kẹ́ ti ṣe yí ah, níbi tọ́jú orí mi dé yìí ajá wòyí olómìnira òwòyí lé òṣàbá oh, òṣè bá lọmọdé sẹ́yìn nígbà tẹ́ ẹ̀ máa kú tọ́ta ti ṣe fún mi. orí mi ò pé nù ọmọ tí mò ń ṣe. irú àrùn tó bẹ́ẹ̀ ìgbà sọ mi ò sábì sọ pé kó o lọ ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe nígbà tó yí bẹ́yìn ṣe lo ìgbà tí yín ẹ mọ̀ fi wé ti wa o ẹ̀yin náà wo bọ́lá ń ṣe da ilé ètò ẹ lóògùn ẹ tó jẹ oyè nínú ìlú gbogbo ẹgbẹgbẹ náà ẹsẹ̀ lẹ́bí rìn. ẹsẹ̀ lèmi fi rìn. bẹ́ẹ̀ni. sọ́gbẹ́ mi tọ̀dọ̀ rẹ. ẹyìn parọ́ mọ yín bá mi ṣe bí. tó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ bí mo ń fẹsẹ̀ rìn tó yẹ kí wọ́n wí bẹ́ẹ̀ ṣe mi a ta lọ́sọ̀ kí ló sọ. alùpùpù tí ń gbé mi wálé ṣé wọn lọ́la. sẹ́ẹ̀ fún lówó ni ṣébí ń sọ̀kadà lẹ́ ń gbé wálé ni ọ̀kadà tó ẹkú tó bá ti já nílẹ̀ báyìí yóò gbowó rẹ̀ ń lọ ni ẹ̀yin ẹgbọ́ ẹ̀yin ẹgbọ́ ọ̀kadà wà ní ìjọkan kẹ́ mọ̀ fún lówó ẹ mọ̀ pé fẹsẹ̀ sílé fídíò gbogbo ara lé ní ìgbọ̀. sọ́wọ́ yẹ kó dẹnu wọn ni ó ti wà sọ́wọ́ ọ̀rọ̀ tó sọ yìí hmm. ọ̀rọ̀ tó sọ yìí tí wọn náà fi kú wọn ò ní ọ̀rọ̀ kan. èmi ló wúlò àná ẹ̀ ń gégùn fún mi. mo gégùn fún ọ. ẹ̀ ń gégùn fún mi. nígbà tí wọ́n sọ wọ́ọ̀rọ̀ tó tó bá ń sí mi. ó eh. kan. àbá ah, mi ajẹ́pẹ́ inú ọbẹ̀ sẹ̀rẹ̀ kú nù. èyí eh? eh, bó ṣe rí wò tó nítorí wípé gbogbo ẹbí tí mo mọ̀ gbogbo abiyamọ tí mo mọ̀ ìtọ́ wọn sọ wípé à ọlọ́run o jẹ́ kọ́ ọmọ yẹn rọkọ̀ fún mi o jẹ́ kọ́ rọkọ̀ fúnra rẹ o tí n bá fi lè dúró tí n bá fi lè sí sẹ́kẹ̀ mi lè rọkọ̀ ẹ jẹ́ pé ẹ bẹ̀fẹ̀ rẹ̀ kú ni. fatomu olóbi ò ní ìsẹ̀kú wani èmi ò ní ìsẹ̀kú ọ̀sọ́ bẹ́ẹ̀ sí bàbá tó bí ọ̀tọ́ dẹ̀jẹ̀ ní olóyìn olóbi ò ní ìsẹ̀kú ọmọ tó ní bàbá òun ọ̀la tó ní òdòwó lọ́wọ́ ẹnu ẹ̀ lọ́wọ́ àwọn àmọ́ ní tẹ́mi ọ̀sọ̀ fún ọ lónìí tí wọ́n fi odindi èèyàn tí wọ́n fi ṣòfò fún ọ ò ní lu ọkọ̀ ìwọ yìí ó lọ sí i eléyìí eléyìí amúnrinwọ̀nyí ó lé ní orin ìsẹ̀kú. kò sí ìyẹn bẹ́ẹ̀ ṣe máa ṣe. ọ̀sẹ̀ ń dẹ́bi oúnjẹ. máa ṣe. fatugu. máa ṣe. fatugu. máa ṣe tí máa ṣe ẹ lọ́mọ àlè nínú. ìwọ oúnjẹ. máa ṣe. sọ́nsù rẹ̀ ń dájọ́ ọjọ́ àgàdà ń dájọ́ ọjà ọmọ tẹ́bí èèyàn bá pọnmọ́ wọ́dọ̀ tí yóò bá fújà èsì ó ṣe. ẹ ẹ máa máa bá máa máa lẹ̀ mọ́ ni lórí pé dábìlì ṣe pé mo ní ká mú bá mi mú bá bẹ́ẹ̀ ṣé mo ní ká fún mi ní oògùn mo fẹ́ lónìí ẹ máa ṣe ni. ìwọ ó máa ṣe. a jẹ́ pé tọ́ ọba ti ṣe òfin lẹ́yìn rẹ̀ èmi ìlà òníjọ́ bí wà. mi ò ní kò dìbò ọ̀rẹ́ yìí ọ̀ní kò wò. ṣé ní ìsẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ mi. èmi mo bí ọ. bàbá bàbá àtọ̀dọ̀ ti yín èmi ọmọ idán bí yín sí o ẹ̀yin ẹ lọ jogún lé. bàbá àtọ̀dọ̀ tèmi ìwọ wà bóyá wà náà mi ò kọ́lé ìwọ wà jogún mi. ẹ̀yin lẹ́yìn kọ́ mi èmi lèmi jogún rẹ̀ kọ́sẹ́ gbọ́dọ̀ lẹ́mi kọ́ mi. ìwọ jogún mi. má jogún ẹ̀. mo ṣí àpàtà hàn tí mo fi aṣọ kú tí mo fi bù ọ́ la èmi mo wí rà. mo ti gbọ́. kí ló sọ yìí kúrakúta tó mọ̀ wọ́n palẹ̀ ilẹ̀ ni ó gbà kúrakúta èmi àwọn alẹ́ mi ò sùn ni àwọn fàájì èmi ọ̀dà àgìrì àdà gírígírí rẹ ìjà bí n bá bá a láàrin ni ó jẹ́ kó mọ̀ wípé díẹ̀ ní bá bá sí jọmọ lọ ọwọ́ gbọ́dún náà. mo ti gbọ́ ẹ bá ra lẹ̀ ẹ bá ra lẹ̀ aláta ló máa lẹ̀ mọ́ kò ní jẹ́ wèmí kò ní jẹ́ wèmí lè ní ra lẹ̀. ẹ bá ra lẹ̀ máa lẹ̀ máa ra ta àwọn ọ̀tá mi lè fọ́ fún èmi kọ́. èmi ra lẹ̀ àti èmi ra lẹ̀ bí n bá pa kò sí títọ́ ó ṣe. ẹ̀yọ́ pa ni ọlọ́mọ yẹn ń bẹ ilé jù aboyin aboyin lójú bẹ́ẹ̀ yìí ẹ̀rọ ìlú ẹ̀ma ẹ̀ma ẹ̀ma ẹ̀ma alẹ̀ mọ́ mi torí kíni torí kíni ìyá kíni ìgbé kíni ìgbé kíni. ikọ̀ tó fẹ́ jáde pẹ̀lú ìjẹun o. kí ni hmm. kò sí kankan kí ni wọ́n bá jáde kò sí kankan kí ni wọ́n bá jáde kí ni wọ́n bá jáde kí ni káwọn kan ní wọn. kájà ah! ah! ah! ọgbẹ́ ìbọn tó gbọ́ tèmi jẹ ìwọ yìí ìfọ́tò oògùn èmi tí mo jagun wa náírà rí tí mo mú kété bọ̀ mo jagun wa dèrò mo mọ̀ fìlàbọ̀ àfìlàbọ̀ mo mọ̀ bẹ̀rù ṣé lọ́gọ̀ ni mí má sọ̀gọ̀ mi yọ ìṣá olùsìn ni mi máa fi jí ọgọ̀ tẹ́lẹ̀ sọ́mọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò ṣe náà ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ẹ̀rọ bí n bá jó lábẹ́ kọ́nọ́kọ́nọ́ rí ìyá fìlàkà èmi tápà ń tìṣájú èmi gẹ́gẹ́gẹ́gẹ́ ni ìjìnlẹ̀ rọ̀ ooo. tí wọ́n bá bí ìyá rẹ̀ dà wọnú ilé ìwá èmi náà mọ̀ wípé owó tí ìyá ṣe kù ńlọmọ́ra olórí ibú ọmọ àlè ó kó ọmọ ọ̀tọ̀dọ̀ mi jẹ tó yẹ kó wó ṣubú kó kú dànù kí wọ́n á wòjọba tí ó bì mí léèrè ìwọ lọ jẹ́. àgọ́ onílé onílé yàgò ewúrẹ́ tó wọlé tí ò jù bá ó dẹ̀ran àmúso. àgùntàn bọ̀ lọ́jọ́ tó wọlé tí òjú bà ọdẹ èmi ọmọ fatókì ni mo wá o òsà alágbódókò òsà alágbódókò tó ń bẹ lóko wá ń bẹ lódò wá nítorí pé adé ajéje ìlàkọ̀sìmọ̀gbọ̀n ọmọ rẹ kọ́mọ́ tà èèwọ̀ rẹ ni mo gbé wá fún ọ ta ló ní kí n gbé fún ọ bàbá mi ni bàbá mi Fátókí ló ní gbé fún ọ bàbá mi Fátókí ló ní gbé fún ọ mo mọ̀ pé wòsàn alágbèdókò ìwọ àtàdí ẹjọ́ fojú kara yín ọ̀tá ni yín ó ní wòsàn alágbèdókò àdírè bàbá mi Fátókí ló ní fún ọ bàbá mi Fátókí ló ní fún ọ kó ṣe wọ́n sì bá sì bo kó ṣe wọ́n jákàjàká kó ṣe wọ́n jákujàku kó ṣe wọ́n rádaràda omi asòrò rèé kò sá Iwa to mi asoro. Oto ọ̀run ataye ni wọ́n yín kò gbọ́dọ̀ dédìí rẹ̀ ìwọ náà gbọ́dọ̀ dédìí ẹ̀ omi asòrò re o lórí rẹ̀ lágbèdókò omi asòrò rèé lórí rẹ̀ Baba mi bá tó kí ló ní fún ọ jẹ mo lóye jẹ ó ní fún ọ ó ní fún ọ ó ní fún ọ ṣé bàbá mi bọ́ bá ṣe wọ̀ ọ́ mi bọ́ bá ṣe wọ̀ ọ́ ṣé bàbá mi bọ́ bá ṣe wọ̀ ọ́ ìdájọ́ jayé kí ló wá di tó pẹ́ tó tó bẹ́ẹ̀. ẹ wo àwọn ọ̀rẹ́ mi ni wọ́n sọ mi kiri ni mi ò fẹ́ kọ́ mọ̀ pé mo fi wá sọ́dọ̀ yín. Ah, ah, ṣé lásìkò lọ́yẹ̀ kí wọ́n máa kọ́ rẹ̀ kiri ọlọ́run yọ o hmm, orí ìwé ẹlẹ́dàá rẹ̀ yọ tó wáyé pé o kú ọ̀rẹ́ o sì sì kún ọ lẹ́yìn òun kún ọ bọ̀ ni ó ní rìn kó kó bá mi àbọ̀ mọ̀ pé n táàjọ́ ṣe yìí ẹ̀rọ àbí àwọn ni àwọn ah, ni o àwọn ni o kì í ṣe kan tí èèyàn máa fi ṣe ayẹ̀wò àwọn débi táwọn èèyàn máa tí wọ́n mọ ọmọ táwọn ṣe ti lè fi ń jó o. Mhm. sórí èyí tó ṣe kókó ní tí mo ṣe pè ọ́ tó ṣe pàtàkì ń bẹ̀ ò ní pé àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùà mi wípé lẹ́yìn tí bàá mi papòdà ọwọ́ mi ni kò bọ́ sí mhm. nígbà tó náà ti wá ní kó jẹ́ pé èmi láfọbàjẹ́ ìlú yìí ah, ah, ah, ẹ̀rọ kálukú ní wọn àti ọ̀jẹ̀ kiri sọ̀rọ̀ mi yọ èmi lèmi wà nípò àti fi yẹn dọ́ba àmọ́ àwọn onífá ni ó dáfá ìfá tí wọ́n fẹ́ dá òun náà rèé á lọ fún wọn lábẹ́tẹ̀lẹ̀ yìí. kẹ́ni ohun èèyàn ló ń fà. ohun èèyàn ló ń fà. èmi wọ́n fẹ́ gbé bá jẹlẹ̀ wọ́n máa gbé bá jẹlẹ̀ ìgbọ̀n mélòó ló máa ń tí olùtọ́ olùtọ́ jáde kí n tó ní fẹ́ bá sọ ní débi bá ní ire ire náà ni tó bá ní ìkejì ìkejì náà ni orí àjòjì náà ni wọ́n padà sí wípé ìfẹ́ ọ̀mọ́mọ́ òye kankan àjòjì ló mú àmọ́ ilé rẹ ní dẹtọmọ làkejì o ilé rẹ wọn ò ní gbé fọ lórí o àgbàrá ìfòkòtò eré gbogbo ògùn fún ọ o èyí tó ṣe pàtàkì sẹ́mi ni pé jókòó síbi lásìkò wọ́n jáde o wọ́n jáde o tó o bá wá fẹ́ jáde rèé wọ́n jẹ́ ọjà àyíká lọ wọ́n jẹ́ ọjà àyíká lọ ibi tí wọ́n jẹ́ pé tí wọ́n ti tètè rí ẹ ní gẹ́gẹ́ bí òun ló ṣe kókó sẹ́mi wọ́n lẹ́nu àwọn òun o wò lọ́nà àwọn wò jayé jayé tí ì lè sọ ó lè jóni ó sì lè jọla ó sì lè jọtúnla àmọ́ mo mọ̀ pé ìwọ ni wọ́n tó ti yọ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. afọbajẹ àṣálẹ́ òun tó lọ máa ń sọ wípé ẹni tó lówó ló lóye. Ah olówó ló lóye ah! olówó ló lóògùn ah! bẹ́yìn ò ló lọ́wọ́ ìgbà téèyàn wáyé asán. ó wáyé asán ni hmm. ó tiẹ̀ wáyé asán ni. ìwọ mọ̀ lọ rò ó mọ̀ lọ rò ó kì í ṣe irú owó tiẹ̀ náà sọ o ah, ṣó o lọ́wọ́ èlé lè àwa táwa wà nídìí òru eh. tá a sì fẹ́ kóró ọmọ jábọ́ sí wa lọ́wọ́ eh. òun lèmi fi dábí ọgbọ́n tí mo fẹ́ fi lò. ẹ ṣeun ẹ ṣe pé owó rẹ ló tó bẹ́ẹ̀. lágbọ́rọ̀ lọ ẹ lè regret ẹ lè regret lágbọ́rọ̀. olómi mọ̀ pé tọ́ ọ bá ti dé bẹ́ẹ̀ gbogbo tèmi bá sọ lọ́mọ tẹ̀lé. ó dàṣẹ ó dàṣẹ ó dàṣẹ àmọ́ àfọbọ́jẹ wàhálà kékeré kan tuntun wá àdúpẹ́ pé lóòótọ́ wọn ti mú mi hmm. àmọ́ wọn sọ ọjọ́ kó yé mi láàárọ̀ yìí pé hmm. bílẹ̀ ní ìbá ti ṣú máa wọ́ pẹ̀ bí. dandan nìyí òun dandan nìyí òun ẹbí yóò bá jọba àlù yóò wọ́ bí. àfọbàjẹ kí lẹ̀ṣẹ̀ mi aṣọre fún ni mi tí ìlóore náà ẹ̀ ń gbàdúrà kí n kú ṣé mo pé tèmi bá wọ ìpè bí láì kí sọmọ bá ikú mo fi ṣeré bí ìpè mo mọ̀ ọ́n mọ̀ fẹ́. lójú ẹ eh? ọmọdé ò mọ̀gún pè lẹ́fọ̀ọ́. kò sí kó lójú mi. nínú pẹ̀bí láì sọmọ bá. wo bí kò sí kókó lẹ́fọ̀ọ́ gbogbo ẹ̀ lọ́bẹ̀. tẹ́mi máa sọ fún ọ wípé iná ń jó lórí omi kọlùkọ kọkàn sọ fún mi pé kí n lọ kérò ẹ̀ wá hmm. ọmọ pé ẹni jẹni lọ èèyàn jẹyàn olójó ń gbòdú ni ńláwo awójáwo lọ ah. ṣèbí mi wà nílùú ìlú ìfún ọ bẹ́ẹ̀ni èmi tèmi lè ṣe tí mo fi lè sọ pájòjì ni wọn lò hmm. tí wọn sì mú ọ ah. Ah, fi yókù dání. gbogbo òòṣà tí gbogbo òòṣà tó wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ọwọ́ ọ̀bẹ tí wọ́n ń jẹ tí wọ́n ń mu tí máa ń tù wọ́n nú gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ mi. ọjà dèní fíniládìí ẹ ti kó ìmọ̀. afọbajẹ tí bá fi lè wọ èpè bí hmm. tí mo wọbẹ̀ láàyè tí mo bọ́ta láàyè. ọjà dèní ọjà dèní ó kò ní lọ padà. ẹ wo hmm. kò sí olóyè kankan tó máa wà nílùú yìí hmm. tó máa lówó tó yìí. Ah. afọbajẹ <laughs> ẹ wo owó láńlá ni màá gbé fún yìí kódà ẹ lè jẹ́ ọlọ́run kékeré inú ayé mi ọlọ́run la lálẹ́ jẹ. ọwọ àmọ́ kan torí àwọn kan lè wà tó jẹ́ pé wọ́n mọ̀ fẹ́ mọ̀ wọ́n mọ̀ fẹ́ gbé mú ẹni tó bá sì gbé mú màá ń jẹ́ kójú rè ó bó níjòjò rẹ̀ òbo. lóbo bẹ́ẹ̀ ni ah, wọ́n sin ọ láwọn gbẹ́rẹ́ kan àwọn mọ̀dàrí kan àgbélépọ̀tà ń sin ọ. àfọ̀bàjẹ́ ah! àfọ̀bàjẹ́ ogun rẹ. wọ́n bá ti dé ní òye tán gbogbo àwọn ibi tí owó wà nínú ìlú yìí gbogbo ẹ̀ ni wọ́n fi hàn lọ́ba tán ó parí jà kọ́wọ́ rìn jà kọ́wọ́ rìn. afọbajẹ ah, ah. bó ṣe rí nù mm, bó ṣe rí nù. fatogu fatogu ọjọ́ bẹ ní sùúrù fatogu fatogu balógun balógun olúgbògì hmm. ta ló pa. èmi mo pa mi mo pa tòótọ́ àmọ́ wọ́n lọ́rọ́ mi. gba tí mo ní ọpọ́jú ẹ kí wọ́n pa. kéèmì àti ẹ lè ráyè jẹ láyé pa. Ah! Eh, eh. kábíyèsí ẹ wo bí àṣírí láàrin lè ń tú lẹ́nu yìí o àṣírí lágbàrún lè ń tú ẹjẹ́ adákẹ́ lórí ẹ o. Ah. ẹ ti bàálù ìjẹ eh. ẹ ti bàálù ìjẹ. Ah, àwọn pẹ̀lú o ẹ pẹ̀lú o bẹ́ẹ̀ ni ẹ dọ̀bàjẹ́ ni. ẹ ti wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n dóbi iná ẹ jẹ́ kí wọ́n rà bí o ẹ jẹ́ kí wọ́n tẹnu kò bí àdá. Ah, ẹ wo irú ọjọ́ mi ò tó wáyé onílé wàhálà tí mo ṣe ah, ó ní iye ẹbọ tí mo gbé ó ní iye ètùtù tí mo ṣe kó ló di pé irú ọjọ́ mi wáyé ẹ fi wọ́n lẹ̀ ẹ wo òòsà ló kó sí wọn láàrin àjàtúkọ̀ tàbá rẹ̀ ẹ lè wo sọ̀tẹ̀ nu wọn ẹ fi wọ́n lẹ̀. eléyìí tó jẹ pé ìwọ ọsẹ eléyìí jọ ọmọọba lójú yìí sọjọ ọmọọba lójú yìí wo fatogun wo gbàgbé mulẹ̀. kí wàá ní kíni. ọ̀rẹ́ dàmí ò tó pọ́n kábíyèsí ẹni abínibí ń dáyàn. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bí yorùbá ti lówó lọ́wọ́ ìwà oníwà ni ọmọ wò tó bá dọ́wọ́ ẹni èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ wùwà tẹni ni ló fà á tí mo fi wò pé ah ó yẹ kí n fẹsẹ̀ yìn délẹ̀ hmm, ó yẹ kájọ fẹsẹ̀ yìn délẹ̀ n gbọ́dọ̀ sọ pé kí n fẹsẹ̀ yìn délẹ̀ kájọ fẹsẹ̀ yìn délẹ̀ lórí ìmùlẹ̀ tó wà láàrin mi àti yín àtọ àwọn ìrìn àjò tá a pẹ̀lú àwọn àjọṣe tá ṣe hmm, bẹ́ẹ̀ ni yóò wù mí kájọ múlẹ̀ nídìí òòsà òòsà tẹ́ẹ̀rí tẹ́ẹ̀rí tá a yìí ẹ̀yin lè mọ̀ dààmú lágbódókò wọn pè é bàbá mi ní mọ̀ bọ òòsà yìí àmọ́ òòsà lú ni téèyàn bá sọ ń di ẹ̀ dandan ni yọ̀ọ̀sẹ̀ béèyàn bá ṣe pé ń bẹ̀ yọ̀ọ̀sẹ̀ béèyàn bá tún ṣàdúrà ń bẹ̀ náà yọ̀ọ̀sẹ̀ kábíyèsí yóò wo èmi àti kájọ nídìí òòsà yìí. àfọbàjẹ hmm. kábíyèsí o. olóore mi lẹ jẹ́ mo mọ̀. ẹ dákun aṣẹ́ wo ni mo lè pa nínú ìlú yìí tí ìbá pètè sí tó lè ṣe kò sí ìwọ ni ọ̀rọ̀ amúlẹ̀ àbá amúlẹ̀ ewu ni ti múlẹ̀. ṣe rí kábíyèsí ẹ mọ ìdí tí ọjà múlẹ̀ ni pé ṣe mọ̀ pé wọ́n ní èké ní pẹ̀rú. èpè ní poli ilẹ̀ dídà ní pọ̀ rẹ o. ilẹ̀ dídà ní pọ̀ rẹ. ẹ alájọbọ bí ní pààyè kan tí bá ń ṣe bí. Hmm. ìdí ẹ̀nu tí mo fẹ́ kó jẹ́ pé mi àti yóò múlẹ̀ ń bí ẹjẹ́ amúlẹ̀ ẹjẹ́ amúlẹ̀ ẹjẹ́ amúlẹ̀ kọ́kàn wa lè jọba lẹ̀ ẹjẹ́ amúlẹ̀ ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látòrí tèmi gangan kẹ́ lè mọ̀ pé ó tó do okùn mi wá láti láti múlẹ̀ ni. ó sọ bẹ́ẹ̀ni jẹjẹ ah, ẹwọ jẹjẹ jẹjẹ mi ah, jẹjẹ ẹwọ ẹgbọ jẹjẹ ẹwọ dákun gbogbogbò ó sì ṣàdúrù nǹkan tó tó báyìí torí Ọlọ́run ẹwọ ẹ̀gbọ́n mi sí àsìkò ìlera máa máa sọ̀rọ̀ báyìí ni ẹ ẹ dẹ́kun tí kí ọ kí ọ jìyà kú ni ẹwọ tí mo máa ń kọ ọ báyìí ni ẹ jẹ wọn náà bá wọn ó ga báwọn ẹbí máa ń dalẹ̀ ẹ má wò wá bí o ẹ má wò wá bí o. ó kún fún àtẹ̀dọ́ mi. ọ̀daràn dálẹ̀ wò àwo àti bákúnù. kí wọ́n mọ̀ ẹ má ẹ má wò wá bí o ẹ má wò wá bí ọmọ kí wọn náà fara káta mi jọ ṣẹlẹ̀. Ah, ah. kí ló ṣẹlẹ̀. ìwọ náà kò rí kò mẹ́ kábíyèsí ẹ dẹ́kun nítorí èpè ní ìpolè tí ilé ìdíjà wà ní ìpolè. ẹ jẹ́ ká wo òbí tá a ti bọ̀ ọ́ ẹ kó má torí ìwà bàjẹ́ o òun ẹ bá ṣe la ògbò yìí o. ó dẹ̀rù ó sáàfin ojú tó lé ojú tó kó kan ìjà ń bọ̀ ó ṣẹ̀ráyé wàhálà yìí ti wá dògùn lékelèké wá nọmọ ẹ̀gà ìjà ń bọ̀ ó kí ló bẹ níbi ọ̀rọ̀ yóò tí ó hàn sẹ́nìkan kí ló bẹ níbi ọ̀rọ̀ yóò kábíyèsí ṣayé ire ẹ̀bẹ̀ lábẹ́ ọ kábíyèsí ṣayé ire. ṣayé ire. kálukú wáyé wa náà ṣayé ire. ẹ̀yin àgbààgbà ẹ má jọjà yìí tú o. kò má gbọ́dọ̀ tú o. òkùnkùn ṣubú lẹ̀ o. ìjìlá tó ń tọ́ ìmọ́lẹ̀ o. ayé ti gbẹ pamọ́. ẹ má jí jẹ́ ká wo bí tá a ti bọ̀ ọ́ ẹ kó má torí wa bàjẹ́ o òun ẹ bá ṣe la ó ròyìn la ó ròyìn o jáde ọba.